fún àwọn tí wọ́n ń tẹ̀lé alhamdulilayi tó bí a ṣe ṣe nínú ẹ̀kọ́ wọn kó ṣe ní ẹ̀rọ fún wa láti ṣe bẹ̀rẹ̀ ọ̀sáàgbọ̀n máa bá sọ̀rọ̀ lórí challenges tí àwọn òbí tí à ń kojú ẹ̀ nípa ọmọ títọ́ àti rírè pàápàá jùlọ ní àkókò tí à ń lò lọ́wọ́ yìí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 gbogbo ọpẹ́ sí Ọlọ́run bá àlékè ọlá ni à ń tọrọ ní Ọlọ́run bá àlékè ọlá tó fi ìyọ́nú ẹ̀ kó wájọ kó má fi ìbínú ẹ̀ tú wa ká bí ìkànnì àwọn àfa wa aṣẹ́fìnàtì bin Suleiman ṣe máa ń ṣe ládùúrà láwọn màjálì sùwà à ń tọrọ lọ́wọ́ Ọlọ́run bá àlékè ọlá tó fi ìyọ́nú ẹ̀ kó wájọ kó má fi ìbínú ẹ̀ tú wa ká a ti ń tọrọ lọ́wọ́ ẹ̀ bákan náà ọba tó kó wájọ níbi tí a wà lónìí kó ṣe ìjókòó yìí ní ìjókòó àlùbáríkà ìjókòó tó yẹ pé àdùnnú sí lọ́dọ̀ mi lálẹ́ kìámà yàmọ́lá yàmfọ́ máàlù wọlé àbànú lọ́wọ́ tí nǹkan kan ò ní ṣe ní láǹfààní àfi iṣẹ́ dáadáa bàbá kú wá síwájú ọba dẹ́dà. gẹ́bẹ̀ náà à ń tọrọ lọ́wọ́lọ́wọ́ bá àdékẹ́ọ́lá kó bá a ṣe ìkẹ́ àti ilẹ̀ fún aṣáájú wa ọ̀gá wa òdìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ àti ọ̀la náà kó má mọ lórí aṣáájú ẹ̀dá nìkan kọ́lọ̀mbà àlékiọ́lá kó bá mo bá wọn ará ilé ìjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam àwọn sàbí ìjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wa kullu man istanna bi sunnatihi wa ihtada bi hudahu ila qiyam as-sa'a kó wá jẹ́ kéèké àtọ̀là náà kó máa lọ bá gbogbo ẹni tó bá fi súnú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó fi ṣọ̀nà mọ̀ ọ̀nà mọ̀ kan tani bí sàlám ṣàlàyé fún wa ó ní tarakutukum ala mahajjati bayda ojú ọ̀nà tí mo fi yín sí yìí ojú ọ̀nà tó funfun gbòò ni níbi tó funfun dé tí ò sí ìrújú mẹ́ẹ̀dé tí ò sókùnkùn mẹ́ẹ̀dé òyìnlẹ̀ ìlú ha kanahari kò sí yàtọ̀ lẹ́ni tó bá ní ọ̀nà yìí tó rìn lọ́sàn-án àbí tó rìn lóru láyé ẹ̀ṣẹ́gun àná ẹnì kan ò ní fojú ọ̀nà yìí lẹ̀ ilà hali àfẹnutẹ́fẹ́ pa kọ́nà máa pa wọn ọlọ́ àti tóbi lágbára. akí àwọn àfáwà sheikh abu ahmed sheikh abu sumaya àti àwọn sheikh tí ó wà ní kalẹ̀ afa ibn hamza jamiu first time tí wọn mi tí wọn ni so ká tó tó lẹ́jọ́ nítorí yìí again kọlọmba àdékẹ́ọ́lá kó ṣàlékún ìfẹ́ ní àárín wa. wọ́n ní ká sọ̀rọ̀ nípa àwọn challenges àwọn taniláyà àwọn àwọn ìpèníjà tí máa bá ní tí wọ́n bá fẹ́ rí ọmọ láwùjọ tí ò ní ìjánu challenges facing Uh, the the child of bringing of child education in a society that is loose society that is loose. nǹkan méjì ló ṣe pàtàkì nínú nínú tọ́pìkì yìí al-awwal nǹkan lákọ̀ọ́kọ́ upbringing yẹn gangan tarbiyatul awlad ẹlẹ́ẹ̀kejì tó yẹ kókó nù ẹ̀ òun ni loose society loose environment <coughs> so àwọn nǹkan méjì tí a ṣàlàyé ní eléyìí uh, ó dà pé bóyá last year similar topic náà ni wọ́n fún mi weddings yẹn ló máa yàtọ̀ ọ̀rọ̀ child upbringing náà ni so ó pọ̀ sí pẹ́pẹ́ tó àwọn tá a fi gbọ́ tẹ́lẹ̀ náà mọ̀ tún gbọ́ níta fi ṣe amda ìpìlẹ̀ ọ̀rọ̀ wa onísọ́tò imran láti verse thirty five dé thirty seven eléyìí ìlú sábà máa ń tọ́ka sí tàbá ń sọ̀rọ̀ nípa pé a fẹ́ rí ọmọ wa ọlọ́mọba àlekẹ́lá nù àwọn àyà yìí ó ṣàlàyé fún wa bí ìyá Mariam aliha salatu wasalam tí wọ́n pè ní hanna hanna bí ọ̀pọ̀lọpọ̀ àwọn mufasirun kan yìí sọ pé òun ni orúkọ ẹ̀ pé hanna orúkọ yahudi òun ni eléyìí ni imam bagawi sọnù tafsir wọn òun ni imam Qurtubi yìí náà ṣàlàyé pé ìyá mariam yìí mariam jẹ́ ìyá ìyá Isa alehima afdal salatu wa tamu ọlọ́run bá àdìgá ni pé idh qalat imran rabbi. إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم arábìnrin lóyún nú àwọn mùsùlùmí ni pé imratu imran yìí ọlọ́run bá àdéhùn tó wáyé pé ọkọ ẹ̀ kí ló rúkọ ẹ̀ imran so lára àwọn masa ìtàlẹ̀ fàyọ́ ní àti ààrẹ lè ní pé tábàfẹ́ sọ pé lágbájá lóbìnrin ìyàwó lágbájá ni kò sí láìsí tọ́ba pè ní mrs torí tùmọ̀ mrs ó ní pé ìyàwó lágbájá emiratu firaun emiratu imran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kò sí láìsí tọ́ba pé mrs tamurukọ ẹ̀ sí eré yóò bọ́ sábẹ́ ẹgbẹ́ kí obìnrin jẹ́ orúkọ bàbẹ́ dáàbà fi mrs sí ọ̀ràn ní kó ṣe kíni kó jẹ́ orúkọ bàbẹ́ ṣùgbọ́n tí mrs bá wà ń bẹ̀ tó túmọ̀ sí pé ẹni ìyàwó lágbájá ni á forúkọ kíni á fi orúkọ ọkọ ẹ̀ sí. ọkọ Hannah yìí ó ti kú wọ́n sọ pé ọlọ́run bá àlejò ọlá mo jẹ́jẹ́ pé n tó wà nínú mi yìí ọmọ tí mo bí nínú mi yìí ìwọ ni mo fẹ́ kó dojúkọ ìwọ ni mo fẹ́ kó máa kó máa sùn àwọn afọ àṣàlàyé pé n tó gbàlérò ní pé tóun bá ti bí ọmọ yìí tán òun ò fẹ́ kó ṣe nǹkan kan muharram hona àtàrír mi dùnìyà òun ò fẹ́ kó lákòólé kan yáyé rárá òun fẹ́ sílẹ̀ kó jọ́sìn tọ́lọ̀ ọba àdékẹ́lá nìkan so n tó gbà lérò ni pé ọmọ yín bá ti di ọlọ́run bá àdékẹ́lá òun fẹ́ kó jọ́sìn fún ẹ jẹ́ akọ́ the fourth point ìdí wo la fi ń bímọ ẹlòmíín sìn ó kọ̀ pé tó ara ti ń béèrè lọ́wọ́ òun kó ń wá bóun ṣe fẹ́ bímọ ni tí wọ́n sì sọ fún agbóhùn náà dáa wọ́n sì gbé ka bóni bá ń fọ ẹ mẹsẹ̀ bá ń nú ẹ níta àwọn bọ́dà tó máa ń sọ fún wa ń gbà náà gbé lọ lórí takuin sọpọlọpọ gbà láwọn tí ń tí mọ́ nìyẹn máa ń gbóná sọ àwọn tó wà lọ sùn lọ́sùn láwọn tó sọ yìí ọ̀ṣun fúta tẹ̀lẹ́sì. sọ alùpùpù yà lọ fẹ́yàwó ni ọ̀pọ̀lọpọ̀ gbà ní ntí máa ṣẹlẹ̀ ní ẹ̀yìn nìka àwọn tá a jọ wà ń gbà náà kí n sábà máa mú ẹnu bá so there's, there's a missing purpose in our giving birth kí ìdíwò la fi ń bí ọmọ tábà sọ yẹ pé a fẹ́ protect ọmọ wa tá a fẹ́ ṣọmọ wa pàápàá jùlọ láwùjọ tá a ṣàlàyé ẹ̀ yìí the first thing ni pé kí la fẹ́ kọ́mọ wa ṣe gangan kí la fẹ́ kí ọmọ wa ṣe gangan láwọn ọba tí alhamdulilayi dúpẹ́ fún ọlọ́run bá àdékè ọlá ti dúpẹ́ fún ẹ̀dá àwa àṣọlẹ̀fìyà nígbà tí àwa wà nù àwọn ẹgbẹ́ ẹ̀kútù láwọn ọba táwa wà nù ẹgbẹ́ yẹn alhaku ahaku anyukọ́ọ̀lù láwọn gbà yìí àmójúkọ́lọ́ lọ́kọ́lọ́ rọ̀ṣùn lọ ẹ̀lẹ́ ìyá ti dàmárọ̀ kò tí wọlé sí àwọn èèyàn ní ara ní àwọn àsìkò gbà yìí pé ẹ̀rí tà ní lọ́ba ti mẹ́rin ẹ̀ wá kó wá sọ̀rọ̀ nta bọ́ba ni wọ́n ti bá ti wúwo ti wá so ní àwọn ìgbà yìí ẹlòmíì gbogbo ìgbésí ayé ẹ̀ nítorí torí pé nígbà tó wọ skul kò mẹ́sìn kankan dání sọgbà tó wọnú organisation yẹn gbogbo gbèsè ayé ni pé organisation yìí ń lo máa ṣe kú sẹlẹmi ẹ máa fẹ́ ojú pé ọ̀rọ̀ yẹn lè pé ọ̀rọ̀ òye ṣe pé ntọ́ wà nù máìndì ẹ̀ tó mọ máìndì ẹ̀ lórí kò sí pọ́pọ́sì kan níbi Islam tó ń ṣe pé ẹja sáàbù ẹgbẹ́ yìí sọkò sẹ́ẹ̀dì tẹ̀lé kó wá ní ayé tẹ̀wá ń sọ báyìí ìdí òun máa lọ nì kọ́lọ́n bá ń jẹ́ sànù wa ẹ̀sìn wa gan ìdíwò la fi ń ṣẹ́ so eléyìí kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìdí òun la fi ń ṣe ẹ̀sìn ibadatu rahman ibadatullah hadha huwa ghayatul khalq ìdí ta fi ń jẹ́ èèyàn tó lọ́n ba lékè láfi dá wa sórí ilẹ̀ ní pé kí ni káwá sí òun lórí ilẹ̀ ló ń yẹ pé obìnrin yìí ẹni rahimahullah rahimahullah rahmatan wasi'a ó dìtà pé ọmọ yìí kì í ṣe kókó sọ́nà ọba nìkan mi ò tẹ̀ fẹ́ kí any other thing kó ní ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ̀kú ṣàmásìn ọlọ́run ọlá ó ti define purpose ní àti ìpìlẹ̀ kọ́lọ́mbà jà fún wa ní àgbóyè ẹ̀sìn sókè ẹ̀rọ ti bá gbogbo sẹ́nsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí nì ẹlòmí bímọ ọkọ máa di dókítọ̀ ẹlòmí bímọ ọkọ máa di lọ́yà ẹlòmí bímọ kó ní gbogbo dáadáa ti ilé ayé so kọ́lọ́mbà jà sànù wa so bọ́lọ́mbà jà sànù wa máa ń ṣètò ẹ̀ ẹlòmí di dókítọ̀ nísìnyí àti irinṣẹ́ onira bí dókítọ̀ mi ìwà iṣẹ́ lọ́sibítù méjì mẹ́ta kò lè rí nǹkan kan ṣe ẹlòmí di wọ́n fata ọ̀bà mi ìrọ̀rùn bá àdéjọ́ la gbàǹtí mo sọ ìgbà lọ́wọ́ mi innaka anta sami'ul alim pẹ̀lú wọ́lọ́ba tí ń gbọ́ gbogbo nǹkan wọ́lọ́ba tó sì ní ìmọ̀ gbogbo nǹkan. as-sami'ul alim múna min babil asma'i wa sifat lára àwọn tó lọ́wọ́ bá àdéjọ́ àfi ròyìn rẹ̀ pé as-sami' tí ń gbọ́ òun tí ń mọ̀ ìran tí wọ́n sọnù lábẹ́ eléyìí nípa sifáàtì àwọn òrìnà ọlọ́run bá àlékẹ́lá minhum al-ashaira wal-mu'tazila wal-jahmiya wal-falasifatul muslimin. sọ àwọn àwọn ìjọ yìí sọnù tí wọ́n gbọ́dọ̀ bá àlékẹ́lá a máa gbọ́ a sì máa mọ̀ àbí rárá yasma'u bila sam'i wa ya'lam bila ilm so àwọn mọ̀tẹ́sílà àwọn sọ ilé àwọn àṣàyàn lọ́nà bẹ́ẹ̀ ni yasma'u sifatun ma'anawiyya eléyìí kọ́ ni abẹ́sàlàyé ní inú. ọlọ́ọ̀bá àdìgá tẹ̀síwájú onífàlámà wọ̀dọ̀ àtàkà qalat inni qalat rabb inni wada'tuha untha ìgbà tó bí ọmọ yìí ó ní pé obìnrin lòún bí in tó sì jẹ́ súnà wọn nítorí gbàlérò nípa súnà nígbà yẹn pé ìṣesí wọn áádà wọn òun ni pé ọmọkùnrin náà máa ń sábà sọ yìí pé kó wà nílé ìjọsìn kó máa sin ọlọ́ọ̀ba àlejò ọlá ọlọ́ọ̀ba jẹ́ pé wallahu a'lamu bima wada'at pé pé tó ọlọ́ọ̀ba àlejò tó ń sọ fún pé tó obìnrin mo bí yìí o ọlọ́ọ̀ba àlejò lá ní mọ̀ pé obìnrin ló bí lóòótọ́ ọlọ́ọ̀ba àlejò lá ní mọ̀ ju òǹgọ̀ ló ti mọ̀ tẹ́lẹ̀ pé obìnrin náà ni yóò bí wọléṣọ zẹkẹ kẹlẹ ọǹsà ọkùnrin àti obìnrin wọn sì rí bákan náà eléyìí náà nísìnyí amagẹ rọgdù mufhim fáwọn tí wọn bá yìí pé láfárúkọ bẹ́ẹ̀ ní ọǹsà kó zẹkẹ ọlọ́ọ̀bá àlíkẹ́ ọlásọ́fún pé wọléṣọ zẹkẹ kẹlẹ ọǹsà a sọ̀rọ̀ yín nìkan ìkan náà mọ̀ ya ni pé bọ́t obìnrin ló sọ ọ̀rọ̀ yìí náà kì í ṣe ọlọ́ọ̀bá àlíkẹ́ ọlá ló sọ ọ̀rọ̀ yìí pé ṣáà ní wọ́n á fi ṣe òfin bẹ́ẹ̀ á ní pé bẹ́ẹ̀ ni. lodin ìwọ̀nba tọ́lọ́mba àdékè láti mọ́rọ̀ yìí wá tó lè ṣe ìkọ̀rọ̀ọ̀rù ẹ̀ ọlọ́mba àdìgá mu wá wà níbi kò bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ bá ń kó tó àwọn èèyàn sọ àwọn ọ̀rọ̀ bìrà áhùn àwọn ọ̀rọ̀ ṣètọ́n àti bẹ́ẹ̀ lọ máa fún tó sọ kò wọlé sọ kò wọlé máa ta bí سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم وني مواصميني مريم àwọn àfáà kan ní pé mariam ìtumọ̀ ẹni ábídà olùsìn ọlọ́ọ̀bà àmìkíọ́lá àwọn orúkọ tá à ń sọ ọmọ wa a máa wo àwọn ọmọ yìí orúkọ torí pé a máa ń rí tí ń sí pé orúkọ ọmọ ẹnìkan fẹ́ lọ ó fẹ́ lọ fún wàrà látara ẹran àwọn bẹ́ẹ̀ gbẹ́kìlì orúkọ ẹ̀ sọ̀rọ̀sọ̀ olómùrù àbí múrọ̀ ọbẹ̀ múrọ̀ ẹ̀mí rọ̀ mi rántí kíkorò àmì náà àìrùmá lọ <laughs> ó wọ́ padà so kí lórúkọ tiẹ̀ harb onímàjẹ́ ah, harb onímàjẹ́ ogun kọ́ báyìí so afọmọ wa ní orúkọ tí ó da àwọn olùmíràn ń sìn pé ká fọmọ lórúkọ tó da ní kíkorò yẹn sound funky kó wà funky kó wà. Eh, kó bá sì tó mu sàwúrú kò sí ní wa wọ́n yóò gbé lọ́mí gbé ẹjọ́ ọ̀fẹ́ sọmọ ní fàáṣà fàáṣà wọ́n gbé àwọn ah, yóò máa sọmọ ní fàáṣà so the recent one eh, mo ti gbàgbọ́ orúkọ tí ẹnìyẹn sọ bí màzún nàbí nǹkan orúkọ máa ń dà orúkọ yìí ìtumọ̀ tó ń lárúbáwò dá o oníbóyá ìfi oyè mímọ̀ kọ́ ni <laughs> mo ní ó dá kò sí wàhálà màá tún ṣe màá mahmud àbí nǹkan ṣá orúkọ yẹn ò ṣáà ní ìgbà tí wọ́n á débẹ̀ fásitọ̀ wọ́n gbé orúkọ yẹn èmi ò ní wá síbẹ̀ kí wọ́n á forúkọ ọmọ yẹn o wọ́n gbé àwọn ti chíńjẹ tó bá nílá alhamdu wọ́n ní so yóò fún ọmọ lórúkọ dáadáa kò yóò gbórúkọ yẹn sound funky kó wá fún ní orúkọ burúkú ìyá ìtẹ̀síwájú ó ní inni òhìlù habita wọ́dùrú yẹ́ta hamina first principle tí mo dárúkọ ní ká define ní ìtafẹ́kọ̀ọ́ wọn àbí second one ni pé ká ṣe àdúrà àdúrà kan ọmọ yìí inni u'idhuha bika wa dhurriyyataha mina shaytani rajim ìrọ̀lọ́wọ́n bá àlékiọ́lá mo fi ẹ́ wá sọ fọmọ yìí kí wọ́n sọmọ yìí nìkan kódà ẹni tí ó tara ọmọ yìí jáde kó níbi aburú ṣaitan alimami Qurtubi nínú tafsir wọn wọ́n ní pé òdíṣẹ́ ńlá mọ́sàsálàm gẹ́gẹ́ bí mọ́mùsùlùmí ṣe gbé jáde pé kò sọ́mọ sáà bí tí ṣaitan ní fọwọ́ kàn fọyẹsẹ̀hìlú sọ̀ríkà lọ́mọ́ fi jáde tó fi ké nínú ìyẹ́ ẹ̀ wọ́n ní pé ilá mariam wabnuha àyàfi mariam nìkan àti ọmọ ẹ̀ isa ibn mariam ẹni alihima abdulrasulaam sọ̀tọ̀ mọ̀tàsílìm. eléyìí alùmíọ́n kutu bá ń sọ pé ó túmọ̀ sí pé àdúrà tí yá yìí ṣe àdìgbà àmọ́bìnrin o pé ọmọ kan àníbí ọmọ kan ṣètọ́nù ti ọwọ́ kan. Imam Qutbi sọ pé túmọ̀ sí pé àdúrà tí ìyá yìí ṣe lásìkò gbà yẹn òun ṣe kíni òun ọmọ yẹn kò tí ì bí ọmọ sílé ayé kó tó máa ṣe àdúrà fún un látara àwọn ìyá àwọn bàbá kódà lára àwọn sisters tí ó mọ̀ ṣépè fún àwọn ọmọ wọn mi ò tí ì rí bọ́dà tí ó ń ṣépè fún àwọn ọmọ yẹn nítorí pé nísìnyí tí wọ́n gbé sísà ṣe báyìí àti àwọn <laughs> primary ẹ̀ nígbà àwọn ọkùnrin náà ni ẹ̀ tabarikọ̀ ọkùnrin náà sọ tabarikọ̀ ọkùnrin mi mi ti rọ́kùnrin tó máa ń ṣépè fún ó pọ́sibú ó pọ́sibú but àwọn obìnrin ló máa ń sábà kọ́mọ̀ sí ní ọ̀dọ̀ burú ni ọmọ bí àbí ọmọ yẹn ṣe tó náà ṣe ó jọ àdúrà tani sọ̀tún àmọ́ ṣe fún alhassan wal hussein wùhíìdùkùmá min kulli ẹ́ bikalimati la taama min kulli shaitan haama wa min kulli aini laama obìnrin yìí lẹ́lẹ̀kì point number two ó ṣe àdúrà fún ọmọ yìí ọlọ́run bá àdìgá ni pé tatakọ̀ balaha rọ̀bùhá bí kọ̀bùlì hasan lára gbígbà àdúrà ní tọ́lọ́ bá dìgbà àdúrà bó ṣe àgbà nígbà títí títí dáadáa wà àǹbàtàhà nàbàtà hasanat àwọn ọ̀rọ̀ mùsàsírò mi báyìí bí israeliyat lójọ wọ́n ní bí ọmọ bọ́dúnárì ọmọ dídàgbà ẹ̀ ní ọdún kan ọjọ́ kan ní mariam ti dàgbà tó wọ́tẹ̀ lára àwọn israeliyat ní ilé ọlọ́ọ̀bá àdékẹ́lá níbi wọ́n kà fẹ́rẹ̀ ha zakariya àwa la yan olùtọ́jú fún Mariam àwa la yan olùtọ́jú fún Mariam olùtọ́jú bíbà yìí bíi tíṣà ẹni tó kọ́ Mariam gangan fún rẹ̀ tó jẹ́ tíṣà ànábì ọlọ́run iṣẹ́ ànábì ọlọ́run lásán ẹni lára àwọn ànábì ọlọ́run táwọn pé yes àwọn tí ọlọ́run bá ní kíọ́lá tó ó kéré jù àkọlùmọ́ ìkọlù fi yìí yẹni dakarallahu ismahu fil Qur'an so zakariya uh, aleyhi salatu wasalam òun ni ọlọ́run bá àdékẹ́ọ́lá òun ni kó jẹ́ tíṣà fún fún mariam ó di mélòó ó di mẹ́ta the first one ni purpose second one òun ni àdùá third one òun ni pé ta ni ó jẹ́ olùkọ́ fọmọ wa ta ni ó jẹ́ olùkọ́ fún ọmọ wa èyí tó wáyé kí n kọ́kọ́ sọ àbíṣe number four ìyẹn ni pé ọmọ tí ó yára rí ó gbọ́dọ̀ rí òbí rẹ̀ bí téèyàn ò bá rò òbí rẹ̀ bí ni kò túbọ̀ sí pé yóò ya burúkú o ṣùgbọ́n a máa nira jọmọ tó ń rí òbí rẹ̀ bí lọ. àwọn lábá wa sọ pé láyé sọ̀kè mo vélò wẹ̀lẹ̀ ọ́ọ́dù ààrẹ tí igi bá bend bògì òní kínkínní kò ní tọ́ igi tó bá gun bògì òní kínkínní kò ní tọ́. so tó wá jẹ́ pé tó ibi tó bí ọmọ sí àwọn òbí ò tiẹ̀ kọ́kọ́ gbọ́ yé ná àwọn òbí aládàradà àwọn òbí ajáfujàku tó òṣùpọ̀ ba ọmọ yẹn jẹ́ ná ọmọ yẹn tó wá fẹ́ gbé nìkan àwọn tó fẹ́ tọ ọtún wáyé aládàradà tó ó ti yẹ àdìpé nọmba nọmba tù àwọn Yorùbá gbọ́n sọ yìí pé tójú ti mú láfi jẹni tó bí tó bí ni iṣẹ́ ti wà láfi jẹni tó ṣe kí tó rìn ní ti dàgbà kúlùlọ́mọ bẹ́kẹ̀lá àlíyàn zakariya tí ànábì zakariya tó bá wọlé tọ̀ mariam wajada indaha rizqa a máa bá èso nínú ọ̀dọ̀ ọ̀dọ̀ mariam èso ẹ̀rùn báwọn mọ̀tí ń ṣe ṣàlàyé tó bá pèsè lásán ni kò bá tún máa jọ lójú láti lè àdìpẹ́lẹ̀ jọ lójú ní pé èso ẹ̀rùn nígbà òjò èso òjò nígbà ẹ̀rùn ó wá ń béèrè lọ́wọ́ ẹ̀ ó ní mélòó báyìí fọ àbí bẹ́ẹ̀ ni ẹjọ́ máa ń fi ọkàn bá lọ. qala ya Maryam anna laki hada ilé point number six. lára ń ta fi ń rí ọmọ ní pé tá a bá rí i gbogbo àwọn tá a tó kalẹ̀ àwọn àdúgbò máa ń ṣèṣì sí kan tó rí lára wa bóyá òfin ṣépè nílé wa ń fi ọmọ wa kò dé lọ́wọ́ pé ó yà wèrè ni a èyí gbọ́dọ̀ lọ́jọ́ máa ń sọ lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ sọjú nù o wa pẹ̀lú wa wa ìgbèrò ti gbọ́ ìgbèrò ti gbọ́ eléyìí ó wà very important àwọn nǹkan wà tó mọ̀ ń sọ tá a ní gbàgbọ́dọ̀ kákún tí ẹ bá ní làákà yìí èèyàn níyàwó méjì nísìn ó wà sọ pé ìyáálé ìyá òun òrànjú mọ́ òun kò rànjú mọ́ òun òun náà wá dé wá gbé tí o ti fi àrànjú mọ́ <laughs> èèyàn kì í kà yẹ kó kódà kó yẹ kó tọ́ ni àbí ìyáálé ìyá òun kódà kó tó tọ́ ni ìyẹn ò gòkè láàm politics náà fi rí ilé ilé gbé nìyẹn so èèyàn ní mo táwọn kó àti pé gbọ́dọ̀ gbọ́ èèyàn lè gbọ́dọ̀ lísìn sí dáadáa táwọn obìnrin wà very important nítorí bá mú wálé láti wò pé ibúrò ti fẹ́ lé lẹ́yìn pàápàá jùlọ ṣe pọ̀pọ̀lọpọ̀ àwọn máa ń zónù education ọmọ wa síta ni ok lọ school bíbáyì lọ school bíbáyì awárí tó ṣe ṣiṣẹ́ kan àbí tó wùwà kan ọ̀ràn yẹn ní ká bèrè ẹ̀ pé anna láti hàrà ibo ló ti rí eléyìí ibo lè ti wá eléyìí ni point number five àti number six Maria mariam amapesi kọ́lẹ́ wúwo mi ní england inna Allaha yarzuqu man yasha'u bighayri hisab gbogbo nítorí rí ìyàtọ̀ lọ́wọ́n bá àdìkẹ́lá ni torípọ̀ lọ́wọ́n bá àdìkẹ́lá a máa rọni lọ́rọ̀ lánàá àti gbèǹdéke kọ́lọ́n bá àdìkẹ́ kúrò wà ní ọ̀rọ̀. point number six àbí ni àbí sẹ́mu lè máa jẹ́ ìdáhùn tí Mariam mú wá yìí ìdáhùn kíni ìdáhùn tó ṣì inna Allaha yarzuqu man yasha'u bighayri hisab káwọn kan gbà ìgbótó àwọn kan lọ́wọ́ tí wọ́n mọ̀ ṣe àrùsìkì fún ni àti kí wọ́n gbà pé tó tá a bá lọ sọ́dọ̀ àfáà kan tó fún wa níṣẹ́ nẹ́kàlí tá a fà one million one thousand and twenty one a lè rí ṣe tá a bá tó nǹkan mọ́dì tá tá a wá tá a kí ló ń gbé gbàgbé kí ló ń gbé irọ́ ìtọ́ máa fi ń wá kọ́sítọ́mà àwọn orúkọ olórúkọ tó ń pè é àwúre hmm, ẹni di. <laughs> àwúre tábà tí ìrí àwúre tó ṣe kínní àlè àlè rí nǹkan ẹ̀ ṣe so eléyìí ahamul ulum èyí tó fi ń ṣe pàtàkì ní gbogbo mọ̀ pátápátá òun ni tòkì téèyàn ò bá mọ̀ nǹkan kan ṣáà máa palon korongo tàwíìdì yẹn káàkiri olóòfin yẹn gbé tó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbà yìí pé if they are not organized in a group or an organization that way ò lè ta position yìí ẹni mú kí fún bàtì wal waqi akbar shahid ala position tí kò make sense reality dẹ̀ ń sọ fún ọ bọ́tà wọn yìí ọ̀rẹ́dì àti gbọ́ tó o bá mọ kìtàbù tọ̀hìn kí la máa gbogbo ń dáhùn sọ láti jọ yìí nípa dá àwọn sọlọ́fíà kí la máa sọ the same thing the same thing la máa sọ. قال الله هناك توحيد ربوبية ألوهية أسماء وصفات àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbàá gbọ́ ẹṣin gbígbó the same thing. sẹ́ni mọ́ṣáláṣí tẹ bá wọ̀ lẹ́nu tẹ́ bẹ̀rẹ̀ táwọn ọkọ̀ takò ìgbé ajé ládàá tẹ́lẹ̀ ìwé lè sọ yìí ìwọ sábà dàkẹ́ má kagara nítorí sọ yẹn má sọ lọ ó lè tó five years àwọn tó takò ẹ yẹn wọn á padà wá báyìí kó tẹ̀ ń tó bẹ̀ mọ́ ń sìn kó tó bẹ̀ mọ́ ń sìn so eré àtẹ́mi wà nígbà tá a débẹ̀ kò sí pé àrí súnà kan tó rìn lọ títí so àbáde máa sọ wọn pé tá a bá bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ pẹ̀lú tọ̀híd náà ni so àwọn èèyàn in fact bá ṣe kúndà mi máa wò pé bóyá pé so environment yẹn máa ń sọ̀rọ̀ sọ ni máa wò pé sáwọn èèyàn máa wá jímọ̀ nza <laughs> nínú next nígbà míì ìgbìmọ̀ máa ẹ kí ni máa ń gbìyànjú yóò lánà lórí ìgbà àwọn èèyàn lè wá àwọn èèyàn tí wọ́n máa béèrè bí èyí tẹ̀ ní expect tó mo kọ́ mo tó kọ̀ọ̀kan lára sheikh al-mubtadi muhammad ali jabata so sheikh torí gbàgbàlagbà ni wọ́n so bàtò oníbídà ni wọ́n afẹ́ náà ṣàkàfi ṣùgbọ́n mo kọ́ nǹkan pa àfa yẹn ṣe àfa yẹn ní tí mo kọ́ ni pé wọ́n bẹ̀rẹ̀ pé ẹjọ́ kí nìkan yìí in tó dì lọ́kàn yẹn ló máa sọ fún yẹn step forward tàkúrú ni ṣé wo mọ ni ẹnìkan pé àbá ẹ fún yín lẹ́lẹ́ ni ẹjọ ẹlẹ́dẹ̀ ọbẹ̀ tó wá fẹ́ ẹlẹ́dẹ̀ yẹn sí ṣàlè jẹ́ àfẹnugba ẹran òun la rí náà sùn fún ṣé omi ọbẹ̀ òun náà sùn sí fún un ẹ lè láyùn un <laughs> ẹni ẹkọrẹ ẹkọrẹ ọ yín tó fẹsọ yẹ ọlọ àṣọ ni tí ẹ wá bá mi pé ẹjọ abẹ́ṣe bẹ́ẹ̀ dé ilé ọmọ yà mí lẹ́nu pé ẹjọ abẹ́ṣe bẹ́ẹ̀ dé ọ̀gá àwọn òkè ń ṣe ẹ ò kì í ṣe ẹ jọ ṣáàlì ṣàdúrà ìmọ̀ àdúrà yẹn gan ẹ máa bá gbé ẹ wá síbẹ̀ ní wájú ṣáàlì ṣàdúrà ẹ lè ṣàdúrà gan ẹ amọ̀ tó máa yà mí lẹ́nu. mo ti ṣe ẹ̀mejì ń sìn ìyá tí wọ́n kọ́ ṣe fún fọ́ọ̀k àwẹ̀ tí mo gbà ń gbà yẹn nínú gbogbo àwọn tó ń bá mi kírun òun ló wá fún mi nìkan àwẹ̀. ìgbà tí mo sọ pé à kì í ṣe bẹ́ẹ̀ de sínú ìsìlá ó ní ah, you have learned something àwọn alákọ̀wé yẹn ni you have learned something ó ṣe o. <coughs> ó sì ó sì ṣe kíni yẹn o ó fún mi lẹ́sẹ̀ dé ṣe mo ṣàṣọ nǹkan yẹn fóun ìkan wá ó kó tẹ̀sùn bá wá ó kó twenty thousand wá mílíọ̀nù ah, náà bẹ́ẹ̀dì náà gbé ẹ bá mi ṣàdá nígbà ṣùgbọ́n twenty thousand yẹn máa gbà ó sọ́dákọ̀ ni ọlọ́àgbà sọ́dákọ̀ ni ẹ̀kọ́ mọ́ṣáláṣí àwọn iṣẹ́ ń lọ ń bẹ̀ kò stọ́ọ̀pù wọn láti máa wà ìkan wá kí wọ́n ṣàdá fọ́ọ̀mù òun ní bẹ́ẹ̀dì náà ni ìgbà tí wọ́n sọ pé àti ń ṣe lẹ́yìn ọjọ́ yẹn ó fún mi ní bí wá ten thousand méje mẹ́ta ipe ẹ ṣe máa fi kó àwọn èèyàn ní ìdòdòdò a máa nira lára wọn ṣùgbọ́n tó bá wà consistent tó sọ pé nígbà yìí bó ṣe rí náà lélẹ̀ wọ́n máa padà gbọ́ nǹkan yẹn láàbí nídìí ọ̀pọ̀lọpọ̀ jàgídíjàgan at least àní ti wá máa ṣe táwọn kan máa ń ṣe kan máa pàdánù wọn lọ́wọ́. now ṣé láwọn point mo sọ yìí ó ní ẹ̀ka mójútó nípa fẹ́ kọ́ àwọn ọmọ wa ẹ wá jẹ́ àwọ̀ àwùjọ àwùjọ náà sọ yìí ẹ má wo nàìjíríà nìkan o everywhere ní nísìnyí kọ́lá Saudi Arabia so mo dáwọn clips kan Saudi Arabia nítorí mo fẹ́ lè máa sun ẹkún kọ́lọ́mbà àdékẹ́ lákòbá tó àwọn alùsùn oríṣi alùsùn alùkẹ́yì àwọn èèyàn ni ò tí ì rí ìjọba tó sáàbù ìmọ̀ àti ẹ̀sìn àti tòhítọ́ alùsùn èyí tá à ń rí ìkọlà àìsẹ́kẹ̀ máa rí lọ́wọ́ wọn. mo ń ka àwọn tíra àwọn màlìkíya lára àwọn tíra tó wá easy jù fún ntí mo fẹ́ kà mọ̀ kọ́sọ̀rọ̀ kọ́lé òun ni eh, kíní kan gbà jawari ìkìlì gbogbo kọ́pì ní tíra jàwáìlì kiri tí mò ń rí ancient copy ni pẹ́ẹ́lú tó hundred years of tẹ̀mí àti kágan wàhálà ni torí pé kí ló fi rí bẹ́ẹ̀ torí pé àwọn alùsùdù ní kò ń ṣe tó kọ́mọ̀ láwùjọ wọn tó bá jẹ́ pé tó kọ́mọ̀ láwùjọ ẹ lọ́wọ́ àwọn tíra ṣe tíra mi tẹ̀lé ya ọ máa tẹ̀ bí wàá tọ́ fi musa fún mi. fantasy rẹ̀ sọ̀kì látara àwọn alùsùdù kọ́lọ̀ bá jẹ́ bá a tún wọ́n ṣe. àwùjọ ká ń sọ ipe lu society is everywhere torí pé táwọn tó dọ̀tẹ̀ èèyàn tí wọ́n bá ti jẹ gàba lórí èèyàn ìròrí èèyàn gan ìròrí ọ̀tá ni. tó yẹ pé tó àwọn tí wọ́n fẹ́ bá àwọn òyìnbó amúnisìn tí wọ́n fẹ́ bá wọn jà kí ni tó lò àṣàlẹ́ bulgar almuzahara ilẹ̀ntìkàbá ẹlẹ́tọ̀rọ̀ the same thing táwọn òyìnbó ń lò láti sọ pé àwọn fẹ́ gba òmìnira náà ni àwọn tó ń ṣe kí ni tó ń ṣe kí lọ́nà ń lò ó wá di pé àṣà tiwa gangan ó ti wà backward káfẹ́ àṣà tiwa nísìnyí ó wà backward lọ́dọ̀ àwọn èèyàn àṣà yorùbá bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó ṣòkòtò kí n kọjá gbósẹ̀ náà àbí bẹ́ẹ̀ kọjá ṣòkòtò àjòkòtò ṣòkòtò kó n kọjá gbósẹ̀ so àwọn tó wá jẹ́ títí wa gangan àtìgbàsẹ́gbẹ̀ torí pé àwọn tó múnú wa sùn yẹn ìròrí wọn ni à ń lò àwọn features ni society báyìí ó yẹ ká identify abala bí tó ti lose tábàbà àtẹnifá àbáradá tó ti lù ìlú yẹn yóò fi rọrùn fún wa pé báàlà ẹsẹ blọọkì àwọn nǹkan yẹn. àkọ́kọ́ kátó àtẹnifá yẹn wọn bẹ̀rẹ̀ ni pé society náà sọ pé lùzì yìí tí ò níjànú yìí kò ń ṣe kámọ́ wọn lọ sí kọ́mọ ọmọ bọ̀ ta o tẹ́wọ́ mi rò pé tọmọ bá ti wà nù lé ọmọ get inside I mean it does not go anywhere from school to the house to madrasa. society tó lùzì yìí ó ń bá a gbé yàrá society tó lùzì yìí ó ń bọ́ mọ́ni káàkiri tí wọ́n bá ti ní fóònù tó ní kébù tv kódà kó máa ní gbogbo ẹ̀ kó máa lọ sùn gan yóò gbọ́ orin yìí sìn ìyẹn lè mọ létẹ́sí orin ìbá ti ń kọjá lọ ó mọ̀ fi ti gbọ́ ó mọ̀ fi ti gbọ́ society tó lùzẹ̀ má rò pé tòmí tó jìnnà sí wa ni o má àn kárànà má àn ó wà pẹ̀lú wa ni lórí ẹ̀kọ́ yẹn kí wọ́n ṣe kí ni àwọn nǹkan yẹn. abala bo wà níbi àwọn business ni àwọn kọ́ abala tọ̀kìd abala tọ̀kìd ìmọ̀lọ́nba nìkan lọ́kàn ṣo ní gbogbo gbogbo ọ̀nà eléyìí lọ́pọ̀lọpọ̀ ọgbà fẹ́ni tó bá lágbọ̀ yé ó máa ń difficult àti bọ́ but pẹ̀lú ẹ̀ náà a máa bọ́ láwọn circumstances kan torí pé a control environment wa kí n tó mẹ́nu bà eléyìí súnà náà bá àlékẹ́ ni pé àwọn conditions ta kàkálẹ̀ nínú àwọn àyàtàkà yìí súnà náà bá àlékẹ́ ni pé ẹni tó bá mójútó àwọn nǹkan yìí ọmọ yìí èyí tó súnmọ́ jù ní pé kó là ètò súnmọ́ ju òun pé ẹ̀sìn gan-an yóò yè kódà àwọn afáwọn sọ wọn pé ọmọ nuur àtọmọ lóòtù àmọ́ bí ọlọ́run bàbá wọn ó yẹ káwọn ó yẹ káwọn ilé náà kó problem ibì kan wà tábùrù ti wọlé tọ̀ wọ́n ìyá wọn so abala abẹ yẹn tó bá gbé tó bàbá dúró dédé ìyá dúró dédé ibo lọ́mọ ti fẹ́ kọ́ ìwà burúkú so tí ìnáwó bá ti wọ́n bì kan kò ní ó máa ní. àwọn young brothers àwọn young brothers wa tó máa gbókè afẹ́fẹ́ obìnrin nísìnyí ọ̀pọ̀lọpọ̀ tó máa wò ní pé shape báwo ló ṣe rí báwo níta yẹn ṣe rí dọ́pẹ́ tó gbèsè ìyá tó gbé ṣé lè kàkọ́rà pẹ̀lú tẹ̀jú yìí. <laughs> so àwọn nǹkan táwọ̀ lára obìnrin ó kọjá àwọn nǹkan yẹn ìlú àgbà máa kọ́ńgbà ní ẹ̀gbọ́n ṣe mùsùlùmí ẹ̀ ń ti rí ẹ̀ convert èyí mo ló ti pé àwọn tó sílọ̀ pẹ̀lẹ́ sùn ọ̀ tí máa sọ fún àfẹ́ convert obìnrin rẹ̀ mi ò rírí àwọn tó sílọ̀ pẹ̀lẹ́ máa ń àtìbá lè fẹ́ràn náà máa lè convert òyìn ẹni bá kọ́ mọ́ mbàdàn ọ̀dọ́ ó kọ́ wọn lọ́dọ̀ wa lẹ́kọ̀ọ́ <laughs> pé kò sí wàhálà convert so lára bíi pé ààrẹ environment of control bóyá fẹ́ ọkọ tí ò lágbọ̀ọ́yé àbáfẹ́yàwó tí ò lágbọ̀ọ́yé àbí fámìlì wa gan bóyá àgbọ̀ọ́yé ò sí mbẹ̀ kó ń ṣe àwọn ọkọ̀ ń ṣèyàwó fámìlì ni problem làwọn nǹkan yẹn nǹkan tó bá ń ṣe jẹ́ káwọn èèyàn mọ̀ mọ́ ẹ̀ pàápàá jùlọ nígbà tí ṣòro bá dé ṣẹ́gbẹ́ gbogbo ẹ̀sìn Yorùbá àti Islam àti Christianity surface ló wà tí wàhálà bá dé tìbìtì náà bá dé lèmọ̀ tó mọ̀ pé ẹ̀sìn lẹ́nu yìí ṣe ọlọ́run bá àlejò ọlá kò bá wa fọ̀rọ̀ Islam is not pretentious Islam tells you what you expect Islam is not tell you become Muslim and everything is good ìrìrì ìrọ̀ ọ̀fọ́mù sọ yẹn o kódà ń tọ́lọ̀ ọba àdìgá sọ fún wa ni pé wàhálà nàblu wa nẹ́kùn kò bá wọn kò sáàrù rí o sọ fún wàhálà nàblu wa nẹ́kùn bí ṣe ìmìlẹ̀ kófì wà jò wà nàkìsì ìmìlẹ̀ àmúwálì wà àǹfọ̀tì wà samara bàbá ṣèlúmán bàbá ṣèlú sọ́ọ̀bìrì ó sọ fún wa pé islam yìí o kò sọ fún àní dán yín wò gbogbo ń ta sì ń dán yín wò láti dán yín wò yóò padànù owó yóò padànù ẹ̀dùn yóò dá padànù dúkìá ẹ̀ṣẹ̀ sùúrù ni ibì kan tí ò sí sírònú tí ò sí bànújẹ́ alikiyama ni tí wọn bá wà lùjọ náà kọ́ ló ń jà wọ́ kí wọn gbé tẹ ẹ nígbà tó ń ṣe tòun sìn kò yẹ kí n ní pọ́blẹ́mù mọ́ kristianity ni wọ́n sọ yẹn o ìrọ́bẹ̀ ni ilé ayé dárul bala ilé àdúgbò ilé ayé so islam ò mi so ẹ máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé eléyìí sádọ́wọ́ bá dé kò ní kẹsẹ̀ sínú o yàrá òbí tí tàwọ́dì ti ń wọ́n mọ́ àwọn èèyàn lọ́wọ́ torí pé wọ́n environment control so obìnrin kan ní tó ní medical issue ni o èyí kì í kọ́ yọ sí lára pé ìgbékáwé kí àwọn babaláwo ni ó mọ̀ tí wọ́n ṣe oògùn wọ́n ṣe gbogbo ẹ̀ ìgbà tí wọ́n bèèrè láwọn dọ́kítọ̀ sọ́nà ìkíní yẹn ó wà self limiting ó máa wá ó máa lọ ni kò tẹ́ ẹ̀ bá lóògùn sí ó máa wá ó máa lọ ni bọ̀kú tó lọ ìmọ̀ ní ti bàjẹ́ irú àwọn àdánwò tí a ń sọ ilé ọkùnrin pé tó kódà ìyàwó ẹ fẹ́ dúró déédéé but ìyá àti bàbá àti ẹgbẹ́ fúnra rẹ fúnra ara wọn yàrá pé rárá o a fẹ́ gbé lọ sí chọ́ọ̀chì yẹn ni kò ní ìkóṣe nǹkan pásítọ̀ ẹ̀kọ́ màsọ̀ lórúkọ jésù ó lè sọ̀rọ̀ àti síbẹ̀ ìyàwó máa fẹ́ yarí pé àgbẹ̀ ọmọ àgbẹ̀ ìwọ ló fẹ́ pa sọ́wọ́ tẹ náà padà jábọ́ ọmọ àgbẹ̀ àfà pẹ̀lú lẹ́hìyà pẹ̀lú mú sẹ́rọ̀ pé tó a ti ṣe débi kan tó a sì rí ṣe náà tán kéèyàn jẹ́ káwọn tó súnmọ́ yàn náà kí wọ́n mọ̀ pé n táwọn sọ lélẹ́ yìí o kí wọ́n máa tọ́ wọn pé tí bá ní ẹ gbọ́dọ̀ gbé mi lọ sí kí n bá ní bọ́ọ̀lù kí wọ́n máa lálẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó ìdí yẹn náà ọ̀pọ̀lọpọ̀ ọgbà a máa rí sọ́ńtà àkìní sọ́ńilé àwọn òbí wa yẹn náà yẹ ká máa ṣàlàyé tàwọn ìdí yẹn fún wọn eléyìí eléyìí eléyìí eléyìí tẹ̀bùn tó wọn bàjẹ́ afẹ́ eléyìí sọ wọn bàbá ọdún ọgbẹ kò ní gba eléyìí o kó má conscious gan kò ní gba eléyìí o kọ́lọ̀ bàjẹ́ fún wa ní àgbọ́yé ẹ̀sìn. ọlọ́run àlejò máa ń sábà tó wá dá obìnrin wò special lábala eléyìí whether pro or against. ìgbà míì obìnrin ní òpètò ọkọ òun fẹ́fẹ́ àwọn kejì so mo ti gbọ́ kan náà pé kó má lówó kó má lówó ọkọ tíṣà lọkọ yẹn o kò ní gbóyè yẹn chevron ọgbẹ tó bá lówó fáfíyàwó kejì so lára àwọn fitna tí à ń bá falẹ̀ kò ń sìn kò ní fitna káyámátá so ntọ́sọ mẹ́rù ìyàwó ni lọ́fíńdà nkankan ló wà ń bẹ àrígbà àkínní ntọ́ wà ń díẹ̀ ti pọ̀ ju mo ń sọ fún mo ti gbàgbé tó ṣẹlẹ̀ fún mo ń sọ fún ìyàwó mi mo sọ pé nǹkan ok mo lọ ṣe program mi kan ni àwọn sọ̀rọ̀ ń pa pé ká kejì brother kan wá sọ mi pé ṣé o mọ̀ pé ẹnìkan fẹ́ méjì ìyálé ọkọ wa travel ìyálé wa fi àṣẹ bá ìyàwó sọ̀rọ̀ pé ìyàwó yẹn kó ó ń bojú pé ìyàwó yẹn dẹ́rìn jáde kó nulẹ̀ ní òwò for about some hours nígbà tó wá padà dé ìyálé wa sọ pé mo kàn ṣó ẹni o kó ẹrù ẹ kó máa lọ sọgbà tó sọ ọmọ gbèsè nǹkan ìṣe ẹ̀ lóòótọ́ kò sì máa ń tà láti verify nǹkan ẹ̀ so tí o bá mo gbọ́ òun ni ká má wọlé spreading tí o tí o correct mo ń béèrè lọ́wọ́ mo ń sọ yàrá mi ló gbọ́n mo ti mo lé mi wọ́n sọ mi gbà pé ah ìkọ́tẹ̀ ṣẹlẹ̀ gan <laughs> ìgbé yẹn wà ní ọkọ yẹn fẹ́ yàwó so kò tẹ̀ lọ́dún ìyálé mọ́ so for weeks kò tẹ̀ yálé táwọn bá pè é àgbà ìmúbẹ́ máa rí so bó ṣe lọ sunkún bá àwọn sísà nígbẹ̀jọ́ nìyẹn gbàgbà máa rí àádọ́ máa fún báwọn náà yóò fún ní káyọ̀ mọ́tà tó le ju oṣù mẹ́fà ọkùnrin ọ̀bọ̀tà nù mí ṣóṣù mẹ́fà àbí àbí ó yà ló dárúkọ mi ti gbọ́ kò lọ́ bí iṣẹ́ so táwọn nǹkan yóò bá tẹ̀ true àwọn nǹkan táwọn gbọ́n pa káyámátà yẹn ó ń dániláyà gan ṣé èèyàn máa ń jowú èèyàn máa ń jowú ọkọ èèyàn délẹ́gùn kéèyàn ṣe ọ̀dọ̀ sọ́lọ́mọba àdékẹ́lá ni so ṣíríkì kúfùrù àwọn nǹkan yìí lára abala tí society to lose tó mú wá bá wa ni ọ̀pọ̀lọpọ̀ gbà sí ní a máa bá ìmọ̀ kan lẹ̀ a máa bá àìmọ̀ kan lẹ̀ lára àwọn dáadáa tó ṣẹlẹ̀ sí dáwà ni pé tòókò lábẹ́ ẹgbẹ́ àwọn èèyàn ń àwọn ẹ̀sìn sọ àwà kọ̀ǹpáàní pé eléyìí kò sọ eléyìí má sọ but lára àwọn sọ̀lìbìyí àti náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ń jọ ìníwá tó pàpọ̀ yìí òkìtò so tó bá jọ ìnà àwọn sisters lóbìnrin inter lè fi mọ̀ pé sisters lónìí kò sí kí ni kó wọ jìbáàb so náà wá wọ jìbáàb yẹn but n tó wà lórí ẹ̀ kò bá jìbáàb tó wọ̀ yẹn kò bá mu sọpọlọpọ ọgbà tó wọn gbé yẹn kọ misbehave ó misbehave tó bá wò dáadáa máa rí pé ẹni yẹn ó he jìbáàb lọ́nà ni lọ́pọ̀lọpọ̀ gbà because ó ti di uniform ń sìn kódà àwọn àsàlátù ń jọba dáadáa tulẹ̀ ọ̀pọ̀lọ̀ borí abẹ́ ẹ̀kọ́ ni ó lè ní kọ́lọ̀ o ó yẹ blue ni o ó yẹ white o bàtà náà gbọdọ̀ borí láti mọ̀ pé mùsùlùmí kò rí bẹ́ẹ̀ ten twenty years ago mo sọ fẹ́ẹ́ nìkan pé nígbà tí bá padà dé school láwọn gbàtà ọ̀sẹ̀ sí náà gbọ́yé àti rẹ́ni mo fẹ́ sálámọ̀ sí ó máa nira náà ní bíi ẹnìyàwó ní jìlbáàbò orí oríṣiríṣi kọ́lọ̀ oríṣiríṣi design yẹn máa bọ̀ lẹ́kọ̀ọ́ so eléyìí náà ó ṣe ó ṣe pàtàkì so àwọn àwọn àwọn problems yìí a máa ṣẹlẹ̀ sí àwọn obìnrin wa for and against for ni mo sọ yẹn pé kí wọ́n máa wò bí àwọn náà fẹ́ wá nǹkan tó tọ́ fi tọ́ fi tẹ́ǹdì against ni pé obìnrin a máa bá rẹ̀ ní circumstances ẹ pé tó ó fẹ́ brother yẹn torí ẹ̀sìn wọ́n padà yọ láti gbé brother yẹn máa ṣóògì mi ò sọ̀gùn kékeré o ẹni tí wọ́n máa dè nǹkan yẹn ó tún kéré ogun ẹbọ gidi kí bọ́dà máa gbé ẹbọ tá máa wà problem ó ti ní ó ti lọ́mọ kan ó ti lọ́mọ méjì ó ti lọ́mọ mẹ́ta kí ni kò ń ṣe tó máa sọ báwo ta ló ń ṣe báyìí àwọn Yorùbá wọn gbé ẹ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ <laughs> tó bá tó bá tẹ̀ gbọ́ yé nìyẹn wọn gbé ẹ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ìbọn ló sọ bóun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àbí wàá ṣe bẹ́ẹ̀ <laughs> kí ló máa sọ alọ́ ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ mo mo realize pé ṣe kò sí kó kàwé ní UK kó kàwé ní London shirik àti kúfùrù yẹn inú orí ló wà kó mú kúrò mbẹ ẹlòmíín lè kàwé ní UK ó sì máa bí pé àjẹ kan léwu káàkiri so tíro ilé ìbá ṣẹlẹ̀ ìgbà míì wà máa advice obìnrin pé divorce tẹgbẹtọ kì í ṣọ̀nà yàn fún tọkọ ẹ bá ya kèfèrí tó ń ṣerú àwọn ẹbọ báyìí kó ń ṣàdváìsì mọ ọ̀ràn yàn ọ̀ràn yàn yóò lè dúró sábẹ́ mushrik ó lè dúró sábẹ́ kó lọ́mọ mẹ́fà pẹ̀lú àwọn mo ti fẹ́ bẹ̀rẹ̀ yẹn ò wọlé wọ́n lè máa bèrè pé bọ́lá fẹ́ bẹ̀rẹ̀ náà nígbà tá a rí àwọn ọkùnrin tí wọ́n jẹ́ àkìfà obìnrin ò kí ń di ẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam obìnrin kan wá ń pè ní gbogbo àbúrúkọ obìnrin yẹn wá ń pè ní zọ́jọ́ tó ṣù àdá àbí nǹkan tó bá ti fẹ́ ọmọ akóṣe yìí dìní tó bá ti fẹ́ ó fẹ́ bíyàn mẹ́fà obìnrin ò kí ń dilẹ̀ ó máa rẹ́ni tó máa fẹ́ so àwọn obìnrin máa ní problem a máa gbé pẹ̀lú mọ́ṣẹ́kì kúrò ọ̀gbà àdìgá ṣàánú eléyìí abala kan ni abala màáfi àwọn ẹ̀ṣẹ̀ lóríṣiríṣi ìyẹn tẹ gba gba gbalẹ̀ oṣù kìíní ọ̀tọ̀ ni kàbáì ìzínà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn tó ṣe eré àṣàlàyé fún wa nípa bá a ṣe ń bọ́bìnrin ilé tìǹ gbọ́ àwọn kan ṣe pàtàkì. ọ̀ǹtìrì bàtà wa tó rí nǹkan táwọn kan máa ń dálẹ̀ láwùjọ láti máa rẹ́ẹ̀sì àwọn kìíní ìbọn ìdè tó nì. lánàá bí tí mo wà ní bọ́dà kan pè mí pé òun fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi tí àfa tó ń kọ́ sísà tó máa ń sẹ́ni mẹ́sẹ̀ i love you if you love me send it back to me Man, ń gbé ta ni bọ́dà yẹn wọn kì í kọ́bàrú àwọn yẹn àwọn pọ́bẹ́ káà kì í kọ́bàrú àwọn ọmọ mùsùlùmí bẹ́ẹ̀ kí lorúkọ ẹ̀ sọ fún mi pé wàá wá wájà sí mi mọ̀ pé lọ́ọ́ pé ẹ wọn tó fọ́ ni o sísà yẹn fóònù tó ti máa ń sẹ́ni kíni yẹn sí fingerprint ni ó máa fi ṣí fóònù yẹn so ó gbàgbé sùn lọ́kọ́ fi rí kíni yẹn so báwo ni màá ṣe níyàwó pọ̀n tí ń ga fìfì ṣe fóònù ẹ̀ pọ́ǹ tẹ̀sẹ̀ jẹ́ mú gbọ́dọ̀ mọ́ pásíwọ̀dì ẹ ni. so fingerprint ló máa fi kí ni ẹ tí ó bá fi ọkọ̀ lé ọ wá pé ọkọ̀ àtàfà yẹn. ọ̀kan wọn gbẹ ẹ ti sẹ́ndì ẹ ti sẹ́ndì text message sí àwọn obìnrin. mo ní pé àfà ẹ pé ọkọ̀ yẹn náà ẹ pẹ sọ pé tí ò bá tóun náà tí ò bá fẹ́ di dà yìí ẹ lè sọ àdìsí tó bá fún dà yìí pé ń bẹ́ẹ̀ ń ṣe ẹ̀yin náà wọ̀ náà o ẹwà bákà ẹ̀ that goodness kọkùnrin ni pé ìjọkùnrin èèyàn kó má sí níbẹ̀ mọ́ lanta àwùjọ ti sọ wá dáa nìyẹn so then pẹ̀lú àwọn social media and some other things tí ó ti ṣẹlẹ̀ yìí a man should monitor his wife so ó náà sọ pa ọmọ yìí nínú nísìnyí bó jẹ́ gbọ́dọ̀ nìkan monitor ọmọ wa anilala kì í hàdà anilala kì í hàdà tó bá dúró tí ò bá lọ wọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn nìkan béèrè wọ̀lùbíza lẹ́yìn àwọn ẹ̀ṣẹ̀ oríṣiríṣi bíi àná ti ń ṣé àwọn ẹ̀ṣẹ̀ káwọn ọ̀dọ́ kò tẹ̀ sí bí ayé fẹ́ ṣe ná torí environment wa environment tó lùzù sọpọlọpọ àwọn èèyàn ń complain pé àwọn òrómù sí o pàápàá jùlọ lẹ́kọ̀ọ́ torí wọ́n pè orin wọ́n pè orin mọ́jú mi so mi ò mọ bí fẹ́ drive lẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣe gọ́dù bàfà torí wàhálà accident tó nta bí bí fáwọn ẹgbọ́n ti ẹ̀fẹ́ ẹgbọ́n ọ̀tọ̀ ní kálógbé tó àríyá lélẹ̀ àríyá gbọ̀ngàn tó bẹ̀rẹ̀ tiẹ̀ ní mọ ntọ́kù tó fẹ́ bù lára ẹ̀. kọ́lọ̀ bá nìkan kó kó sànù wa. wọ́n lè bí dáa ah, àwọn bídà oríṣiríṣi ah, kódà àwọn bídà àgbàlíyàn àwọn bídà tí tó lé lọ́pọ̀lọpọ̀ ó wà lára ní environment wa tó fi àyè gbà tó ẹgbẹ́ environment wọn tó ń lo sẹ̀ríà ni irú àwọn ilé ìmúsù ní àwọn ọmọdé tó ń lo sẹ̀ríà wọ́n rí àwọn nǹkan ẹ̀ control bẹ́ẹ̀ ẹni tó bá sọ ń tà mọ́ pé nǹkan yìí kúfùrù ni ṣéréke ni bíbá ni olórí ìlú ló máa handle ẹni yẹn náà àwọn afẹjọ́ ẹ̀sìn ni kó sọ báyìí sọ báyìí sọ báyìí tọ́ni pé tó túbá kò túbá ìdájọ́ ẹ̀ tó tọ́ fún ọmọ fún aláàjì mọ̀ tó pe rẹ̀ lọ́lọ́run tí ó sọ pé kí wọ́n tó sọ èyí ojú kóònù islam tó insist kọ́ pa ni jẹ́ adébó bẹ́rẹ̀ am ìgbà tó insist pé rọ rárá ọlọ́run bá àlékè lápò ní sifat kò ní asma mojúd yẹnì ìtùtùn alwujud mutlaq pé ó kàn ń bẹ lásán ni wọ́n pa ni sọ̀tọ̀ àwọn environment yẹn tí àwọn ẹni environment wọn sì kò ṣe bí wọn ń gbé freedom of gini freedom of religion freedom of speech freedom of religion so nígbà tí o ti wá sí authority tó kàn àwọn nǹkan yẹn ó wá ku àwọn kan wá dá lórí ta ni ó dá lórí òbí tó bí ọmọ so eléyìí nípa lose society àwọn tá a wá kàkalẹ̀ yìí nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa nípa pé bá a ṣe múlítọ́ wọn tá fẹ́ yan tí ó wá wà lórí òbí láti ṣe constant monitoring gbogbo àwọn nǹkan yẹn yóò mọ́nítọ̀ ẹ̀ ìyàwó tá a fẹ́ fẹ́ á mọ́nítọ̀ ẹ̀ torí pé yóò ṣe kí ni yóò lápá lára ọmọ wa ọkọ tá a fẹ́ fẹ́ bákan náà yóò lapa ní lára ọmọ wa tabari bọ́lá tí ò serious kò ní ìdíkí títà gbà fún wọn kì í hide yẹn sọ́dọ̀ pé tó lára tó wà important náà ni pé àwùjọ wa even bá ṣe ká disagree tí wọ́n bá sọ pé o fẹ́ fẹ́ títà nísìnyí tálà fáì kémi àtàfà yìí máa jà tí wọ́n mọ̀ fáfà tó wà lórí súnà ni máa pè é bọ́gà tó fẹ́ fẹ́ títà yìí báyìí lè ṣe mọ́ sí ṣó máa ń gbọ́rọ̀ sí lẹ́nu pé tí nǹkan bá ṣẹlẹ̀ á padà lọ bá àfa èyí tí mo máa ń gbọ́rọ̀ sí lẹ́nu kí láti yanjú ẹ̀ qala Allahu qala àfa yóò lè ya alẹ́ àkókò nà kí débi pé yóò wà rọmọ kéwú ẹ̀ kó mọ takùn tọ́lọ̀ ń sọ tánà tó sọ tó máa ṣe àwọn tó ẹgbẹ́ tó ẹgbẹ́ ti gbé wọn lọ Quran àti sunu kan àwọn ó dàgbé báyìí náà mo ti gbọ́ pé àwọn kan ṣe ágbù <laughs> wọ́n ṣe ara wa dị lè gba afẹ́ ní owó ẹ̀. aláì lẹ́sọ̀nà aláàfin ọ̀sẹ̀lámù ọlọ́mọdé àgọ́ o ọlọ́mọdé àgọ́ àdúrà ni o ọlọ́mọ nígbà tá a ti gbọ́ tán yìí ọlọ́mọ àgọ́ wa o. tí bàbá ìyàwó tó bá fọmọ ẹ kò ní sọ pé òun ò á ń bọ̀sibọ́sì àmì rẹ̀ bẹ́ẹ̀ kan ẹnì kan sọ pé bọ̀tẹ́ tó so wọ́n pọ̀ ọlọ́mọdé àgọ́sẹ́ nígbà àbá tó so wọ́n pọ̀ ẹ̀ ó lè tún wọn ká náà ó máa dẹ́ bàbá tún yín ká o ẹ̀là ẹ̀ má bẹ̀rẹ̀ ẹ̀ má bínú stars ah ẹ̀ má bínú stars ah, lọ́lọ́ ṣàánú wa so tí o bá ń ṣàwọn yẹn yọ àbọ̀ gbọ́ kọ́ ló ń sọ ànábì sọ á sì rí nǹkan ẹ̀ manage bó tó bá tá bá ti yàtọ̀ tọ́ba ti yàtọ̀ sẹ́ni yóò ṣe control problem sọ́ka kó identify yẹn náà bá a ṣe fẹ́ yan ìyá fọmọ wa bá a fẹ́ yan bàbá fún ọmọ wa àwọn broad principles láwọn wà ní nǹkan tá a ṣàlàyé yìí to be specific a sọ ṣàlàyé pé kí ká wá tíjà fún ọmọ wa ká identify àwọn muslim schools ká fi lè pé yes a fi ọkàn tán wọn ìyẹn náà dẹ̀ ní kó ṣe nǹkan tako máa jókòó sílé tá a máa tàwọn èèyàn pé jọ sùn kan wá mí kan ṣé mo lè mọ́ wọn lọ ìwọ náà dìde kó lọ sí sùkúl kó lọ wù lọ pé pé tó tó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ èmi àwọn ọmọ ilé la ti ń kọ́ wọn ó wà very difficult ilé la ti ń kọ́ wọn so ntọ́ bá kọ́ nínú ilé náà ní nǹkan yẹn so èèyàn lè nínú ilé control ju sùkúl lọ gbósìgbà mi tọ́jú àwọn tó wà ń sùn yẹn gan tí wọ́n àwọn ọmọ fóònù gan àwọn ọmọ táwọn tó ń kọ̀ǹtò sùn wọn dúró déédéé a máa ń rí ètò ìgbéwèé iná máa ń ṣẹlẹ̀ ńbẹ́ o mo ti gbọ́ kéèsì pé tó ó tẹ́ máa ta tójọ́kùnrin ló ń abuse àwọn ọmọ kó sọmọbìnrin ọmọkùnrin he was abusing them sexually and he was steaming it ó wà lórí fóònù rẹ̀ ìgbà tí ẹni tó ní sùn gbọ́ báyìí ó ń sáré pé ọlọ́pàá nígbà tó dáwọn yẹn bá bá bẹ̀ wọn àlùpàá ni ó ń sexually abuse àwọn ọmọ yẹn ó dẹ̀ ń fi mẹ̀sọ̀rọ̀ fóònù so he is pervert sotí ìgbà tí wọ́n ń ṣe tíṣà a máa ń example case of pé kóbìnrin wà pé àwọn teachers ẹ̀ lọ introduce them to lesbianism ọ̀pọ̀ ẹ pé méjì wọn ìyẹn wà very common tó wọn máa ń gbò tó ń ti fẹ́ mature wọn máa ń béèrè ọ̀pọ̀lọpọ̀ béèrè tó bí ó fìgbà láàyè lẹ̀ láti béèrè some of us are not for it obi ó mo kọ kí n kọ sọ ìfẹ́ lùkẹ́ extent wo ni ká lọ táwọn fẹ́ kọ́ ọmọ wa ní sex education some of those things kò ń ṣe pé ọkọ̀ máa rò pé kí the next thing fẹ́ fọ́ fẹ́ fàwálà o fẹ́ lóyún máa ń rò bẹ́ẹ̀ pé àlàáfíà kí ọmọ náà bẹ́ẹ̀ díje fàwálà rẹ̀ ìmí ń tó ṣẹlẹ̀ sí mi máa ń sọ pé extent wo ni ká lọ ìdí ni mo sọ́rọ̀ ẹ̀ ni pé mo kàwé kan fúnra mo rà sẹ́ni bí ẹ̀ sí àbùsùmáyà ọmọ my child my first daughter is seven and mo àwọn tó ṣàpù yẹn ọmọ béèrè bí ìfẹ́ pé ṣùgbọ́n tí wọ́n wù wẹ́ mo pé ìwé ìtiwà too explicit wọ́n ń béèrè pé òkè ṣé mo lè fún níwèé yìí because ọ̀rọ̀ ìdíbà ti fún gbogbo lè kàwé fún rẹ̀ àkà nkú wa ní problem pẹ̀lú ni pé ṣé tuntun kò ń ṣe orí Facebook nǹkan I discuss with my wife ìgbà tí mo download ìwé ìtàn mo send ẹ̀ sí I discuss with another sister pé pé mashallah aleha ó ah, rí homeschool yẹn ṣe àwọn ọmọ ìgbẹ́ parí ipò and by and all round down she's very cute mo send ẹ̀ sọ́nà pé ẹ bá mi wò can I give it to her so from down yẹn sọ mo pé no kò sí to level so àwọn òbéèrè yẹn ẹ̀rọ gba ah, àlìmá tẹ̀lé mi máa ó máa wà crude or prude kó o pé ẹ má jà discuss menstruation pẹ̀lú àwọn obìnrin wa ẹ má discuss ẹ ọmọ obìnrin ọmọ ń bàlágà ah, ẹ discuss ẹ àwọn àfáà wo tìjú báwo yẹn ní nǹkan yẹn ìgbà míì tí wọ́n bá ka àwọn tíra Islam gbá mi náà ẹ máa ń kí ẹ̀ pé ọ̀tọ̀ ní tíra ọ̀tọ̀ náà mùsùlùmí practically wàláì ẹ yẹ mú abala méjì wá kí n digret there lára àwọn chapter tó máa kọ́ kàdé ọ̀rẹ́ kàbú ẹni tíra fi kú oníbàbù báàbù tọ̀hárọ̀ àbíbẹ̀kọ́ ni báàbù tọ̀hárọ̀ ó pọ̀ àbíbẹ̀kọ́ ni bó ti tàǹbà bó ti bomi tòótọ́ pàwọn fíkùn màdájú wọn sáré bó ti jókòó àwọn àwọn àwọn àdìgbò tó wá fẹ́ fọ ìgbẹ́ kọ́kọ́ fomi sọ́wọ́ yẹn náà kí ìgbẹ́ má ṣe kí ni kò má lẹ̀ mọ́ ẹ ní. sábà kọ́ńtà táwọn sọ́kọ̀ ní sex education náà nìyẹn ọmọ ṣàlàyé àwọn kan yẹn but àwọn wo ló abuse nǹkan yìí jù ẹ lè ní mọ́ṣáláṣí kẹṣí tó lẹ̀ tó lẹ̀ ọmọ àyàgbẹ́ sílẹ̀ lẹ́yìn anabi dẹ̀ ń sọ fún wa sallallahu alayhi wa sallam ìtakú la ìnẹyìn ẹ páyà nǹkan méjì tó máa wọ̀nyẹn ṣépè fún yín kí làwọn nǹkan méjì kó yàgbẹ́ sójú ọ̀nà olùbọ̀rọ̀sì zidina àti táwọn èèyàn ti ń jókòó tó ń gba tẹ́gùn tó lọ yàgbẹ́ síbẹ̀ àwọn aṣè mọ́ṣáláṣí èèyàn wá débẹ̀ wọ́n yàgbẹ́ sílẹ̀ lẹ̀ so mo àtúkọ̀ mu àmú òwe tó gbé tí máa ń tẹ̀ ń bá wọn mọ́ṣáláṣí mo rí kí wọ́n ti tọ́lẹ̀tì wọ́n ti mọ́ṣáláṣí wọ́n tí máa gbá máa ti tọ́lẹ̀tì lẹ́nu. báàbù kan harọ ọwọ́ rẹ̀ gbé tó nǹkan ẹ̀ ọkọ̀ máa ń kà á ni. gẹ́bẹ̀ náà lára àwọn chápítà fíkù tó ṣe kínní oníbàbù buyò àmì kìtàbù buyò so bá ṣe ń ṣe business some days ago mo wà ní ibi kan tá sọ̀rọ̀ business yìí gbogbo òfin tó ń tí sẹ́rẹ́ là kalẹ̀ tó bá fẹ́ ṣe business fẹ́ ṣe agreement fẹ́ ṣe we neglect them ìjàmbá wa dé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀pọ̀lọpọ̀ businesses ni mo bóyá ó ti change ní sí wọn tọ́wọ́ fẹ́ employ èèyàn kódà kò ní sí agreement. tí afa bá ń dé ní nine o'clock wọ́n gbà afa you are supposed to be by eight but agreement wọn la fine pé eight ni màá resume. there is no. so àwọn nǹkan yìí a máa ń neglect so sex education máa kọ́ ọmọ wa but depending on the age tó kọ́ mọ́mọ́ ìpè tá a bá délé tó máa délé o máa rí bàbá òun bá sọ̀rọ̀ o máa rí àwọn bá sọ̀rọ̀ nípa àwọn nǹkan yẹn kò ní wulẹ̀ béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ tó máa kọ́ńkọ́ kọ́kọ́ mọ́. sọ àwọn ọmọ kẹ́kẹ́ tó ọ̀rẹ́ ló sọ di ìdàkudà àwọn ọmọ kẹ́kẹ́ tó àwọn sọ̀gbẹ́ fámìlì wa ń gbà mí gbogbo fámìlì wa ní sàlàfíà gbogbo wọn àwọn tí ò sàlàfíà ń bẹ̀ àwọn tó súnfí wà àwọn tó gbé tó àwọn òṣùlábí wọn súnfí kan jẹlé ayé lọ́n ti wọn ni wọn ò rán anybody níṣẹ́ <laughs> general islam so kó sọ àdìs bọ́lá ọ̀rọ̀ ẹ̀ hmm. <laughs> lọ súnà kan <laughs> mo tún dé ẹlòmí àti béèrè lọ́wọ́ ẹ̀ wá ná kí nìdájọ́ kí ni ìbáyìí ná wá sọ pé mo dẹ̀ rò pé kí ni nítorí kó má ṣe ẹ̀ńgọ́ ló máa lọ sí so they are a danger so mo ti rán ọmọ tó ẹgbẹ́ tó ibi tó ti wà involve in pornography ni pé kí ni fóònù àbúrò bàbá fóònù àbúrò ìyá gbogbo àwọn nǹkan yẹn tá a máa fojú tẹ́ńbẹ́lú ẹ má jà búrọ́ọ̀kì àwọn ọmọ wa kí wọ́n béèrè any of àwọn béèrè ní ọwọ́ wa so ẹlòmíì tó bá fẹ́ difficult ẹ bẹ̀rẹ̀ látà tó bá ti bá ọmọ yẹn ń gbọ́n tọ́lẹ̀ ń lọ school ẹ bẹ̀rẹ̀ from biology very easy tó bá kọ́ àwọn ọmọ kan ní ẹ̀ ẹ̀ ní adakum la yíyí ma kọ́lùkù fi bá nómi àbá ẹ̀yà yọ̀ọ́mọ́ni so mo n pe i'm not far báwo mo fẹ́ ṣàlàyé wọn mo ní pé come do you have you do you been together science oníbẹ̀ ni mo ní have you done reproduction oníbẹ̀ ni mo ní tell me what you know ìgbà tí wọ́n da ọ̀rọ̀ lẹ̀ nga àti mo ah, hmm, waste time around mi <laughs> àwọn méjèèjì mọ̀ nǹkan tó má máa balẹ̀ ṣàlàyé fún wọn ṣùgbọ́n mo fẹ́ bá àwọn ọmọ àwọn skul kan tó mú wa tó bá àwọn ọmọbìnrin ṣe sọ̀rọ̀ menstruation máa pè mo ní pé àṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ni bá ṣe ń pé àpò kan wà nínú tẹ bá ti ń dàgbà àlàpẹ́ náà màdàmà tó bá dé stage nǹkan báyìí máa ṣẹlẹ̀ ó máa understand nǹkan tó ń sọ. so ìmọ̀ bá wọn sọ̀rọ̀ ẹlòmíì máa neglect àwọn ọmọ yẹn kò ráyè kò ráyè bá wọn sọ̀rọ̀ kò ráyè ṣe nǹkan kan tó máa wá misbehave máa yarí. èyí tó wà yẹn actor ṣe n tó dẹ́lí jù ní sókè àwọn ọmọ yìí ẹ jẹ́ kàn ha Quran kàn ha hadith so àwọn tàfíì kù yẹn very good but àyà mélòó ni wọ́n há nígbà tó lágbọ̀ọ́ yìí mo sọ kí ni fáwọn èèyàn ibi tẹ bá ń táwọn yẹn bá ń sọ lẹ́tọ̀ tẹ mọ̀ pé ẹni tó fẹ́ sọ̀rọ̀ yìí ẹni tó bá ti mú yóò sọ ẹ má ọmọ yìí lọ. wọn kì í àwọn nǹkan ìmí wọ́n lè máa ṣeré kí nǹkan kókó yé ti wọn wọn gbàgbé o then ẹ ti define ní ibẹ̀ ṣe fẹ́ kàn relate fún but ó kàn há Quran sórí ṣe sọ́n kan jẹ́ àpọ̀lù Quran. pé mo tó in fact mo ṣe lára àwọn student mi mo ń bèèrè lọ́ọ̀ pé báwo lè ṣe wọ́n béèrè pé islam kọ́ ni àtúmọ̀ béèrè yìí wọ́n lè sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ibi tó ti ń ha quran nìyẹn ipe islam báyìí báyìí làwọn quran dé wà lórí wọn tó bá ń bu láàrin wọn bẹ parí ẹ̀ ó sọ pé tó bá dé lẹ́wù kan kó tó lè kó tó lè gba àwọn tó ti tó ti dàgbà nínú kids dada wọ́n á kọ musaf musaf rock coming kids láti pátá dùnà níbi tó ṣẹ́wọ̀n ẹ̀yìn gbọ́dọ̀ sùnmù quran bọ́sẹ̀ ń kọ́ fúláyà tó fún ẹ̀yìn kọ́ lárúbáwá o á kọ́ láti nínú orí ẹ̀ pẹ̀lú bọ̀ nǹkan yẹn Islam kò gbọ́ kò gbọ́ súnà yé débi kankan. so àgbọ́yé yẹn wà very important táwọn ọmọ gbọ́ bá lè dá alcohol lẹ́nu lé gbára lè ní táìmù ẹ̀ ẹ wá alcohol táwọn ọmọ yẹn máa lọ. so ẹ má bí mo ṣe some of our experience yẹn náà ni nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ skul kan tí wọ́n ní pé bá lọ ìfẹ́ kan ọmọ ẹlẹ́sìn mú un pé no àlè máa ẹ̀ lè fẹ́ káwọn ọmọ ẹlẹ́sìn sì ká lọ kọ́ sílẹ̀ irp ablution ó máa wọ pé academic bẹ̀rẹ̀ ń kó òun pé a ní one plus one bí one plus one náà ni ẹ̀kọ́ wọn kò ní tọ́ọ̀kì àtẹ̀ ó pé the best way ni pé gbogbo bàtà bá ti kí bá ti kí zoro tán bá ti kí zoro tán a pín àwọn kan fáwọn brothers who are afa ẹ̀yin á tẹ̀kì tọ̀kì afa ẹ̀yin tẹ̀kì hadith afa ẹ̀yin tẹ̀kì fik gbogbo alábìkí gbòòrò tán five minutes ẹ píkì tọ́bi kọ̀ọ̀kẹ́ ṣàlàyé ẹ̀ wàhálà yóò lápá lára àwọn ọmọ yẹn. sẹ́gbọ́n bá délé tóbi wọn bá sọ pé báyìí ni ayárí ni pé láíláí stars something said ló máa sọ fún wọn. sọ kí nǹkan yẹn tó kò lára wọn a ṣe díẹ̀ àwọn ọmọ tá a kàn kó sí skul tẹ́gbọ́n wọn súnmọ́ ní hiv wọ́n ṣe gbẹ àwọn míì akẹ́gbẹ́ tán obìnrin ò mix mọ́kùnrin the first independence tó máa ní ní higher institution ọmọ ìyàwó yìí ní ló fi kọ́ ya wèrè pé wọ́n dàrú o gbogbo ń tọ́sí fa ọtí yìí tiẹ̀ wọ́n máa fẹ́ àkọ́yà gbogbo ẹ̀ gbà àtúbìyìn lélẹ́yìn ni wọ́n ti dé mi wọ́n fi gbọ́ láti jọ yìí academic torí ẹ̀ kọ́ gan kò ní serious pẹ̀lú ẹ̀ mọ́ aláwọ̀ náà ta wọ́ sùn wà very brilliant pépé tó ó lẹ̀ pé tó wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n fẹ́ jayé wọ́n tún useless so káwọn ọmọ ẹ gbàgbọ́ in town ẹ̀sìn wa olúwa important so kẹ́ni yẹ kọ́ mọ reality of what they will gain pẹ̀lú ẹ̀sìn yẹn wọ́n important kọ́ wá expose ntọ́lọ́hún sọ ntọ́lọ́bí sọ kábàbà ànábì kábàbà ọlọ́run bá àlékèọ́lá ní ojú wọn. tábàpẹ̀ nǹkan ní ẹ̀ṣẹ̀ ká gbìyànjú àti ṣàlàyé fáwọn ọmọ ẹgbẹ́ tó ìdí mi ò mọ báwọn ọmọ tuntun sọ pé nǹkan báyìí báyìí ló ṣe rí the next question why next question yẹn wọ́n ní why so kéèyàn ò bá farabalẹ̀ ṣàlàyé nǹkan tí wọ́n ń ṣe nígbà mi máa ń post wọn tí bá rí pé orí ẹ̀ ò tí ì gbé kinní yẹn máa ní pé kò tí lè understand nìyẹn tó bá yá mo máa explain fún ẹ ó máa satisfy wọn bọ́kọ̀ sọ pé gbé ìwé yẹn òun wíìsì táìmù ara ẹni o ìbéèrè yẹn tó bẹ́ẹ̀ mọ́ ni so káde kọ́ àwọn ọmọ wa kíkọ́ ta fẹ́ kọ́ wọn kò ní pé tó bọ́ fẹ́ pass exam even mi ò sọ ọ̀rọ̀ sẹ̀ríà nìkan mi sọ tìǹ kátìrà nìkan even English ẹ má kọ́ wọn ní pé kọ́ pass exam tẹ́ bá kọ́ ọmọ ẹ̀ tí wọ́n mọ̀ tí wọ́n lè ka òyìnbó sẹ́ni ẹ̀ nídìí kẹsàn-án wọn pé má lọ kàwé you don't teach the child how to read then throw books around them they will read themselves experience tẹ̀mí mú sọ yẹn fún ara wọn máa kàwé wọn máa béèrè béèrè lọ́yẹ̀ jẹ́gbọ́n máa wọ ikọ́ ọmọ kékeré my second daughter wọ́n bá mi ní pé ó ní pé àlàáfà mo ní pé kí ló ṣẹlẹ̀ ó ní pé òun kì í fẹ́ sun ilé òun yàrá òun pé because tóun bá ti sùn òun máa ń rí vampire octopus wọ́n á ní pé ó sọ ní lárúbáwẹ̀ tó ń sọ ní ó jà pọ̀ ọgbẹ́ papọ̀ ṣá o máa ń pa ọgbẹ́ papọ̀ ni <laughs> àti lábà àti ibi ìjọba tó bá sọ ọgbẹ́ so mo ti gbọ́n tó sọ máa ń gbé láàyè ó jẹ pẹ̀lú àkẹ́ pé kò sí tó ń jẹ vampire octopus ní real life so mo sọ ọmọ àwọn cartoon so mo gbé cartoon ni tó sọ yẹn mo gbé láàyè ó jẹ pẹ̀lú àkẹ́ àṣé mo ràwé National Geographic kan èmi kàn kọjá lọ mo kàn ràwé yẹn àwọn fẹ́ẹ́lì book yẹn unfortunately àrí nínú àwọn fẹ́ẹ́lì book bẹ́ẹ̀ ni lábáwá tí mo kàn lọ lóṣèlú mo kàn ràwé yẹn àṣọ ti kànú ẹ̀ bó ṣe di àbúrò àrùn àbí some days later bí ẹgbẹ́ ṣe wá nìyẹn àmì ìjọ ìwá nìyẹn ọkọ̀ ṣe fún mi ni ọ̀yà ńlò vampire of the box. wọ́n ní ah, ẹ jẹ́ má parọ́ pa wọn <laughs> ẹ má parọ́ mi ò mọ̀ ní ṣé ẹ má parọ́ fún wọn ẹ lose the trust wọn ni nígbà wọn bá yín sọ́ńdọ̀ mi ó lè ti wà lójú sọ́ńdọ̀ ah, mi ò mọ̀ ní mi ò mọ̀ pé vampire of the box wà lóòótọ́ so ọ̀pọ̀lọpọ̀ táwọn yẹn máa ń sọ́gùn sí àwọn àwọn ọmọ ìkànnì àwọn mọ̀ṣáyìkì wa sheikh saz murtada hafizahullah nígbà táwọn kọ́ ọmọ yẹn dé level kan àwọn ọmọ yẹn náà máa ń kàwé fúnra wọn nígbà táwọn táwọn ọmọ yẹn ṣe hibs débi kan àwọn ọmọ yẹn náà máa decide pé òkè ẹ káwọn parí hibs most of àwọn ọmọ yẹn tó yẹ kí wọ́n fẹ́ parí hibs wọn nísìnyí káwọn ọmọ yẹn rí nǹkan yẹn as a duty ó sàn ju ká kàn wọn lọ síbi kan pé in two years they finish the Quran bóyá fíjì القرآن àwọn afọmọ fún mi man rama al-ilma jumlatan dhaba so two years ó parí Qur'an this is very important ó parí two years the Qur'an kò sí láìsí bẹ́ẹ̀ pẹ̀lú májàmú yìí pé ó gbọdọ̀ máa ṣe mọ̀rọ́jà à ń memorize náà bó ó parí Qur'an two years and ṣe masha Allah mọ́mú the bá two years ó wá fi yẹn lẹ̀ ó ń ṣe wáyé gbẹ̀yìn ó máa gbà díẹ̀ ìyẹn tó bá ti rántí after two years. but among yẹtọ̀mọ́ ṣáàmù alukur'an ó ń ṣe díẹ̀ ìyẹn máa ń gbó sí ara wọn tó tó fún kóhun is the best way láti ẹni tó bá ṣe two years náà best way ni pé kó mú ṣùgbọ́n àwọn ẹ̀ ṣe mọ̀rọ̀jà ẹni tó bá pé kẹ̀ wà slower táwọn ọmọ yẹn yà sí duty fúnra wọn òun ló fi ń dájú because n tó ti high àwọn kò ní fẹ́ kò so àwọn eléyìí láwù tá a bá fẹ́ mú wọn wá lọ sí school tí a fẹ́ fi ọmọ wa fi tẹ́lẹ̀ ìṣọ́ á máa ṣọ̀pọ̀lọpọ̀ àdúrà fún wọn á dè máa ṣọ́ ìṣesí wọn so gbogbo nípa ṣàlàyé nísìn èèyàn ni wá any one of them láti lè ṣiṣẹ́ so ìyẹn la àdúrà yẹn á máa ràn wá lọ́wọ́ pé tó tó bá ti fẹ́ pàpamọ́ fún wa kárí pé abúlé adé hàn mọ́ àwọn ọmọ yẹn ọlọ́run bá nìkan ṣe kíni a fi hàn wá pé ah eré ìyàn tó ṣe kíni a búlọ́ọ̀kì ibẹ̀ yẹn negligence téèyàn wà lazy a máa kórí burúkú báyọ̀ tí o gbé nǹkan yìí ó ń ṣẹlẹ̀ báyìí wọ́n gbogbo ẹ̀ kò ń ṣe tó serious a máa kó orí burúkú bá èèyàn èèyàn dẹ̀ kí wọ́n negligent pẹ̀lú ọmọ ó jọkùnrin ó jọbìnrin bẹ́ẹ̀ pé tó yẹ máa ń fásitì obìnrin but ó jọkùnrin ó jọbìnrin ó kàn níbi ọ̀rọ̀ kan ni àìmọ̀ nǹkan tí yàn gbọ́ gẹ́gẹ́ just one sentence nígbà táwọn kékeré ó dẹ̀ wọnú orí èèyàn nǹkan yẹn ń gbà mí ó ṣàkóbọ̀ ẹlòmíbìnrin tó bá wọn máa ń ṣe associate bó ṣe ń bó ṣe ń bí bó ṣe ń bí èpè láwọn tó bá wà pẹ̀lú ọkùnrin tó ń ṣe kójọkùnrin tó trust gan pẹ́gùn tó trust gan tó pé ọmọdé ẹgbẹ́ wọn ni somebody needs to be there pẹ̀lú yes and supervise am kò sí ọba ọmọ tiẹ̀ control kì í ṣe gbogbo èèyàn lórí ọmọ tí wọ́n control tó bá lílé tiẹ̀ control kì í ṣe gbogbo èèyàn lórí tí wọ́n control ẹlòmíín ní ọmọ ọ̀dọ̀ pé kó ọmọ ọ̀dọ̀ yẹn ló ń kó bá ọmọ ọmọ wọn sọ lára àwọn problems environment tí ó tí ó ṣe kìíní nìyẹn àwọn àtàwọn ní problem uh, tv even radio uh, phone àwọn tó ní problem lẹ́wọ̀n irú èmi ń I máa ń jẹ́ kán wo tv but tv tó máa ń wò yẹn máa ń guide yẹn cartoon náà máa ń wò tv mo lè sọ wọn pé channel lè ẹ gbọ́dọ̀ wò ó wọn pè ní Nickelodeon láyé láyé you must not ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ wò nínú ni pé àwọn ọbẹ̀ yẹn tàtúrò ọ̀nà máa ń so wọ́n lè máa sọ̀rọ̀ dẹ́tì wọ́n lè máa sọ̀rọ̀ dẹ́tì wọ́n sọ̀rọ̀ boyfriend wọ́n sọ̀rọ̀ girlfriend ẹ máa rọ́mọ yẹn kéré kó máa ṣe nǹkan tó bá nǹkan tó ṣe yẹn bá ti wù wọn gbà ọmọ yìí ń wo kíni mi so they don't you, you will not watch that so in, in fact yẹn tó bá wọ kókè kíni yìí ti ń pọ̀ jù ok èyí tó fi ń dáa jù ni pé tá a bá tí wọn bá rí àwọn nǹkan ẹ̀kọ́ sórí system tó lè control pé ok o fẹ́ kọ̀ nǹkan báyìí wà á kọ́ mi báyìí tó lè wúlò sísan tó yẹ parí síbẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ àwọn tv stations yẹn aburú ni wọ́n tí wọ́n bá níyàwó tọ́nà bá ní kí wọ́n dánwò pẹ̀lú home video tọ́nà wá dẹ́rùn náà wò pẹ̀lú pé èyàn ò lè assert authority problem ni o problem ńlá òun ni ìyàwó tọ́nà dánwò pẹ̀lú kówó soap opera kówó home video is a major problem òun tẹ̀ ṣèlérí rẹ̀ control díẹ̀ àwọn ọmọ tó máa jókòó tọ́nà bá wò ń kọ́ so àwọn ọmọ ọjọ́ máa fà ọmọ awùwà ṣètọ́n níta àwọn ọmọ ògbèjì àfà ni bàbá yín so ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ní kí ni máa ń tún àfẹ́kẹ́ àwọn àfà gan-an torí pé ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n lọ ṣe lẹ́kítọ̀ wọ́n lọ sẹ́tù kínní wọ́n ṣàkíkọ́ ń bí wọ́n ṣe nìkan ń bí ọ̀pọ̀lọpọ̀ kí ń rántí pé káwọn mójútó lé so lẹ́yìn jìlbáàbù tọmọ wọn wọ̀ lẹ́yìn pé tó èrò mi gan ọ̀rọ̀ mọ̀ rẹ̀ sọ fún pé kìkùtẹ̀ gbọ́dọ̀ fẹ́ ọmọ òòrí láwùú kọ́ ṣe pé òkè bàbá mi bí ṣòkòtò ẹ̀ ṣe rí ilé yìí dẹ́kun pé bàbá tó wá rí pé tó ẹkún tẹ̀lé sọ fún tomi ò mọ bí a ṣe ń dọkọ tó bá sọ fún ẹ tó bá sọ fún yàrá ẹ pé má wo ohun bìjì yẹn mọ tó bá jẹ ń wò tí ẹ pé tomi ò lè lù kó mú nǹkan lórí ìzì níjọ́ tó bá ti jáde lọ́wọ́ lè rán jáde kó wọ́n mọ̀nà jáde ọ̀kọ́ bó ń bìjì wà lóògbé ẹ̀fọ́ tó bá dé pé kí ló ṣẹlẹ̀ wà níbi àtò ẹ̀ ẹ̀ ilé ìlú fún orí ilé. ọ̀yà kò pọ́sibú náà So bá lọ ṣe pọ́sibú kó kó padà wá sílé ayé ní ọ̀n fídíò tó ń wò gbógun máa padà wá sílé ayé yorùbá mi ti kó bẹ́ẹ̀ lómi sọ́wọ́n pé nígbà míì náà ẹni gbogbo ayé ń ṣe wọ́n ayé ń ṣe wọ́n ẹ̀ ǹtẹ́ lómi kọ́ ní ọ̀n fídíò ni àjà àwòṣe pé àwọn ọkùnrin ò dá ǹtẹ́ lómi kọ́ nínú ọ̀n fídíò ni kúrò àti fúnlẹ̀ lómi ọ̀n fídíò yẹn ni so ó yẹ kéèyàn wá bẹ́ẹ̀ fẹ́ kọ̀ǹtró ìyẹn kéèyàn límítẹ̀ ó dẹ̀ bí pọ́sùn gbàgbé pọ́kùnrin kan náà ló máa ló máa ló máa jẹ́ síbò ló máa jẹ́ fìtínà kí àwọn máa sọ pé àbú àwọn nǹkan tẹ̀ ń wòye ò dà ẹ̀ ẹ̀ jáde lọ́sọ̀rọ̀ àti ọ̀sẹ̀ rà so àwọn nǹkan èmi ò mi wá síbi fóònù yẹn èmi ò sọ bọ́ọ̀dù kíyàn fún ọmọ ní fóònù tó ní íńtánẹ́ẹ̀tì ṣùgbọ́n mi fóònù kọlù kọ́wọ́ tó ní access sí fóònù tó ní íńtánẹ́ẹ̀tì there must be a need láti fún ní nǹkan yẹn gateway ṣe sọ́ọ̀nù nígbèsè ayé yìí fóònù in all ways ní fóònù jẹ́ gẹ́gẹ́ tó ṣe tán pápá jùlọ íńtánẹ́ẹ̀tì lọ́gbẹ́ kọ́ọ̀lù ni ó ti ṣe ń da ọ̀lọ́gbẹ́ íńtánẹ́ẹ̀tì yẹn ni you will find a lot of problems lórí íńtánẹ́ẹ̀tì kò ń ṣe ọ̀rọ̀ pornography à nígbà táwọn àni dàgbà tó bá fẹ́ wo pornography tó bá lọ sí video club lọ sí rẹ́ǹtì ẹ̀ gan ẹn tó ní video club yóò pé báwo dìbì kéré ó lè sọ fún ẹ bẹ́ẹ̀ ìsìn ìtàn ní tip of a button ṣèyàtínú insurgent ìyẹn tún wá kéré ọ̀pọ̀lọpọ̀ àwọn bill tí o ṣe bíjà kékeré orí íńtánẹ́ẹ̀tì ló wà nísìnyí àwọn ọmọ tó ń rìkútù fún jihad orí íńtánẹ́ẹ̀tì ni àtàwọn àkàrò àdámà táwọn èèyàn ń rí káàkiri lórí lórí lórí íńtánẹ́ẹ̀tì so mo jẹ́ pé lẹ́yìn náà àkànní àjùmọ̀ sọ̀rọ̀ lọ sí mi ó ń lapa lára dáwọ̀ wa ní nàìjíríà so táwọn akọ́lọ̀ gbé fatuwa láti ibì kan sọ́dọ̀ àjùkọ́ báyìí bó ṣe báyìí ló ṣe lélẹ̀ so ẹ farabalẹ̀ kẹ́ understand the circumstances tó surround the fatuwa yẹn nísìnyí ẹ dẹ̀ gbé wa in fact a lot of our brothers wọ́n ti láwọn èso pẹ̀tọ̀ àfa nàìjíríà ò lè jọ wọn ní ojú pé kí ni àfa yẹn sọ. mo láwọn kan mo náà fi kóòn ọkọ mo ṣe gẹ̀ẹ́rẹ́ alajuri mo náà fi ń ṣe ẹ̀rí pé alàjúrí bàdá alágbájá alàjúrí bàdá alágbájá nígbà tí sítúdẹ̀ǹtì ṣe kà làjúrí yẹn gbọ́dé ọba àdìbá ṣì fẹ́ tú ọba bàdá àjúrí náà pé àjúrí òun náà ẹ̀kọ́ bàdá ìtẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé bàdá àjúrí náà ni so in fact So àwọn àwọn nǹkan yìí these are àwọn ways of problems. So why give a child a young child um, um, um, a phone that has access to the internet? You you understand. Tí wọ́n sọ pé eh, eh, àwọn ọmọ tó máa expose wọn the iPad ó máa affect intelligence wọn. Ó máa ń yà lẹ́nu pé how would you give a child iPad at what age? Lè ma fọ́mọ ní iPad. Ọmọ ẹ̀ máa ń ṣe bá àwọn ọmọ yẹn yẹn ọmọ bíi one year old. Tí wọ́n ti fóònù lẹ̀ ó máa ó máa ṣe báyìí tó bó ti bẹ́ẹ̀ náà yẹn ṣe òun náà máa gbé nǹkan kan ṣẹlẹ̀ sí báyìí. àwọn nǹkan tẹ́ mọ̀ ń pa nǹkan àwọn ọmọ ẹ̀ máa mọ̀ kí ni tọ́ àti wọ̀. so ilé ẹlòmíà dàrú látara àwọn àwọn nǹkan yẹn kọlọmba àdìkílá kò fún wa ní àgbọ́yé ẹ̀sìn ẹ̀ ọ̀rọ̀ wọ̀ ní ju báyìí lọ kọlọmba àdìkílá kò fún wa àgbọ́yé ju bá ti sọ lọ subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu alhamdulilayi jazakumullahu khair mo rò pé eléyìí ọ̀nà tí ọlọ́run gáàdì pé kí ó sáà kí wọ́n fi bá wa sọ ó wà too practical so kò kò jẹ́ ẹ́ it's very practical mi kò jẹ́ kí ó yọ ẹnìkan kan lẹ̀ pé kò báyìí mi wí bẹ́ẹ̀ àwọn tí ò bá wí làwọn tí òun ò tí ì so á bá wọn bí ọmọ ṣùgbọ́n fáwọn tá a jẹ́ òbí fáwọn tá a jẹ́ òbí ó bá wa wí tó pọ̀ fáwọn tá a jẹ́ àwọn tá a dá lè rí kalẹ̀ ibi tó ti bá wa náà ti mú ó ti bá wa lọ́kùnrin ó ti bá wa lóbìnrin mo rò pé ẹsẹ̀ ń sẹ̀ ó ní pé kó lè lápa ká rí impact nínú ilé wa lára àwọn ọmọ wa bóyá kò jẹ́ ẹ́dík fún àyìntẹ́ jẹ́ àwọn ohun bọ̀ nínú tó máa ń fún àwọn problem tá a bá rí láwọn ìgbà tẹ́ yẹ́kẹ́ ti rí one litre sí lẹ́yìn àwọn ń tá a máa ń sọ lélẹ̀ mo sọ̀rọ̀ yín níbi pé táwọn tó bí àwa ìjọ yẹn mo dárúkọ pé ẹran ni bàbá tèmi ta ẹlẹ́ran ni bàbá mi mọ́ mi ta provisions alhamdulilayi téèyàn bá dà àti tó dà yìí ọmọ yẹn lẹ́ran dà báyìí oníkàlùkù wa náà ní sítórì tiwa náà ó yẹ kí ẹrù táwọn ọmọ tiwa fẹ́ dà máa bà wá. because tá a bá ṣe evaluation bá a ṣe rí àti báwọn wọn ṣe rí kí ni òun ti jọra wọn ó kéré ní wọn tó ti define ohun tó fẹ́ káwọn ọmọ yẹn dàgbà látàn dàpọ̀ ni ẹlòmíì lè o lè mọ mọ̀wá sọ́dọ̀ ṣáàṣù ṣáà ẹ̀ máa fa abrahamu ti lọ fẹ́ kó ha Quran ó ha Quran yẹn lọ́wọ́ láàrin three months á tún ti wá withdraw ẹ̀ mo tún ti gbọ́ pé brọ́dà kan wà ní sẹ́yìn ó tún ti lọ kò ní ṣe sẹ́yìn tán ó ti mú wá ó ti ń lẹ̀ dẹ́ chemo church is the life. ìtọ́jú emphasize pé àgbóyè ẹ̀sìn yẹn lára àwọn ọmọ yẹn tá a bá rí ìmáàmù ti sọ rí bíbáyà àwọn ọmọ yìí nìsín ọlọ́run máa pa ọmọ wọn lọ́wọ́ kì í ṣe fún àyẹ̀sẹ̀ pé nígbà tó bá pé fifteen wọn á kú àbí tó bá pé thirteen wọn á kú kí ló fa rush tó tó báyìí kí ló fa rush tó tó báyìí tábàtì rẹ tó rush òun tiẹ̀ tún ní nǹkan tó fẹ́ achieve ẹlòmíì wò ní definition pé kí lọ́mọ òun fẹ́ dà gangan ibi tó ń sọ lẹ́yìn náà ló wá rí àwọn ọmọ yẹn tó bá ti kọ́ rí wọn inú yẹn á dùn fọmọ mùsùlùmí lẹ́ẹ̀rí ẹ jẹ́ sọ̀rọ̀ àbí kan wùwà ẹwà ẹ̀rọ náà á bá ìfún yín ọjọ́ ọ̀la tán tán pèpè àkàlẹ̀ ìjẹta tá a ṣe hafla ń bila ẹni wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀ bọ́n yẹ káwọn ọmọ ẹ wá tá a rí wọn nísìnyí èmi inú wa ìyàwó ẹ̀ ni wọ́n sùn mọ́jú níbi ọ̀rọ̀ burúkú tó máa lọ sọ́nlé sotara àwọn ọmọ nìsín ìwọ náà ń kọ́ tí wọ́n bá ń gbáyàwó ẹ̀ wí ìwọ gangan àbò ìbò ìwọ náà wà. eléyìí èyí tá a fẹ́ lò fún ni pé nígbà tá a bá fi máa rí ẹ lọ́wọ́ àwọn wa èmi ní ẹ̀ máa ń ràn mí ẹ bá ṣe rí kò ń kálukú wa náà ní ká fún àwọn ọmọ ẹ lọ́dún méjì mẹ́ta mẹ́rin sí à ń sọ pé káńtì lọ́lé ọkọ bó ṣe rí èsà lè tì wọ́n lọ ṣáàlì fẹ́ àwọn fagbára mọ́ ẹni pé àgbàánu wà sí tán ọ̀yà ṣe ń tán tó tèkì láti build Islamic home ṣáwọn ẹni ṣáwọn agbẹ́sì rẹ̀ ti wà stabilize ẹlòmíì tó fi da skul àrùn ni pé tọ́ba pa táwọn nísìn tó bá wo result ọmọ tẹ̀ akàgbé ó mọ abrahamu kí abrahamu gba english nǹkan biology akàgbé skul ni ẹ̀ ṣiṣẹ́ kankan ṣé wọn ló bá abrahamu ni ṣe bá bẹ̀rẹ̀ láàrin ti tẹ̀ yóò compare result ọmọ kan mọ́ ọmọ títí ẹ̀ ní fún ma judge pé skul ṣiṣẹ́ everything làwọn ti contract out táwọn yẹn bá ṣe tán ní ti àgbàfà Quran àgbàfà math àgbàfà arabiya àgbàfà akínníkìn ewu lè yín ṣe. bínísìn tó tún kéré rí pé kọ́mọ́wádé takùtẹ̀ ṣó pé inú ilé kan ti bí mi a máa ń kírun bẹ̀ wọ́n ṣe a máa máa lé wọn kírun ni tọ́mà ti kírun tọ́wọ́ tó ti dìde wọn ní ṣe náà wá sí ilé ẹ̀tún máa lé wọn nínú tí wọ́n ẹ̀tún gbà àfa tí wọ́n á wọn nínú kíkiri. so this time Allah ti wò pé kí ni mo fẹ́ fún inú ilé tèmi gangan kí ni mo fẹ́ káwọn ọmọ mi ó dà pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí enough ti pọ̀ nínú ẹ̀ fún wa tó yẹ ká mú ó jẹ́ nǹkan tí ẹ pé níhìndì yìí níbi tá a jókòó yìí ó fún wa problem à ń wo bí a wà fún ọ̀la àwọn ọmọ wa yẹn àti bá a ṣe ń rè wọ́n kọ́lọ́n kó bá wọ̀ wọ́n àmọ́ iṣẹ́ ni o wàhálà iṣẹ́ ni o bí mo ṣe ṣe gbà ní iṣẹ́ nìyẹn fi ń jẹ́ parent kì í ṣe nu ọ̀pọ̀lọpọ̀ àtàdúà àti fẹnu ṣe lọ́pọ̀lọpọ̀ gbà ká fi iṣẹ́ ṣe ra kò tí ì bọ̀ ká sì guidance somebody guide wa ká gbà so lẹ́yìn ilé ọlọ́run ṣe wà ní time bẹ́ẹ̀ ní sinmi a question tó pọ̀ ṣáà ló dáhùn nǹkan tó kúta fẹ́ ṣe ń sìn ní ẹ̀mọ̀gbọ́n sọ pé màá wà interactive bóyá ká kúkú fún yín mic ibi tó ti kún kálukú kó sọ kí gbangba dẹkùn kí kinní kan bẹ̀ wò ọ̀gá ń sọ ọjọ́ yẹn pé inú ilé bá ti ní washing machine nísìnyí ó kéré ní ilé tó fẹ́ ní tẹ bá tún wọlé aṣọ dẹ́bàá lẹ́wọ̀ ẹ̀ máa tó rè máṣíìnì ló máa fọ́ ọ. gbọ́dọ̀ máa ń bá yíjá kọ́lọ́n kó ṣàánú ìtàn kan wọn jazakumullahu khairan sáà kọ́lọ́n bá sáré sọ̀rọ̀ rẹ̀ imam ṣẹ́ṣẹ̀ tani kàbí kàgbà question. so question oyin mu ẹ máa kọ question ẹ sáà mọ kọrin ṣe as many as you can write naam níbí àwọn tá a bá ní lára brothers. mi mọ̀ bí a mo touch angle wọ́n sọ̀rọ̀ nípa washing machine wọ́n láyé kọ́lọ̀ ṣàánú wa wọ́n ṣe wọn ní ẹlòmíì obìnrin kò lè lọ kò lè lọ mi sọ pé kò lè ọpẹ́rẹ́tẹ̀ o ẹ máa lọ bẹ́ẹ̀ tó máa ọpẹ́rẹ́tẹ̀ wọ́n ṣe yìí wọ́n ṣe máa mú èèyàn ṣeré o. so sítàwọn tọkọ máa ń wò ní pé ah, nọ́ńsẹ̀nsì wo nìyẹn ọkọ yẹn ra wọ́ṣìn machine wọ́ṣìn machine wà bẹ́ẹ̀ kò obìnrin ò lè lo wọ́ṣìn machine now ẹ máa wò yàtọ̀ lè wọ́ṣìn machine àwọn nǹkan serious things kọ́ mọ́ gbálẹ̀ kó mọ fàbọ ìyá mi bí ni pé no òun fẹ́ kí ọmọ yẹn wàláì iye ọkọ pọblẹmù fẹlẹ mi àwọn nǹkan yìí turugbe lára tí mo lẹ́nu náà ni pé àwọn tó máa ń ṣẹlẹ̀ tá a máa ń mọ̀ yẹn èmi ò kí fẹ́ fi ṣe example gbangba mọ́ turugbe ẹni tí wọ́n bá wa sọ ó fọkàn tán wa lórí sọ nǹkan yẹn so ìgbà mi àwọn gbèsè bá darúkọ but ìgbà míì náà kí a má darúkọ ọ̀sán tẹ̀yìn ẹ bá ń gbọ́ a máa gbọ́ but à ń kọ́ ọmọ lákẹ́jù problem là ń dálẹ̀ fọmọ yẹn ẹlòmíì adéyẹ ọkọ kò lè ṣe nǹkan kan so ẹran fẹ ṣègbè ṣó àwọn ọ̀rọ̀ tí o make sense ẹ ṣó bẹ nǹkan lóko ṣiṣẹ́ lẹ́yìn ẹ kọ́kọ́ náà máa ṣiṣẹ́ lẹ́yìn it's nonsense it's madness so èmi wo mọ́tò káàkiri nísìnyí automatic ni mọ́tò mi o tí bá tí bá délé báyìí máa sùn ìbá ìyàwó mi ti mọ̀ pé tí bá bilẹ̀ wá láti mainland sí island àárọ̀ ọjọ́ kejì yẹn bá kí n tó máa kọ́ sùn two three hours níta tó sọ pé tí bá sùn ìyẹn wàá kú ní problem tí wọ́n nìyẹn o nílé pẹ̀lú pẹ̀lú ẹsẹ̀ ọmọ awú ẹni tó máa wá délé lẹ́yìn ìgbà tí mo wa mọ́tò ẹ wá ń dẹ ẹlẹ́ máa lọ tẹ̀bà fúnra yín o ah, ah, kò pọ́sibù ni ẹ̀bà kọ́ this apart from pé ẹni yìí apart from pé ó ní problem ní ọkọ̀ ọ̀sẹ̀ náà wà láì mo ti rí marital home sọ pé problem tó ṣẹlẹ̀ ni pé ẹni yẹn yọ̀ lẹ́ẹ̀ dé the worst the the thing of the worst of the expected sọ gbọ́ àǹkí ọmọ àǹkí ọmọ àdéhùn ọ̀dẹ́ àdúgbò ọmọ yẹn bó ṣe wà fọkùnrin we have problems tí ó lè ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ ó lè fẹ́ obìnrin tó ń bójú tọ́bìnrin máa ń complain fún pé wọ́n ń sọ wá lẹ́nu náà wọ́n máa lé wọn tó máa gbá ní wọn lé wọn kún nìyẹn wọ́n máa lọ sọ́dọ̀ àwọn parents parents ẹ̀lẹ́mí lè jẹ́ christian ó lè jẹ́ kínní bó jẹ́ muslim ó lè má gba ìgbà wọ́n máa fi sínú ọmọ rẹ̀ débi pé ẹlòmíà pọ̀ sọ mo sọ ní ẹni tó ẹlòmíì àfọ̀tò ẹ̀ kókò máa tọrọ owó níbi tó wọ́n ti fi ọ̀lẹ wọ́n ti fi kọ́ ibùn tí àwọn bá lówó tó wọ́n ń sàn létí èèyàn àti níjọ́ kan wọ́n mọ̀ débi pé wọ́n wá useless so àti ọmọ yẹn náà simple thing àwọn nǹkan ìgbọ́n tábùtù máa sọ nìyẹn àwọn nǹkan kéékèèké kéékèèké báyìí ó máa ní great impact lórí ọmọ kábíyèló ẹjọ́ ó ẹjọ́ fọṣọ ẹjọ́ fabọ́ tó jẹun tó fún palẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ló máa ní gbàtí lára wọn tí wọ́n padà dàgbà wọ́n wọn. number one ẹnu àwọn ẹ̀ka bí one èèyàn méjì náà níbi nǹkan alhamdulilayi ẹ̀yà question one number three. ẹdúró bẹ́ẹ̀ náà ẹdúró bẹ́ẹ̀ náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúgbò fún àwọn aṣọ́ọ̀kọ̀ ọ̀dọ́rọ̀ sọ̀rọ̀ ọlọ́mọtàrà ọlọ́mọtàrà bá adúgbò fún. Ìbéèrè ni ó tó fún orí mẹ́ta. Àkọ́kọ́ ń bẹ̀ kí ni kàtẹ́rì àti ìrẹ̀lẹ̀ ìfẹ́yàwó ok kí ni tí bá ipò tọkùnrin ọ wà mo mo fẹ́ mọ adìrí sí mi sójà wọ́n ní ká máa sọ bẹ́ẹ̀ tí ń ṣe wá díẹ̀ ọlọ́run tí ó bá wa sọ yín lẹ́sàn-án pàápàá jùlọ àwọn sábà bíi ti èmi débìbà láti bẹ̀rẹ̀ ọlọ́run kò bá mi sáré lẹ́sàn-án tó pọ̀ wọ́n ṣe orin tó pọ̀ tó ọlọ́run ní ọ̀pọ̀ sáré lẹ́sàn-án. mo dẹ̀ dúpẹ́ pé mo bá a láwùjọ yìí alhamdulilah ìbéèrè tí mo béèrè yẹn kí ẹni tí ó bá ń dáhùn ó lè bá àwọn pàtàkì wọ́n sọ̀rọ̀ débi ọ̀rọ̀ títà minimum wage five thousand ní wọ́ọ̀kì rẹ̀ àtàbí mọ́rin nítorí kí mo béèrè yẹn o nínú àwọn sheikh sábà ẹ̀sọ́ wà sí bóyá ní ìjẹta àbámu wọ́n ní èso tó ń dá ẹjọ́ kọkùnrin kọ́sáàdì táwọn ilé ń bẹ́ẹ̀ lé yorùbá náà lè gbàgbọ́ ní pé bí bá kú omi máa dé sí but èyàn fẹ́ àwọn ọgbẹ́ra tó ń pé èrò bí àwọn òfin tó bí ní àpẹẹrẹ àtẹ̀fẹ́ra sílẹ̀ ń gbẹ́ra rẹ̀ ṣùgbọ́n gbà tó gbé èyàn sílẹ̀ rẹ̀ àtà àdúrà rẹ̀ yìí fẹ́ mo mo ó sì wá jẹ́ nígbà pé ọkùnrin mi lẹ̀ ìlú lẹ̀ yẹn àbí láti lè hàn gbòòfin kan bọ́ọ̀ tí àwọn ẹ̀bá ti wúlò kò ní gbádùn máa èmi ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí tí àwọn bá ti fara máa ọmọ báyìí ní gbádùn máa ìdè ní bẹ́ẹ̀ bàjá ọmọ wíkì pọ̀ ní bẹ́ẹ̀ ní ẹ̀fẹ́ kí ìsáǹkà ọmọ àti ìṣòro yẹn bọ́lá ti sẹ́lẹ̀ pé kí ìyàwó kejì ní pé láti lè tètè méjèèjì pẹ̀lú tí ń ṣẹlẹ̀ yìí títà lè ní rárá. na alhamdulilayi wọn. one of the best universities olùbẹ́ bank science school ní wọn. alhamdulilayi. ọjọ́ kẹsì olùbẹ́ kàmú ìgbàlámà ń lọ. ẹ ẹ independence and others náà la máa sọ. ẹ jẹ́ kí wọ́n àbí yẹn olùbẹ́ bẹ́lẹ́dì ti bẹ̀rẹ̀. kẹsàn yìí ti yé number one ti yé o. number one ti yé o. number two eh, ìgbìyànjú tí ẹ̀ ń ṣe fún wa. mo lè pe àwọn tí a bá wà níbẹ̀ ó yẹ kí a máa bẹ̀rẹ̀ pé kí ní ìṣẹ̀lẹ̀ ní ẹ̀fọ́ mẹ́ta ní kọ̀ọ̀kan wá ti wá bóyá ilẹ̀ ní sílẹ̀ǹsì tí ìyẹ̀bá mo tí mo fẹ́ àjọ pé irú àwọn ìjọba kò kọ́mọ̀ láwọn àgbègbè kan ìbẹ̀rẹ̀ tí ó bá wọ́n sì wà wọ́n tẹ̀ fún alhamdulillah wọ́n náà bá ṣe lẹ́sẹ̀ níjọ níjẹ ìrìn ní sẹ́fẹ́ntà níjọ wa àti ẹni mùsùlùmá wa mo ní mo kọ́kọ́ lọ́ọ́ ti fi níjọ nìkan wọn ò ti fi lé alhamdulillah èmi ìjókòó náà ti di sílé ìdílé sẹ́lẹ̀ àwọn kan ló lè jókòó ní àwọn ọmọ ìyá ìdílé ah, alhamdulilayi ọmọ ìyá ìdílé méjì. ẹ bọ́yá ẹ̀yẹ sẹ́yìn àní abẹ́rẹ́ àkíńkì àṣẹ ìfowópamọ́ bẹ̀rẹ̀ nìkan ká ní kó wọ́n ọmọ ìfowópamọ́ gbìyànjú káwọn àtàwọn ọmọ ẹ̀kọ́. lọ́yọ̀ọ́ àgbà káàkiri. Eh, Ọ̀yọ́ lẹ́yìn wà fàṣẹ. Eh, eh, ó wà lọ́rọ̀ tá a bá ṣe fẹ́ máa júwe rẹ̀. ǹṣà mo mọ ní gómìnà <laughs> mi. ọlọ́run sọ̀rọ̀ okay, number two. Sọ́wọ́n ọ̀rọ̀ kan tí wà. Ó lọ bá a sọ àwọn sọ́wọ́ ẹ̀sùn lórí yìí ọdún fẹ́ bí èèyàn nípa child spacing àbí family planning. wọ́n á rí pọ̀pọ̀lọpọ̀ àwọn married people tí wọ́n gbẹ́lá kọ̀ọ̀kọ́ wọ́n ní kí mistake kan wáyé gbọ́mọ yòó tí ìgbò dáadáa akọ̀gbẹ́ káwọn get rid of that pregnancy. so ọgbọ́n wo ni Islam là fún wa. wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ ọ̀sán àti gbọ́. number three. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam. Torí ọ̀rọ̀ convention tí ẹ mẹ́ṣẹ́ lẹ́ẹ̀kan yẹn àti torí Christianity tí wọ́n tún dárúkọ ní àná àti ìtànà iṣẹ́ bẹ̀rẹ̀ question rẹ̀. Ó wà nínú àwọn brothers tó jẹ́ pé wọ́n mọ báyìbù kú lẹ́yìn kì í ṣe pé wọ́n tẹ̀lé láti fi ṣe ẹ̀sìn ṣùgbọ́n wọ́n mọ̀ láti fi kọ́ńkà àwọn Christianity àwọn tó ń ṣe Christian. Then torí especially pẹ̀lú Christmas tí wọ́n tún máa fẹ́ convince àwọn tó ń jẹ́ mùsùlùmí nínú. ṣe máa fẹ́ bẹ̀rẹ̀ pé kí ni ojú tí Islam fi wo pé kí ni máa sẹ́ comparative exactly. Láwé náà. Náà, kàtírà fún ìyàwó uh, kejì, mo ló ti ẹ bóyá kí n advice yìí pé ẹ má jà fi ìyàwó kejì punish ìyàwó wa so tó bá ní ibi tó kù sí ẹ má jà àgọ́ ẹ lóyún máa ṣúrẹ́ pé ẹ gbogbo tí mo sọ ẹ tó gbọ́ ẹ máa ṣúrẹ́ o <laughs> so ẹ má jà fi ìyẹn ṣe but criteria wo la fẹ́ fi fẹ́ ìyàwó kejì ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ sọ ni pé àwọn sisters wa wọ́n máa ń ròyìn pé tẹ bá ní kọkùnrin fẹ́ ìyàwó kejì wọ́n pé à ìbọ̀kùn ló ni enjoyment ìyàwó kejì so ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ à ń fẹ́ ìyàwó kejì yes ọkùnrin máa ń ní sexual pleasure lẹ́yìn sexual pleasure yẹn obìnrin ló ní ìdíkà fẹ́yàwó kejì tọkùnrin lọ ẹ jẹ́ káwọn èèyàn máa mọ nǹkan yìí obìnrin ní ìdíkà fẹ́yàwó ìyàwó méjì dẹ́n sọ yẹn gan kéré méjì mẹ́ta mẹ́rin káwọn àwọn tó máa ń ní kápá ẹ̀kọ́ lọ́hùn fún wọn lágbá kí wọ́n ṣe à ń ní problems pẹ̀lú àwọn obìnrin tọkàn wọn kú ẹlòmíì ọkọ èkó sálọ ni you will see sisters with two three kids real ṣẹlẹ̀ tó máa ń jókòó táwọn èèyàn wọn bẹ lẹgbẹ bọdà ẹ osas mo ní problem ẹ máa mọ reality rí ayé ẹni tó sọ fún mi ó ń gbé ṣọlá ó láwọn tó máa ṣe ayé ó ní àfa doctor lawyer pé sọ because n tó gbọ́n rí àwọn èèyàn wá fi lọ ẹ so ẹrí ẹrọbìnrin mi ó lọ mẹ́ta ọkọ èkó ó lè sọ pé ó lọ UK so ò ní wá mọ́ so kí ni kó ṣe ọmọdé sì ní ara ń bèèrè lọ́wọ́ ẹ̀ ṣé kó má ṣe sì náà ni àwọn tí ọkọ wọn kú wa ń bẹ àwọn tó pé ìyẹn ló máa ìyẹn ló máa ń dùn mí jù sísè àìsàn mọ̀ pé ọkọ tóun bá gbé yìí mùṣírìkì ni kò yẹ kóun bá gbé mọ́ ọkọ nílé kó ń bẹ tó ti mọ̀ pé tóun bá kó omi bẹ̀rù wúlọ problem tá à ń fèsì yẹn tó máa gbé a ah, tẹ́lẹ̀ bá tóbi ní báyìí ẹ kọ́ máa lu èèyàn tó máa lu èèyàn tó máa dùn mọ́ èèyàn nù ni ọ máa lu obìnrin wá a ah, torí ọmọ kọ́ ó ti mọ̀ pé tó bá kò ń bí ipò ló ń lọ ṣé yẹ káwọn èèyàn kan get yẹn pé no tó máa sọ pé yes ọ̀tọ̀ ọkùnrin máa ń dì láì pleasure out of bá fẹ́ ọmọ gẹ́gẹ́ tí ìjọba ẹni tó ti lọ́kọ rí tá fẹ́ ọmọ gẹ́gẹ́ liability ni that is reality look if I marry a second wife lẹ́yìn pé à ń wa mú ẹ̀ǹjọ́ lẹ́yìn yẹn kí ló tún kù èyí máa máa máa máa rajọ fún ni máa gbalé ni máa responsibility ni á bímọ á lọ sí jù jálọ́bí ò ní gbà wá mọ́ so this responsibility ni so ìyẹn tẹ̀kọ́ là ń sọ ṣẹ̀rí àfihàn láyé lẹ́ka fẹ́ ìyàwó kejì ṣẹ̀rí ọ̀dẹ̀ ní sọ̀kan ní ọba tó pàṣẹ yìí hakim so tó bá wọ ọ̀hún máa gbé ah àṣẹ ibi tọ́lọ́ ọba àdìgá ìlú òyìnbó ní sọ́gà àwọn ya wèrè ni ntọ́ wọn ti ń padà sílẹ̀ sí i ó fẹ́ gbé wèrè náà wèrè máa kò sí bí wèrè ṣe ní sí lórí ẹni tó bá gbé òfin ọlọ́ọ̀ba àdìkì ọlájú sílẹ̀ they call it polyamorous relationships ọkùnrin ó lè jẹ́ obìnrin mẹ́ta gbogbo wọn bára wọn sùn èdè ń sọ pé kéèyàn ọlọ́run yà fún èrè o kọkùnrin fẹ́yàwó méjì nsìn kó máa gbẹ́rẹ́ sọ́sibítì wọn haramu lọ́dọ̀ òyìnbó ṣùgbọ́n kóbìnrin kọkùnrin máa sùn káàkiri kó bímọ káwọn ọmọ ẹ máa lẹ́ni tó tọ́jú wọn halal nìyẹn o ṣàgbọ́dọ̀ níyàwó méjì legitimately ni so these are àwọn tó wá ní problem kò rọrùn fún ọmọ adúláwọ̀ obìnrin kó máa sùn káàkiri sleep around it's not even easy tí wọ́n á pé tó àwùjọ tó ti lùz nísìn ọmọ afojú sọ̀yàn ni. so ṣẹ̀ríà fi gbàlá ilẹ̀ kí wọ́n fẹ́ àwòkì ṣẹ̀ríà dẹ̀ fi kàkíyàn lẹ̀ bí wọ́n nǹkan yìí àwọn afá ṣàlàyé rẹ̀. so láwọn tó máa advice ni pé kí wọ́n farabalẹ̀ kò sẹ́ni tó ní kí wọ́n máa ṣèdáwà bọ̀ kó farabalẹ̀ kó jókòó kó ka fi kú láti tọ̀hárọ̀ sẹ́gbẹ́ lọ́dọ̀ àwọn màlìkíyà ni bí màwáyì pé ó kà á àbáwọn ìṣàlàyé fún ẹ láti bóyá mulakos sí kí n ti Sheikh Fawzan mulakos yẹ sọmbrì ni ọdún wa ṣe mulakos mulakos lọ́gbẹ́ mulakos mulakos yẹ bí a bá fífi sọ́ni bèjì kó tẹ̀ gbẹ́ léèrè pé pé àwọn afá ṣàlàyé lè wọ́n ṣàlàyé lè wọ́n ṣàlàyé lè wọ́n ṣàlàyé lè sọ wọn fọmọ ṣàlàyé jọ pé condition wo ló fọ wúwà fún yàwó kejì a máa padà sí ní tọ́sọ ni pé kí ni tí yàwó kejì need afẹ́ kò ṣe kò ní ìkápá àti lè bọ́ bá àwọn afa ìṣàlàyé ìkápá ti lè dáṣọ ti lọ́rùn bá àwọn afa ìṣàlàyé kò sì nílé tó fi sí. tí ọba ti bá àwọn nǹkan ẹ you can go ahead tó dẹ̀ ní opportunity láti satisfy ẹ sexually you can go ahead. so tó máa ń sọ̀rọ̀ ilé yẹn tó máa ń sọ̀rọ̀ ilé tafẹ́ fi obìnrin sí ìyẹn lè má kọ́mọ̀ ní Ìbàdàn bíbà táìpé títí Èkó ni lágbàdo àwọn ti àwọn sáàdì wa ń bẹ̀rẹ̀ ó lè sọ wọn pé tó three bedroom flat náà ni òun fẹ́ òun fẹ́ fẹ́yàwó kejì òun fẹ́ three bedroom flat òun fẹ́ pa mí kò a lè fẹ́yàwó méjì sínú flat kan nínú tẹ́lẹ̀ nínú flat kan tó bá jẹ́ pé tó wọ̀n níjọ share conveniences so ìyẹn náà a ṣe ṣe ń bá bẹ̀rẹ̀ ni òjì ńlá mọ́mọ́ tó sọ́ra àwọn ìyàwó yẹn ibi náà wà aláwọ̀ ìmọ̀ṣẹ́láṣí náà wà oníkàlùkù ní rúùmù tiẹ̀ àwọn dùyúùtù yẹn ń sọ̀rọ̀ láti mọ́ṣáláṣí ni wọn ò ṣí àkọ́nfínẹ́ǹsì torí pé tó máa fẹ́ yàgbẹ́ kàlá ni wàá lọ wàá kó òun lé so tó bá yẹ pé àwọn olóhùn jẹ́ wọn ẹ̀ǹtì kò sí láì fi yẹn lè fẹ́ àwọn olóhùn sí ibà yẹn àwọn kan lè máa mú ẹ̀rù lójú sí pé <laughs> ọkọ lè wò ó pé kọjá wà nínú fúláàtì kan náà wàhálà máa ṣẹlẹ̀ nígbà àwọn nǹkan wà pé pé èèyàn lè máa ronú ẹ̀ gan ẹgbẹ́ ọmọ dára lálẹ́ kí ọkọ kókó òun yàrá ìyálé àbí kókó ní yàrá ìyàwó kóòké mo tẹ̀ fẹ́ ṣáwà wàhálà ni. so conclusion of ẹnìkan ti dèrè bẹ́ẹ̀ lọ́nu pé ẹ ẹ ọkọ àwọn ọjọ́ tí ìṣọjọ́ ìyálé kò máa lọ sọ́dọ̀ ìyàwó kí n tó dàn bílẹ̀ mo pẹ̀lú pé báwo ni ẹ ń ṣe mọ̀ ẹ ń bó ṣe mọ̀ nítorí pé ó máa ń wẹ̀ tó bá jáde ah <laughs> ṣé tó bá ń wẹ̀ ó tó ti pé ó súnmọ́ ní so àwọn ohun tó wà important tí ẹ máa dókè keeping them together kí wọ́n lójú kan wàhálà ni ìyẹn dẹ̀ láwọn ìyẹn dẹ̀ lọ́kọ́ fún tẹ̀ yẹn keep them separate kì í ṣọ̀nà ẹ̀kọ́ yọ̀ wá papọ̀ tẹ́gbọ́n máa nìyàn lára tí ẹ̀mí yẹn fẹ́ gbọ́ <laughs> so bí agbègbè ẹ má parí keep them separate so ìyẹn náà ó tèkì ìyá sọ láti à ń lu àwọn obìnrin àlùmíyìn ni pé àwọn tí àwọn bá ti láwọn àwọn onílé ó lè satisfaction sexually ó lóúnjẹ tí ó fún wọn so kò sí láì fi kógó kógó ààrẹ sọfà sọ pé thirty thousand ní ní lọ́rùn kókè We on consider finances àbí na so mi ò mọ bí ọ̀yọ́ ṣe rí ó depend on environment tẹ́fà rí pé tó ìdáwọ́lé ẹ̀ nírí yẹn ṣe á tún affect tilẹ̀ kí ẹ máa wọlé dáwọ́lé lọ́tútù ẹ àní rí èyí tá a fẹ́ àní rí i bọ́ èyí tó tún wá wà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìnira tó máa dé pípẹ́ la àwọn yẹn máa ń gbé lára problem tí máa ń yẹn pé nǹkan kan wà ní sẹ́lẹ̀ ká má sọ yẹn ó máa fún mi problem pàápàá jùlọ sí nǹkan yẹn máa ń dá wà lálẹ́ lára ń táwọn afọ àṣọ yìí pé obìnrin fi lè seek divorce ni pé tọkùnrin ò bá lè tọ́jú ẹ̀ financially náfàkà it is a legitimate reason tóbi ní fi lọ́ọ́ ilé ẹjọ́ pé ẹjọ́ kò rí mi tọ́jú but ọmọ ti fine so tí wọn bá ti tí wọn bá ti rí bẹ́ẹ̀ bó tí wọn fi kó because mi ò mọ bí ọ̀rọ̀ ṣe rí o thirty thousand èèyàn ṣe lè èèyàn ṣe lè risk ẹ̀. Eh, èmi mo ṣe first wife mi àwọn collecting sixteen thousand naira èkó dẹ̀ báyọ̀ my ní first wife first wife eh, náà ẹ̀kọ́ náà èyí ò ní second mọ̀ child eh, placing family planning eh, àwọn ọ̀rọ̀ yìí eh, musola sẹ́rì ìlàfẹ́wò gbogbo bọ̀ tí ẹ máa ti sáà ìgbọ́ ọmọ méjì mo fẹ́ bí ọmọ mẹ́ta mo fẹ́ bí ṣẹgbẹ́ àwọn èèyàn gbọ́n gan ẹ̀mọ̀ ìlú child placing mo ń ṣe ó wá bí first child after ten years after second child ẹ̀mí kí ló ń ṣe child placing ni yóò wá fún mi tí ọmọ yìí decide pé iye báyìí mo fẹ́ bí ọjọ́ ọdún mẹ́rin lọ haram haram sukura àwọn afa àkọ́mọ́ mu ni ipe gbígbà tó yẹ pé yàn ń dán sí bọ́lọ̀ ọba nìkíọ́lá lọ́ba tí ń pèsè sọ afa àwọn olùkọ́ tó bá pè ní tó rò ní pé àní ọlọ́run ò ní lè pèsè fún wa ó lè bọ́ sí kúsùrù fún yàn so ẹ̀yin gbọ́dọ̀ decide pé yìí báyìí mo fẹ́ bí so kí wọ́n máa ṣe abortion and some other things bẹ́ẹ̀ permanent family planning kí wọ́n cut tubes èèyàn kọ́ yọ àwọn yẹn haram náà mutilation apart from pé ó fẹ́ reduce ọmọ tó fẹ́ bí mutilation náà tún yin ìyẹn but church spacing káwọ́ pé ókè health ìyàwó mi kò ní lè kó tó lè tó gbé eh, eh, oyún àti ìtọ́jú ọmọ tó tó ṣe kí ni o so pàápàá jùlọ sí ìmọ̀ bá àwọn ọmọ yẹn gbé tó bá àwọn ọmọ máa ń lọ school tẹ́pọ̀ àwọn èèyàn máa ń lọ skul yẹn lè máa filẹ̀ bọ̀tọ́ bá àwọn ọmọ tèmi home school náà ń ṣe máa ń filẹ̀ dáadáa so ìgbà tí tí àwọn ìbá ń tó bá ń rèézà àwọn ọmọ ẹ̀ ni ó ṣe nǹkan ọlọ́yàn tó bá sọ pé ẹ àtìsí mi pẹ̀lú ìkọ́bá yìí tó bá wù mí ni tó bá wù mí ni òun ni tó bá kàn pé pé pẹ́rẹ́ máa ń gbé táwọn ọmọ yìí tó bá ti tó di pé wọ́n já ẹnu lẹ́yìn ọ̀dọ́ta nọ́mbọ̀ ṣé tí tọ́wọ́ dọ́dọ̀ tòun ṣe máa ń pè é sí tó ti bá ń lọ sí ìbàyí ọmọ ọmọ sọtí bá bẹ bọ́ síta ní mọ́ṣáláṣí pé jẹ́ sáfà ọmọ yìí wọ́n ti wá fún mi pé à ní disturb mi. <laughs> so it's a body tí ọ tó kùn bá wò pé ah, mo need space one or two years kí n tó lu oyún ní ilé ìkùsí láìpẹ́ láì so èèyàn lè ṣe coitus interruptus sọ fàkàn pẹ̀lú pé èèyàn lè lo condom tó bá ti wà temporary but even àwọn tó jẹ́ temporary yẹn another angle lè èèyàn gbọ́dọ̀ yẹ̀wò dáadáa tó gbé lóyún lọ́sọ́ bóbi church spacing ó dẹ̀ máa dùn kan mí mọ́ lọ́wọ́ mo ti ẹni tó lọ tó lọ gba abẹ́rẹ́ kí ni ẹ̀ ó dẹ̀ di problem kò dẹ́ sábẹ́rẹ́ ó ní kan tó ń fi wọn fi síbi kan apá àbí nǹkan ó dẹ̀ di problem fẹ́ nìyẹn so kọ́lọ̀ bá gàṣà nù wa so tó bá pè é ní náà sọ fún ká fi gap torí health obìnrin àbí torí education àwọn ọmọ yẹn rírì àwọn ọmọ yẹn ìyẹn kò sí láì fi one two years oṣù tó tàbí ní ọmọ mi ọjọ́ máa ti ń dísà ìgbé rárá rọ um, nísìnyí táwọn yẹn ń ṣe yẹn ọmọ kan ọmọ méjì <laughs> ọmọ kan ọmọ méjì ọmọ méjì lórí pé à mẹ́rin mo ti ní báyìí ṣé ti tọ́ nígbà àwa ṣe ń gbà ń tura ẹni náà gbé bí ìgbàgbé kó dáná kàfá ìrìn sí ah! àwọn ìbò ti bá yé wa jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan mọ̀ nílẹ̀ adúláwọ̀ nítorí bí ẹ̀ bá ti lọ́mọ sí ló ti máa ń ṣe kí ni ló ti máa ń ní ìlàwùjọ bẹ́ẹ̀ sí ọmọ bẹ́ẹ̀ ló ṣe sọ́dọ̀ ọmọ mélòó ni ọmọ báyìí ní alẹ́ àdúgbò àfẹ́kù dáràn dáràn ńlá kan so yẹn máa ń bímọ lọ ní o táwọn dókítà bá advice pé okay you tẹ ṣe yóò affect the health your ọmọ àbí kò affect the yóò affect the health ìyá ẹ̀hìn àwọn òkè bí a kà stop yẹn kọ́nà bá níjà fún wa ní àgbẹ̀yẹ ẹ̀sìn. the last one comparative lecture àwọn mùsàlì kan wà ń gbẹ pé ó máa ń yà mí lẹ́nu tóbi táwọn mọ́sálà wa n tó máa ń concern mi pé ẹ yẹ kí wọ́n dá mọ́sálà yẹn padà sí afro báwọn afáṣọ máa ń ti tọ̀rọ̀ lélẹ̀ ọ̀rọ̀ yìí kí ni afro ẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ ṣe wájú ṣe súnmọ́ ṣe mú bá ṣe tàbá mú ìdájọ́ ẹ̀ wá láì ṣe máa kọ̀ǹsídà circumstances tó sọ̀rọ̀ tó sọ̀rọ̀ nìkan àlù áfù ní pé comparative lectures bẹ́ẹ̀ yẹn wà kàmí sí mi. rọ́lọ́n bá àjọ sọ pé eh, ud'u ila sabili rabbika bil hikma wal maw'izati hasana wajadilhum billati hiya ahsan. òṣìṣẹ́ láwọn ọ̀sán bá wọn kíṣẹ́ nàìjíríà ó bá wọn ṣe hadith pé òṣèlú mọ̀lùfàm ní tọ́ra lọ́wọ́ Umar bin Khattab pé sọ wá ní pé law kana akhi mustahiyan mọ́ta ó ti lànyẹ tàbí àní ní hadith pé sọ hìyìn so tọ́ka tẹ̀ka pé tó ó affect the comparative lecture pé kí wọ́n máa fi kí àwọn bá wọn sọ̀rọ̀ á sọ pé wọ́n mọ̀ nsọ́ torí pé sọ́nà bí sọ bẹ̀yẹn ni pé hadithu an ahli kitab la haraj ẹgbà ẹgbà ọ̀rọ̀ wọn alùpùpù in fact àwọn àfọ aládìí ní píríncípù kan pé abdullahi abbas àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n bá mú àwọn ọ̀rọ̀ wá tó pé àwọn ọ̀rọ̀ yẹn kì í ṣe pé ń taari nínú sẹ̀rí à lára àwọn tó pé láàyè dọ́rọ̀ bìrì ṣìhàdì ni pé ayé ò dàda kàtó gbà abdullahi abbas àti abu ilẹ̀ rẹ̀ àná torí pé àwọn méjèèjì wọ́n máa ń gba riwayat and al-kitab so kò ń ṣe tó bá ti lọ ka àwọn ṣèyí fún abdullahi abbas ẹ̀ máa ra àwọn tó bá wípé eléyìí lára wọn àwọn alùpùpù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti mùsùlùmí so ọmọ ń ṣe rìwáyà gbogbo àwọn nǹkan yẹn àwọn káàbùlà abdulrahman wàhálà mùnàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so important important wà ní pé ẹni tó bẹ́ ṣe conservative yẹn kò nímọ̀ àkìdá lára tó máa ń sọ nínú aflu ni and aflu anáwó yẹn jùlọ. nínú àwọn àwọn àbádo lára wọn láwọn the best mixed chemical lónìí comparative. Eh, aljawabu sahih ni mo bá tẹ̀lé dínà nàbí two volume sheikh so ìgbà tí mo kàwé yẹn torí pé mi máa ordinary mi ò kí ń ṣe é gbéga àwọn àṣẹ dìbò but mo máa ka comparative because of my background máa ka comparative yẹn there called the apostolic creed apostolic creed yẹn ó jọ bí akida tahawiyya lọ́dọ̀ tiwa tó sọ fi kọ́ akida àwọn nasara so mo á rí bí sheikh islam ti tẹ̀lé àṣẹ ń kó ti apostolic creed yẹn wọn mú bí ṣe mo rí pé ẹni yìí ó ń kó sọ̀rọ̀ yẹn word for word ni so mo wà impressed by ah ọkùnrin yìí ó ti dúbọ kí n lè and he was quoting section volume two eh, he was quoting section of the bible but n tó wà important ni pé kẹ́ni yẹn kó lágbọ́yé àkìlà kò ń ṣe ọ̀rọ̀ yẹn another error táwọn ọmọ fi kò ń ṣe ọ̀rọ̀ yẹn kó nímọ̀ nípa àkìlà lílẹ̀ wípé tèmíà bọ̀ kó mo bá ń bì yí pé tó má béèrè ọ̀rọ̀ àkìlà ń bíbà kí n sọ yí pé lágbájá ni màá béèrè lọ́wọ́ ẹ̀ níta ń pè ní mọ̀ ọ̀nà méjì ló pín sí nínú pé pé ìwọ gangan ó mọ̀ nǹkan yẹn àbí kó ṣe kí ni kó béèrè lọ́wọ́ ẹni tó mọ̀. so àìmọ̀mọ̀ àkìlá ó máa sọ wọn nù ìjábẹ̀ àdéhùn àyè ẹ̀mẹ́jì ní àtẹ́lẹ̀ dìbẹ́. so second one yẹn I was very harsh with him. so ó fẹ́ ṣe presentation ní program kan ni so program tó kó program súnmọ́ lẹ́pẹ́ lẹ́pẹ́ program yẹn wọ́n á ní bí wọ́n ṣe presentation wọn ni ẹni ìṣe pé ìṣe òní padà wọn mọ̀ ẹni ò ṣe sì kì í yà náà so mi ìjọba ṣe tẹ̀lé ṣẹ̀yìn jẹ́ so yẹn sọ pé ìtò ní padà àmọ́ ó lè bàjẹ́ kò lè ká fásitì àkóná ó ti ká tó bá sọ̀rọ̀ báyìí lọ́mọ mú wa ṣàpẹ́ báàbù rọrùn àti há ìdí àwọn àpò àmì so àwọn comparative problem yẹn ohun tí wọn bá gbà tó dà yìí wọn máa padà sọ̀rọ̀ so àwọn ọmọ tó gbókè lára àwọn problem tó gbókè àwùjọ tó wáyé àwọn oníṣúná tó máa mú comparative wa ó bẹ́ẹ̀rì mo wá ṣe experience ṣe pé no ó wà ní camp lẹ́yìn ìgbà tó boko haram ṣẹlẹ̀ bàtà boko haram àti tí wọ́n tí wọ́n kọ́ àwọn nǹkan yẹn wá bí environment wa lè má reflected ó affect islam àwọn èèyàn àwọn àwọn christians wọ́n capitalize lórí nǹkan yẹn whatsapp facebook wọ́n capitalize lórí ẹ̀sìn pé ara àwọn mùsùlùmí tó fẹ̀sìn rẹ̀ mi ò lè yọ sọ i was involved sísà yẹn ṣe àmìra in one of the mss ó dẹ̀ sọ fọ́pọ̀ ẹ̀ fún òun ṣẹ̀sìn mọ́ ti di christian ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo gbọ́ pé abunasir dá sí ìgbà tí mi lọ bá abunasir ṣọ́fíà north labunasir wà máa yìí wọ́n pè wọ́n bá dìde kì so and I was impressed ó ní bàbá abunasir bá òun òun sọ and she was being disrespectful ó ní pé ibúrò ibúrò kan náà pè wọ́n <laughs> sísà bàbá kó mi sára sísà kan sọ pé ibúrò ló ń fẹ́ ah, abunasir ló ń bá wíwẹ̀ yẹn fortunately for me gbogbo ohun tó fẹ́ gbé wá yẹn mo ti wà aware of àwọn nǹkan yẹn there's a brother ó ti lòdì brother káfíìn kan ní US wọ́n pè ní Nabil Qureshi Nabil Qureshi ó kọ̀wé kan eh, looking for Allah finding Jesus àbí nǹkan ló pè mí looking for Allah finding Jesus so àwọn ààrẹ àbúrò àníyà ìgbà tó dé lẹ́wọ̀n kan mo sọ wọn mọ̀ medical doctor ni òṣìṣẹ́ tí wọ́n dáná mi náà wọ̀ school mo sọ wọn pé ó kún àtọ́jú pé trinity ò make sense ẹ máa ń sọ fún mi ó ní pé ṣé mi ò rántí basic skill bí mi yadullahi fawqa aydihi ṣebí n ta sọ fáwọn ẹni pé nu'minu bihi bila kayf ṣe ní ìgbìmọ̀ bí amú ìmúyà òun jẹ́ nǹkan tí mo sọ ìgbẹ́ sọ pé tíìtì náà kí n ta wọ́n sọ wípé ọ̀ràn yàn ni wọ́n ní pé yes because we were away argument yẹn mo ní yes I don't have any problem with not understanding Trinity or not but the principle of the Trinity is illogical so ìgbà tí mo sọ ó wà ṣọ́ọ̀ṣọ́ báyìí kọ́ bẹ̀rẹ̀ àwọn ọmọ yẹn ìyẹn bọ̀rọ̀ wáyé ó ní ó ní ẹ̀ ṣèbó ti tẹ́ńtì lòún ṣe ṣé fẹ́ kàn lọ di eighty ni ọgbọ́n nìyẹn bẹ́ẹ̀ sọ ẹ mo ní if that is the truth is go ahead ó bẹ́ẹ̀ bí yẹn block àwọn yẹn kẹ́ má ba debate so mo ní pé tó mo lè gbọ́dọ̀ lò nìyẹn tẹ́lẹ̀ náà ìyẹn kọ́kọ́ apá ẹ̀ so kàwa in fact wàá tó ń bí káwọn lọ bá mi ò kí mi ò há gba wọn kí ni báyìí yẹn sórí mo ti kọ́ mo ní ìwé kan tó máa mú káàkiri gbà yẹn so mo ní ẹjọ́ ọmọ yẹn lé àbáyé ní kò ní ìdẹ́jà lọ mo ṣe lọ nìyẹn so ìgbà tá à lọ ó ní pé ó sọ fún wọn ní pé ṣé nítorí pé ẹni yìí mọ ọmọ kìíní jù ú lọ àwọn ní pé máa sọ ní pé lọ pé tó bá ó jù ọ lọ kó bá gbogbo gbogbo ẹni tó mú lápá àwọn ẹni So our ayah Quran, our entire website on the internet dedicated to the study and attack of Islam. universities in the UK there's a uh, in the US there's uh, a university called Biola University in the US. Oh, conscious argument conscious argument amẹ́ríkà ti máa ń mú wa attack Islam nothing, ó judgment argument amẹ́ríkà ti lọ wọn kì í owó bọ́nu Bukhari sọ́yìn Muslim Now èyí tó fi about bá any ó ẹni láti mọ so. wọ́n sọ. so tọ́mọ pé she be she became a Christian and a lot of others. sọ́wọ́n dá ustaz eh, wọ́n ní ṣẹ̀dá ni pé ká pààyàn wọn ní kílọ̀kẹ́ gbogbo àwọn àyà yẹn máa kó wa bí ṣe rí àyíká in fact àti lọ sí tv rí um, Lagos television Ramadan two three years two three years ago Ramadan ló ní ká wá sọ pé uh, bí Ramadan ṣe dá fáwọn yẹn mo kàn wọ́n ní pé àwọn pípù yìí ìgbà ní Boko Haram strong gan pé wọ́n lè bèrè Boko Haram and I wrote an article in two thousand and three or two thousand and thirteen ah, two thousand and thirteen so fún Vanguard nípa Boko Haram tí mo condemn wọn sọba ṣe di tíṣẹ̀ yẹn báyìí ẹnìkan ẹ Ramadan ìwọ ọlá tó wà fún ọkọ̀ tó rẹ̀ ni boko haram na discuss lọ́jọ́ yẹn but I was prepared for them. Báyọ̀lá kò lórí studio after long break ká padà wá. Uma yẹn pé ẹ you are saying all this but not only that's why they say not not all Muslims are terrorists. Ẹ ma gbọ́ CNN ló ti tọ́ kíní yẹn o not all Muslims are terrorists but all terrorists are Muslims. Àṣẹ ẹ̀ gbọ́ rí mi so I was prepared for that nítorí pé all terrorists are Muslims mo kàn ní láti find a Christian kan yẹ terrorist bá ṣe padà wá on air mo ní pé you said something before we went there mo ní pé bẹ́ẹ̀ mo ní what about Joseph Kony Joseph Kony just the same thing Boko Haram ń ṣe ó ń gé àlápá ó ń gé àlọ́yẹ ẹsẹ̀ ń tó same thing náà ló ń ṣe so òun kọ́ mo tún gbé òkújọ náà ìkọ́pọ̀ wọlé ni pé mo ní pé Boko Haram méjì ló wà pé mo tọ̀ ní Boko Haram yẹn a ní àwọn tó jẹ́ Boko Haram náà tó yẹ pé they are not Muslims So ẹ̀sìn pé wọ́n lé tó tó bá wọn gbẹgbẹ́ that's an example of Boko Haram I'm talking about. so tó máa taba ní reason tàbí fi ìpò kàfẹ́ condemn nǹkan yìí kò gbọ́dọ̀ jẹ́ pé asun nǹkan yẹn la máa condemn ebi yẹn gbọ́dọ̀ takò sẹ̀ríà bí sẹ̀ríà fàyè nǹkan yẹn lẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́ọ́ mi ṣe comparative tí màá sọ ni pé ẹni tó fẹ́ ṣe é kó nímọ̀ nípa akida islam unfortunately there is this brother in uh, Ìlọrin uh, Bashir Lucas nítorí ẹ̀kí ńlá ìbọ́dà yẹn ni pé mo pàdé ẹ̀ lórí wẹ́bsáìtì kan mi ò tí mo rárá gbà yẹn ìgbà tí mo pàdé ẹ̀ mo lè wọ́n pé academic ni tó mo gbọ́ òkè àwọn people yìí they are aware of the current argument against Islam and he is humble ó pè mí pé àwọn fẹ́ dá àkídá group lẹ̀ lórí WhatsApp pé kí n wá join but mi ò láìkì whatsapp group yẹn that uh, and ó máa stress yẹn so wọ́n pẹ́ mi ò lè join but if you have other people I think it's close to Ibn Abi Shayba uh, Ibn Imoroko tó ń jẹ́ nísìnyí so tí ìyẹn máa ń fún wọn ní tíra àkídà nǹkan ní ni pé àwọn kan tí wọn ò ní kóyà àkídà kéré bí àwọn jami àdégbòrò yẹn tó lè lẹ́yìn láti gbọ́ nǹkan àkídà fẹ́ ṣàlàyé fún wọn that is what we do ṣùgbọ́n káńtù kan bá yẹ ti bẹ́ẹ̀ à ah, èmi ò lè àgbélé pẹ̀lú ẹ̀ wọ́n lọ́wọ́ tá a máa sọ that's the last question. What can a wife that her husband loves watching football always, which is evidence on his dealings in order for the attitude not to affect their children. Then is watching football good for a father? I don't know. àwọn kan ní pé tábà wà ní ìyẹn eh, lè gba bọ́ọ̀lù tábà ti lo àwọn bọ̀wábì tẹ̀rí a pọ̀ wíwò yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìjù pẹ̀lú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ẹni tó sọ ń tó kéré jùlọ máa tó gbé mọ̀ kúrò ní tàbí kó ní pé ìdán àtúrò wákìtì sọpọlọpọ ní problem pẹ̀lú àwọn tó rò mọ́ ìwò bọ́ọ̀lù yẹn wọ́n máa ṣí fáàgì lẹ̀ wọ́n máa ṣe tán lẹ̀ so àwọn yẹn tó wá kéré jẹ ẹsẹ pàṣẹ àwọn fẹ́ pé categorically kò sáfà tó ní problem pé haram tí wọ́n fẹ́ play champion champions league match ẹ máa san extra láti wò ó ìyẹn kò sẹ́ni tó ní dàbí pé haram lọ because owó tẹ́ ẹ sọ yẹn devolve into the sponsorship of that program extra fund tẹ̀sán gbogbo ẹ̀mẹ́ so ìyẹn kò sí dáùtì ń pé pé haram so tó bá ti pé tó o tó bá wọ ọba lẹ́wù débi pé tó kò sí wíwẹ́ ṣe ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ wó ni tó a máa ṣe àdúrà fún ọ ìyàwó náà dẹ̀ máa correct pé tó eléyìí náà ṣùgbọ́n tó bá gbígbà ló béèrè béèrè yẹn so home video works ju bọ́ọ̀lù lọ lọ́dọ̀ ẹgbẹ́ ìṣẹ́bí nítorí pàbùkù wo bọ́ọ̀lù náà máa wọ́n fídíò home video works <laughs> ó bẹ̀rẹ̀ ní home video owó bẹ́ẹ̀ má fi ó bìrò tẹ́ẹ̀ nínú òtí òní sẹ́bọ̀ ńbẹ̀. so a eh, advice àbú náà ni kí wọ́n fi bọ́ọ̀lù owó náà kí wọ́n fi lẹ̀ kí wọ́n ṣàánú wa ọwọ́. so lára tí ẹ̀sìn ṣe fún ẹlòmíì máa ń gbé àánú àwọn bọ́ọ̀lù nìyà so àwọn bọ́ọ̀lù yẹn tí nàìjíríà bá lùsùn máa àti jẹun máa nira tí nàìjíríà bá lọ sí ìbọn tó bá lùsùn báyìí àti jẹun àti sùn gan-an sọ́dọ̀ ní pé tí wọ́n fẹ́ gbá fẹ́ tún gbàgbé máàtì yẹn lọ́nà máa tún gbá so àwọn kẹ̀yàn ń filẹ̀ díẹ̀ díẹ̀ ti fi gbé tó ọ̀nbọ̀lẹ̀ mo ti dáa fún aṣọ tó máa ń lò dé kí ni mọ́fúlà chelsea ti máa fi sọ́run <laughs> kọlọ ṣáàlù. What can you tell us about celebration of wedding anniversary? And what advice can you give to a child whose parents sells lekuleja to take care of her? Okay. Anniversaries and birthdays àwọn mùsàlámàt tí ò sí ìrújú ń bẹ láwọn yóò ń dápadà wá nísìn tẹ́lẹ̀ tí làwọn ọgbẹ́ bẹ́ẹ̀ dé wọ́n tó wá ti ń gbọ́ sórí àdúgbò à ah, kò sí bẹ́ẹ̀ dé kò sí anniversary bọ́ tí mo èèyàn kan sẹ́ǹdì fọ́tò àtọ̀ sí mi yá sí ọ́ bí. kò tí ní sọ̀rọ̀ yẹn ipa pé tó ẹ minority opinion ó máa sọ̀rọ̀ minority opinion bí bàbá ẹ̀kọ́ wọn gan ni àwọn gọ́nà ọba àdìgbàsọ̀ kalẹ̀. so birthday anniversaries àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ó bọ́ sábẹ́ ń tàn pẹ̀lú eid ó bọ́ sábẹ́ níta pẹ̀lú eid àjọ̀dún àjọ̀dún lẹ́ni níta máa ń ṣe lọ́dún àti fi gbèǹdéke àsìkò àbí gbèǹdéke ààyè àti fi sí nǹkan yẹn tí gbèǹdéke àsìkò àtààyè tó bá ti wà lábẹ́ nǹkan al-aslu fihi al-hurma haram kílẹ̀ rí òdíṣẹ́ ńlá tó fún wa bá wọn ní Madina tí wọ́n lọ́jọ́ méjì àwọn ọ̀npẹ kúnná nẹ́ẹ̀lì àbùfín ìhìmà wọn ṣẹ̀ sínú ẹ̀ wọ́n máa ń ṣeré ẹ̀fẹ̀ náà ní enjoyment lọ́jọ́ yẹn àlọ́bìnrin sọ pé rárá ọlọ́run bá àlékè láti fi méjì tó dáa jù wọ́n lọ ó ti fi rọ́pò fún yín tí ó bá ń ṣe pé nǹkan ẹ̀rọ nǹkan lọ́mìí máa fi wọ́n lẹ́nu àfọlọ́ àtàlà tí ó ní kọ́ ọlọ́run bá àlékè láti fi rọ́pò fún yín ó lè gbé idul abha idul fitr wa idul àwọn méjì tí ó wà nù ṣẹlẹ̀ ilé gbogbo ìjọsìn ní ìtaba ti fi gbèǹdéke àsìkò àtàyè sí haram ni sheikh islam ibn tèmíya láàrín tó máa yà mí lẹ́nu ẹni oníbíjà máa kóòtù ibn tèmíya ìyẹn máa ń yà mí lẹ́nu láyé yìí mùsùlùmí bídà ló ń sọ pé ẹ fẹ́ kàn fa ẹ lọ ka ẹ ìtìsọ́m ṣáàtìbì ṣáàtìbì torí bídà ló ń gbé tó ti pọ̀ ìtìsọ́m náà. so the same thing ètìbá òfurufú mùsàkìm mùsàlámù asábìlì jahim torí ọdún nínú tèmi àṣekọ̀tìrà yẹn ọdún ni àwọn kèfèrí torí ẹ̀ ló ṣe kọ́ so kò sí tíra tí wọ́n fẹ́ kọ́ ọdún tó da tó síra gbogbo bẹ̀rẹ̀ wọn fi ṣàlàyé pé lára àṣẹ tó lọ́wọ́ bá lè fi lápá wá kọ́ ìdọ̀tún àmà ní pé a gbọ́dọ̀ yapa àwọn yẹ̀wúdí àti nàṣọ́rọ́ àtàwọn mùsùlùmí tí wọ́n ìyẹn náà kọ́ ti síwájú gbogbo náà ṣàlàyé yẹn òun náà ń ṣe kalibani pik tí wọ́n fi sínú jilbab marathon muslima lára májèmú tí wọ́n fi gbẹ̀yìn pé káṣọ obìnrin má jọ sí àwọn yẹ̀wúdí àti nàṣọ́rọ́ wọn kó àwọn àdìsí wa ọ̀rọ̀ ìbáadà ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àṣà ó wọ̀ àgbọ̀dọ̀ jọ wọn so bẹ́ẹ̀ jẹ́ anniversary gbogbo àwọn kan yẹn bí tí àwọn bá wá ṣe ní ṣe ìjọsìn àjẹbí ṣùgbọ́n ìgbà wọn yẹn gbọ́ kí ni ká ṣe wọ́n haram ni wà ìdá ìdá tó ó bìdà bí tábà fi ṣe ìjọsìn bí mọ́lì nísìnyí adé kí ni àjẹbí à sọkọ́ wọn bá ń dá kó ṣàánú wa. ẹni tí àwọn òbí ẹ̀ ń ta lékulẹ́já yẹn àwùjọ wa á fẹ́ jẹ́ ká pè é ó fẹ́ súnmẹ́wọ̀ àwùjọ wa torí pé lẹ́kùlẹ́jà Yorùbá kò sáàlà láàrin ṣírkì láàrin haram àti tó jẹ́ tọ̀ mo rò bá àwọn èèyàn mo fẹ́ mo fẹ́ farabalẹ̀ ṣàlàyé nǹkan yìí ni tó bá yẹ pé wọ́n gbàgbọ́ yìí tàn fídì ni so a lè problem pẹ̀lú ẹ̀ tí wọ́n sọ pé kì í eléyìí a lè torí pé ó takò tọ̀ eléyìí a torí pé haram lọ but medicine Yorùbá ní tẹ bá sọ́jà unfortunately àwọn àwọn kan ní fresh pharmacy mo mo mo ti invest of ife ó ń sọ́jà àwọn nǹkan yẹn ṣé àwọn ìwà pé ìlọrin gbé nǹkan báyìí máa pè wọn pé jọ kí ni ẹ̀rí sí nǹkan báyìí so because a rí pé àwọn nǹkan yẹn gbà mí kò sí ntó tàbí ṣẹ̀yà ń bẹ̀ máa fún yín example dey man ń wa last project ní polytechnic wọ́n fún wa sọ́nà méjì àwọn group A and group B àwọn group A yẹn àwọn tó serious ni ló wà ń bẹ̀ group B yẹn lèmi fall sí à serious so àwọn group a yẹn research tí wọ́n ṣe wọ́n ṣe lórí orógbó Garcinia kola na máa ń pèsè àti the botanical evolution of the Garcinia kola Yorùbá lóògùn kan tó máa ń fi oògùn ojú ni orógbó náà máa ń lò ọmọ ààrẹ orógbó yẹn sínú omi fún a period of time tó bá ti wá rẹ sínú omi tán ìyẹn wọn máa kan sójú but àwọn tó gbọ́n ṣe scientific research ni ìgbà tó ṣe tán wọ́n wá ṣe what we call spectroscopic analysis láti identify what's the active ingredient all all the pain di pé chlorophenico eye drop samara and chemistry àti orógbótán rẹ yẹn the same thing ni wọn. so yorùbá lè wá pé pé tẹ́lá ti fi kíni ìsojú wọ́jọ́ méjì ẹ máa lọ́wọ́ odò tó ń sàn kẹjù sínú ẹ̀ odò tó ń yàn ẹ̀rọ ni tí wọ́n ní gbogbo tó bá sí ìwà mọ́ tó fi ṣe. so tó máa tó tó máa mú nǹkan ẹgbẹ́ nǹkan báyìí wọ́n ṣe nǹkan báyìí máa fọ kíni tó fẹ́ kíni tó wà ń bẹ̀ kíni tí wọ́n fi sí but kíni tó wà ń bẹ̀ kíni tí wọ́n fi sí yẹn àwọn oníkulẹ́ja àwọn ìwọ tó gbọ́ sẹ̀rí àyè ló máa fẹ́ gòkè tó lè wà sórí ẹgbẹ́ tó ìpè ẹni pé kéèyàn jìnnà sí tó bá yẹ pé bàbá èèyàn ló wá ń ta ìyá èèyàn ló wá ń ta ìyẹn á máa dún wọn ṣe wà sọmọ pé tó nǹkan tẹ̀ ń ṣe ẹ̀ẹ́dáwọ̀ ẹ̀ dúró àbí kí ẹ máa sọmọ pé òkè eléyìí kò ń ṣàrẹ̀ ẹ má ta eléyìí tí wọn bá gbọ́ pé kọ́ńdáwọ̀ ẹ̀ dúró ẹ má ta awọ ẹkùn torí pé ìpìlẹ̀ àgbọ̀dọ̀ lò àgbọ̀dọ̀ jẹ́ so ntọ́lọ́mọba ní wàá ṣe lé wọ̀ ìdá harrama Allahu shay'an harrama thamana kàtà náà èèwọ̀ ni ẹ má ta ọtí ẹ má ta ẹran ẹlẹ́dẹ̀ ẹ má ta mẹ́nu mẹ́nu lórí bọ́dí pàtó èèyàn ẹrin èèyàn orí èèyàn àwọn àwọn ìyá rẹ̀ máa ń ta olóyè ẹjọ́ máa ta fún mi so kéèyàn kéèyàn ò bá rẹ́dí àti sílẹ̀ kéèyàn máa identify àwọn tí ó rọ́ọ̀n níbẹ̀ kí n máa ṣàlàyé fún ọ pé eléyìí ẹ̀mùkù eléyìí ẹ̀mùkù gbogbo ẹ̀ náà àtò bí wa àti tá a fẹ́ pè principle kan ni ẹni tá a rí pé tí ò da nǹkan méjìlá jẹ wọn principle yìí ọjọ́ tí mo ti gbọ́ lọ́tọ̀dọ̀ staff tàdọ̀ ọ̀láì ọkọ̀ mi máa ń balẹ̀ ni nǹkan méjìlá jà àwọn èèyàn ká ṣàlàyé òdodo fún wọn pé nǹkan yìí haram nǹkan yìí makruh ni tí wọ́n bá gbọ́ wàlẹ̀ láì àjẹwọ́n láláì nǹkan ẹ̀kejì tá a jẹ́wọ́ àṣàdọ́ àfihàn wọ́n bá ní pé nǹkan yẹn haram bẹ́ẹ̀ mi ò gbà aṣọ́ra ọlọ́run jẹ́ ọlọ́run jẹ́ gbọ́ so ẹni tí yẹ àbí ọbẹ̀ ń ta àwọn nǹkan yìí ó jẹ wọ́n lára yìí pé àwọn ìwọ̀ tó wà ń bẹ̀ òun nílé ìkọlọ̀ fún alágbèjì ẹ̀sìn. bisimilá alhamdulilah ní àfikún kọ́lọ́ngọ́ bá fún ṣẹ́kù wa ní ẹ̀sán lọ́rẹ̀ abala kejì níbi ìbéèrè yẹn ó ní pé àwọn tí a bá ní òbí tàbí àwọn tí wọ́n mójútó wa tó jẹ́ pé nǹkan tí wọ́n ń ṣe nínú iṣẹ́ halal àti haram tó bá dà papọ̀ ń bẹ̀. alẹ́ tọ̀ láti ṣe àǹfààní lára irú àwọn yẹn nígbà bá bí ọlọ́mọba subhanahu wa ta'ala bó ṣe yọ̀ǹda máa tí wọ́n bá jẹ́ ọmọ lábẹ́ òbí tó ń ta àgbo ẹ̀rí pé púpọ̀ jù nínú nǹkan tá ń ṣe nǹkan tó jẹ́ nǹkan halal ni owó tí wọ́n fún wa níbẹ̀ yẹn owó halal ni mo rò pé tí wọ́n bá jẹ́ òbí tí wọ́n bá jẹ́ ọmọ lọ́dọ̀ òbí tó jẹ́ pé nínú bísínẹ́sì ẹ̀ ní rìbá papọ̀ mọ́ ṣùgbọ́n kò ń ṣe rìbá ní mẹ́fì tó ń ṣe aláǹfààní láti enjoy nǹkan tí ó kàn wá ń bẹ̀ so eléyìí kò sí láìfín bẹ̀ tó gbé ọlọ́run bá subhanahu wa ta'ala khalaqa al-mala tahura owó ní nǹkan tó máa ń ẹni tí a bá sì ní ìbáṣe pẹ̀lú ẹ̀ tó ní ẹ̀kọ́ kó fún wa nínú owó rẹ̀ ọ̀nà tó dàrí lọ́nà tí ò gbàdá yẹn tó bá yẹ pé ọ̀nà ẹ̀tọ́ làwọn àti gbà kẹ́lẹ́ òjá tó fi kún fáwọn masala ráìsì ni mò ń ta ẹni tó ń tọ́tí tó bá fẹ́ ra ráìsì rẹ jẹ nílé tó kó wá fún mi èmi á gbowó rẹ halali ni owó rẹ lọ́dọ̀ tó nítorí ọ̀nà tí mo fi gbà á ọ̀nà halali ni. ẹ bá wo àwọn yahood inú al-Qur'an al-Karim ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nígbà tó lọ́ọ̀bá ju ìwọ̀n lọ́ọ̀bá ni akaluna lis-suhut àwọn yahood máa ń jẹ rìbá tó ń bẹ́ẹ̀ nínú òfin ọlọ́wọ́n ọba wọn ni ká da jizya lọ́wọ́ wọn pé pé ọ̀nà tá a fẹ́ dàgbà nǹkan yẹn òun ló kàn wá kó fi pé a sọpọ́tì ìgbà tí wọ́n ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ wa máa ń wà nínú hairọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn sáìlì wa so ẹni tí òun ṣe nǹkan haram ni yóò lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run wa ẹ̀tọ́ tiẹ̀ tí wọ́n ní gẹ́gẹ́ bí ọmọ tó fi jẹ nínú dúkìá òbí rẹ èyí ó jẹ ẹ̀tọ́ yẹn inṣàlá láti bil ma'ruf èyí onímọ̀ ṣe yàtàyò tó ń bẹ̀ sọ wọ́n lọ́wọ́ àná na ẹlẹ́ẹ̀kejì ní ṣókí nípa ọ̀rọ̀ ó ṣe comparative kò ṣe comparative jazakallahu khairan mo dẹ̀ fẹ́ rọ sheikh wa náà hafidhahullahu ta'ala wa yẹni mina hadil ikhwati ilayna nínú àwọn tí èmi nífẹ̀ẹ́ dáadáa wọn sheikh wa abdulkabir al-aswad gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ kan tá a ti sọ off camera off record ṣẹ́rí dàmí àwọn tí a wà ní Facebook àwọn tafsil míì irú tafsil tẹ́ ṣe fún wa níbí ìgbà tí mo bá ṣe pé èmi mọ̀ yìí dáadáa alhamdulillah èmi dẹ̀ ni mo máa ń fi husnu zọ́ọ̀nì pẹ̀lú àwọn yẹn dáadáa so eléyìí ṣèjì yàtọ̀ bí àtẹ̀mí ni pé husnu zọ́ọ̀nì bil muslimin mo dàbí nǹkan tí àjọ máa ń jà pọ̀ ó kọ̀ǹvínsì kí n máa ro nǹkan kan. ابن كثير رحمه الله تعالى إذا ذنقل آية آية الله بأن سورة الحجرات هو لا تجسسوا وما كما كمارد عمر بن الخطاب رضي الله عنه وما أستطيع لا تظنن لا تظنن بكلمة خرجت من في أخيك إلا خيرا ما وجدت لها من الخير محملا أو كما قال ابن قطبة جاد لأنه ما يعرف má wà túmọ̀ kankan ń bẹ̀ tó dáa tó bá tilẹ̀ ríbi tú eh, eh, mo wà very very excited pé Sheikh Al-Asqar voice mi ni mo wà very very excited pé Sheikh Al-Asqar lè pọ̀ sí ìdòwì bọ̀ pósìtì yẹn mo rí tọ́sí ìdòwì ẹ̀ẹ́dẹ̀ lọ́pọ̀ tí ó ní sí láti ṣe ní Facebook tí kò bá ti pé ọlọ́ọ̀bá larú àwa tọ́lọ́ọ̀bá sì ní kífẹ́ wà lọ́dọ̀ àwọn bá dọ̀lá ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ fún so tó bá rí báyìí àwọn kan míì tó bá rí báyìí níjọ mi láwọn kan tó jẹ́ pé ó bùkátà tó nígbà míì tí yóò bá tọ́ láyé pàṣẹ rẹ̀ kí ẹ má ṣe ìjìmọ̀ rẹ̀ bá dá sí títúnà fáwọn tí àwọn náà jẹ́ àwọn aláìníkàṣe inú mi dùn gan mo ní láti sọ eléyìí ní mo rò pé mo sọ̀rọ̀ tó ní ìdílé dáadáa tó ti tẹ̀kọ̀ wọn sẹ́yìn láti sọ. ẹ jẹ́ ká máa ṣe mọ̀ wá àtàwà ní Facebook àtàwà ní social media náà. ebi tó tèmi rí àwọn nǹkan yẹn kan náà wò òníkà. ṣé bí nǹkan wọn ní mọ̀ sọ ṣé ìgbìmọ̀ bá zà hafiz rahimahullahu ta'ala tọmọ ṣẹ́yìn nínú ọmọdé mi tó ń sọ fẹ́ẹ́ tó bá bẹ́ẹ̀ ṣe comparative yìí onáà ní kó jẹ́ ni tó jẹ́ pé ó nímọ̀ tó jinlẹ̀ nípa Islam wà ilà ṣẹ́rí kí ó ṣe dáfò ṣubha ìrújú tó fẹ́ dáfò nípa ìsìláàmù yẹn ìrújú yẹn ò pàtàkì tó kó má sọ nǹkan tó lọ́wọ́ bá àtàlábí sọ because ìrújú yẹn ni tí wò bá ṣe àwọn táwọn ṣe àwọn wà ní pàtàkì jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn organizations àti bọ́n ṣe ń train àwọn èèyàn àwọn èèyàn ò mọ level wọn tẹ́ bá wò lọ́pọ̀lọpọ̀ gbà inú sàlàfíà nìkan ni wọ́n ní wà ẹ má kọjá ibi tó dé ẹgbẹ́ sàlàfíà láti má ní tó lábẹ̀lẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn ilé ìtàn bá ti máa kálukú máa dá sí nǹkan ẹni nínú fìtínà ẹ̀ ló kan Jamiu Adigun àyè nítorí pé ẹwọ ọ̀rọ̀ táwọn sálàfù máa ń sọ wọ́n ní bí máa sálàfù lọ sọ àlẹ́ lẹ́yìn olùyẹ́ ìgbà pẹ̀lú ìrọ̀ pé fàyínà o sáàtù jáde làárí wà bí yẹ̀fẹ́rì ṣèyítọ́nù gàlàtà ẹni tó jẹ́ ní mímọ̀ gan tó bá lè jiyàn jù ó ní kó sọ́ra nítorí pé níbi ìyàn jíjà ibẹ̀ ni ẹsẹ̀ onímọ̀ ti máa ń yẹ̀ ó ní jẹ́ kójú tiẹ̀ wọ́n mú ṣubú àwa ó fẹ́ wọ́dán kò dẹ̀ sí nínú mọ́jẹ̀mú onímọ̀ kó ní ìdá gbogbo ṣùgbọ́n àti torí àwọn oníṣòwò àti wọ́n ń gba wáyé lọ́dọ̀ ṣèǹtàn wà ìmúna ṣayàfún làyọ̀fóònà ila awliyaihim liyujadilukum nísìnyí àwọn ní ìṣèdáàd ṣèǹtàn ó máa ṣe àrùdù oríṣiríṣi àwọn nǹkan sí wọn tí wọ́n fi máa jẹ́ òkèlẹ́yìn kò wà láàbùn téèyàn ní ìṣèdáàd àdùnkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ṣe comparative yìí tán bá gbé ṣubú àyẹ̀wá àràkà sọ fún àwọn ọ̀ma wọn ẹni sọ fún kírísítẹ́nì pé àwọn ọ̀ma wọn àti ẹni tó kún tó fún ẹwọ gan wọn nígbà tí wọn bí nípa ẹjẹ Aisha rọjò lánà pé anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ẹni pé ẹni tó tẹ pé ẹ wo bó ṣe lò pẹ̀lú ọmọdé ẹni tó ń fẹ́ ọmọdé rà nípa sallallahu alaihi wa sallam ìbéèrè yẹn kò mọ tí ó fi dá kí ló ṣe fọdọ̀ jẹ ó kàn mú tèfèrí yẹn kó kàn ṣe é wọn kàn ṣe é ṣùgbọ́n àwọn eléyìí ó ní àwọn nǹkan tí àwọn èèyàn ń sọ ní abẹ́ ẹ̀ pé alákọ̀ọ́kọ́ kó jẹ́ pé ni ẹ kó jẹ́ pé kó nímọ̀ Islam ẹlẹ́ẹ̀kejì tá a bá wọ asaro alẹ́ ọ̀dẹ asaro ọ̀sán tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ọ̀kánà Musa àṣìbíà máa wá sí àwọn ilẹ̀ tí báyìí anábìrin Musa bá ń bẹ láyé òun náà ní tó bẹ nínú Islam ti tó fún kò ní máa wù káàkiri mọ́ àwọn onímọ̀ wọn ní tó wà òun náà ní pé kó má jẹ́ pé àwọn mùsùlùmí wọ́n máa ní àkólé kan àti lọ́ọ́ máa wo àtàwọn ọ̀dàlùkọ́ àní lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn bá ṣe kọ́ parí tìwé nínú àwọn pọ́blẹ́mù tó wà níbẹ̀ òun náà ní pé táwọn bá ka Al-Qur'an Al-Karim inú màá wù ó yé wa pé wọ́n máa Al-Qur'an ju أردنا القرآن الكريم الله سبحانه وتعالى شيخ ومشهور وانتا قال القرآن سيولوبا وأن أتلو القرآن وأن أتلو القرآن كما في القرآن أحسن لا تدولوبا نعم هوني ما من زوني من شغل الفرد عن النفل فهو معذور ومن شغله النفل عن الفرض فهو مدعو أنت يعني تبدأ في قرآنه ìlú di lọ́wọ́ tí òjò ṣe náfìlà ó láwùjọ rẹ̀ wà lọ́rọ̀ kí ló bá tó sùn àgàgà nù báyìí àní lèmi ń ta wọ́n máa ń ṣàkọ́lá ànáfò nítorí náfìlà ni ẹgbẹ́ bá di lọ́wọ́ ọ̀ràn yàn fọwọ́ amáda fọwọ́ amẹ́gbòrò ẹni tó ti dàtàjẹ́ ẹni tó sùn lò lẹ́nu yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn nínú màkàdá òun náà ní ọ̀rọ̀ báyìí yẹn yé wọn ó níbi tìláwà àwọn fúnpọ̀ ànìgbà ẹnu àwọn ẹni yìí tó bá tó bá ṣe ìlàjì ìgbìyànjú tó ń ṣe lórí wàhálà àwọn lórí àti abáyébọ̀ ni ní tí ò bá jẹ. ẹlẹ́ẹ̀kẹta oní ni abala àfídà tó wà mẹ́rin àwọn ọ̀rọ̀ tó wà ń bí nípa Al-Qur'an wa muhaiminan alayhi Quran yóò máa confam pé nǹkan yìí correct nǹkan yóò correct. ṣe mọ̀ yìí pé àkídà àwọn mùsùlùmí gẹ́gẹ́ sọ́nà àdìsí abdullahi bin amr bin al-as radiyallahu anhu táwọn ṣe fi mẹ́ṣọ̀n anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi la tusaddiqu ala al-kitab wa la tukadhibu àwọn al-kitab èyí tó wà nínú síra wọn ẹ má jà kó dodo ni o ẹ má sì jà kúrò ni o sẹ̀wé fífún àti ẹ̀yìn kọ̀ọ̀kan ni pé kódà àwọn ẹlẹ́kùn fẹ́ kó ti hadith kódà kúrò kódà pàdàbà Muhammad sallallahu alaihi wa sallam kọ́ńkọ́lọ́ sàdé ìfẹ́ nínú sharp rẹ̀ ní ẹ̀bẹ́ ẹ̀kọ́ kódà lọ́dọ̀ àwọn tó sọ pé àlè ṣètìláàlù pẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí wọ́n kọ́kọ́ gbọdọ̀ dà ìní àkídà tán sùn ní bẹ́ẹ̀ni báyìí pé ọ̀rọ̀ táwọn ti ń ṣe rẹ́fẹ́rẹ́nsì yìí pé ó ti wà mubadal ó ti wà muharrar nínú àtàwọ́rọ́ tẹ́mà sàfitì nígbà tí wọ́n sàfitì tọ́lọ̀ ọ̀bọ̀ òfin ti sọ́dọ̀ rẹ̀ nínú ojúṣe tó tún ní òun náà ní pé kájẹ́ káwọn èèyàn wà convince ọdún ìyẹn náà wọ́n ṣe bọ̀ kán sọ àkíńdà àwọn mùsùlùmí lórí ẹgbẹ́ yíńtà bí ń takò fún níyì gàgà òun náà ní pé àdà pé nǹkan yìí wọ́n ti yí padà dàrí náà sì yí padà òun náà ní pé tẹ bá wò ibi tí o ti wà logical ibi tí o ti wà commonsensical ká tó wá máa fi Al-Qur'an ká tó máa fi yẹ̀ wò dẹni ẹlẹ́kẹta àbẹ́lẹ́kẹrin òun ni pípẹ́ bá wọ̀ pọ̀lọpọ̀ mọ́kì ló sábà ń dá fún. ẹnìkan bẹ nínú ọ̀sẹ̀ pé mi ò dárúkọ bóyá àwọn tó ó jẹ́ kí nàìjíríà síjà ẹnìyẹn ibùdó èyí ó bẹ̀ má rẹ̀ ní téèyàn lè fọ́ka sí. ipe ó fẹ́ wà gírándì ẹ̀jẹ̀ nìyẹn lọ ṣùgbọ́n tó tó ni bí àwàdà ni bí yẹ̀yẹ́ ni lórí eléyìí níbi mọ̀jádálà tó bá wà ń bẹ́ẹ̀ fi ẹgbẹ́ ọlọ́ba subhanahu wa ta'ala sọ pé wàlá tasubbu alladhina yad'una min dunillah fayasubbu Allaha adwan bighayri ilm ọlọ́ba ní ẹ má bu àwọn táwọn kèfèrí ń sìn lẹ́yìn ọlọ́run àwọn òòṣà àwọn ẹ má bu wọn bóyá pé kéèyàn ti ẹ̀bùn wọn náà ní dáadáa ni ṣùgbọ́n nítorí pé mọ́sádà tó tààrọ́ tábà lórí sábì wọn ó ju mọ́sáláhà tí ó wà màdúwà lọ. sóye aburú tó ń bẹ níbi ká wọn ó ju àǹfààní tó ń bẹ lọ ọlọ́ni nígbà tí àbáwáwò méjèèjì lọ́ni kò ọmọ bù fàyà súnbù lọ́ha ádùn àdàkọ̀ rẹ̀ àwọn táwọn náà bá fi ṣe léyìí wọn ó ṣe kíni o wọn ó ṣe wà kọ́tù pẹ̀lú gbogbo àti kọ́tù kò ní sí pé pé ẹ jésù wàá sùn ní orí àpáta muhammadu náà sì wàá sùn ní orí تو با تیری في فتنه نو مدفع يصب الله عدوا بغير علم لكن كما قلت سابقا عاشق والاخر محبنا جزاه الله خيرا لي والله تفصيل هذا التفصيل تفصيل جيد انا بوت مباني قواني بلا ماني دوتني قبل يا صاح ابو كات شيخ الاخر حقيقه ابو كات الله فرقد بدوانا àlè rí bákan náà nínú tí wọn àbàlágà ń jọ ń gbà náà ń ké wọn ṣe lè torí àwa ikú àtúnṣe pé ó máa ń tẹ àtìtì wọn ní problem lára wa kí ló dé àtìtì wọn ní problem nítorí ṣé torí ẹnìkan jẹ káàfà àtúnṣe bá jẹ ń tù káàfà àtúnṣe ò bá sí àfà àtúnṣe ò padà kó báyìí nítorí mo rántí wọn sí àbàlágà tá máa ń ká àbàlágà tó wá dé àárín akọni wọn ni muhammed akusi tán àwọn òmàlù ẹ pé ẹyìn làmú anáwó láyà bá rè أن نصوص الناس سياسة واحدة لا لا نلين جميعا فيمرح الناس في المعاصي ولا نشتد جميعا فنحمل الناس على المهالك لازم تكون أنت لشدة والجلد وأكون أنا لرافتي والرحمة wọ́n ní muawiya sọ fún ìfẹ́ àwọn àní strategy kan náà o gbogbo wo ní àní rọ̀ papọ̀ tí gbogbo wa bá rọ̀ àwọn yóò máa sọ̀rọ̀ ọ̀gá o tí gbogbo wa bá lè rù á ti kò kó àwọn èèyàn sínú ìparun ṣùgbọ́n ìwọ máa lè máa burú tán láti dọ́dọ̀ tèmi ìlú máa sọ́ọ̀tù mi kì í yẹn náà gbígbóná àti tútù ìnà fìfì láti lẹ́yìn wà nínú ha so eléyìí kánú máa ní problem ẹlòmíì sọ pé ah, mọ́nà àjùwà yìí ẹnìkan sọ pé láti ní ìmọ̀ tí ń rọ̀ jù kò lè lè jù báyìí lọ. nature tèmi nìyẹn tí mo bá tàkà ńlá fa nature mi màá fà ṣálà. ṣùgbọ́n àwọn tó máa ń tán láti tọ́jú yẹn dáadáa náà jẹ́ fún wa. so jazakumullahu khairan. ìyẹn rọ o. <laughs> alhamdulilayi question torí fún àwọn obìnrin ló kọ question ìbílẹ̀ tí wọ́n kọ́ ẹ máa jẹ́ ká ṣe ìgbé economic. The what can a sister do? She was proposed to by brother and uh, she agreed but the father said no. The father said no marriage yet. So along the line she discovered some behavior uh, in the brother and then she ìdáhùn tó bá ti bọ̀rọ̀. Assalamu alaikum. If you are in doubt about the brother, don't marry him. Bàbá bá fẹ́ bá kọ̀. Bí mo ṣe bẹ́ẹ̀ lọ ẹnìkan pé ẹ wá. Kí ni impact ti Facebook lọ ní ní àwọn táwọn sọ yìí? Impact wo ni ó ní láwùjọ? So lára àwọn impact wo náà ni? Um, mo fẹ́ sọ a facebook experience um, nǹkan kan ṣẹlẹ̀ so àwọn propose pé ok tí gbọ́dọ̀ bá propose sí ẹ má sáré especially on facebook a lot of people da kì í dáhùn yẹn ní ta ẹ kékeré nìyẹn àwọn tó ń lọ ní inbox messenger àti whatsapp ìyẹn gbọ́dọ̀ ní so i give a practical example so ma sọ fún wọn ọgbọ́n kékeré wo bí wọ́n propose sí at least yẹ kó investigate ẹni yìí ó money. rí kó tó fi ṣe rí ẹnìkan ní wà ní us ní kí wọn náà nílẹ̀ kẹ́lẹ́ mọ́ so èmi kàn ṣe bẹ́ẹ̀ sísá ẹ̀kọ́ inbox mi pé wọ́n propose o ipe n ò dẹ̀ mẹ́ni yẹn òun wà ní north north ní sísá ẹ̀ wà ẹni tó propose ẹ̀ ó wà ní south west pé ṣé mo lè bọ́ investigate mo ní kó sọ orúkọ ẹni yẹn gbàtọ́ sọ orúkọ ẹni yẹn èèyàn tí mo mọ̀ léèyàn dáadáa lórí facebook. Zawad Lawa Fúnlábìlì Ẹ̀lmà Bílẹ̀ ẹni yẹn. so bọ̀ pẹ̀lú ẹ̀ àti ní tẹ̀yẹ jọ́ọ̀jì so gẹ́gẹ́ bí tó tí ẹ̀kọ́ bá sọ fífi òsì ẹnìkan fẹ́ ẹnìkan fẹ́ fẹ́ mi wàmí tara ẹni ẹgbà àbúsùmáyà ni sọ ni ẹ̀ ok ìyẹn dáadáa ni wọ́n ṣùgbọ́n màá ní láti pé Abu Ahmed lórí ẹjọ́ àbúsùmáyà àbúlò tọ́ a máa ń pàdé ní Darul Salafiya bọ́ọ̀tù kílẹ̀ mọ́ pa àwọn gangan nígbà wà very important ẹlòmíì máa ń mú mi lọ́ta sórí ẹ̀ tó ti wá sọ́lá wọn lọ́la kọ́ àtẹ̀wé gbé àyè tó ń bẹ̀ nígbà tó bá sọ fún un wọ́n tún lọ sọ fẹ́ ni pé ó sọ fẹ́ ni tó bá gbé ah, a máa ń pàdé ní alukọ mi ò mọ̀ ju yẹn lọ bẹ́ẹ̀ máa fi kẹ̀kẹ́ vouch fún un máa sọ tẹ̀ pé kó máa rọrì máa béèrè lọ́wọ́ ẹni tí ó ń gbé mi sẹ́ni yẹn ń gbé wọ́n á gbé mi ẹni yẹn náà tó wá ní pé ah, ẹ̀yin ọ̀dọ́dá mo mọ̀ wọ́n tó ṣùgbọ́n dábàdá báyìí ó ti sọ nǹkan báyìí pa wọn ìgbà tó dábàdá báyìí yẹn ó jẹ́ ní tó súnmọ́ abúnáfẹ́ ní ìfẹ́ nìyẹn nìyẹn Ah, ẹni ẹni bí láéláé ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí lórí ọ̀rọ̀ obìnrin tó so òun ò lè òun ò lè vouch fún o so ní ebi nígbà yẹn padà pé àwọn èèyàn tí mo mọ̀ tó mọ̀ ọ́ tí mo lè fọkàn tán wọn ò rìn yẹn dáadáa o pàápàá jùlọ nípa marriage so èyí tó tó ọ̀rọ̀ ẹ̀fún mi ṣe yẹn tó bá lọ lẹ́yìn problem tẹ̀ mí so tóbìnrin bá di pé òun ti ní problem pẹ̀lú ọkùnrin kó up down ṣe ń bọ̀ mọ́ṣáláṣí wa bọ́dà tó máa ń bá wa kiri ó wá ń pòpò sísá ó wá sọ fún ọlọ́run pé òun mọ̀ mí nínà ẹni tó wá sọ fún ó wá pè mí pé tí mo mọ̀ ó máa ń bá wa kiri àpàjọ máa ń kiri kódà ó máa ń lídì ìrún nígbà mi tí mo mọ̀ nìyẹn àwọn nǹkan yẹn di very important torí pé ẹ gbọ́dọ̀ fi judgment and sentiment ṣe kọ́ mọ́lọ́wọ́ sí problem. mo ẹ̀ṣẹ̀ gbọ́ some days ago ni pé brother tó àtúntò pé káwọn ṣe àgbo káwọn ṣe àgbo olówó ṣe wọn. àwọn bẹ́ẹ̀ nǹkan ìgbẹ́kùn tẹ̀ ṣe sùúrù díẹ̀ bí kan ó dẹ̀ ti padà kí ni tó ṣẹlẹ̀ ní ọ̀kan sọ sọ pé ó ti ẹ̀dá tí o ti pé ẹ̀ ti fẹ́ ra yín kò ti pé àwọn kan ṣe. so we have very behaviours for people. so àwọn therapy àtọ̀wọ̀n yẹn ni freedom and people are abusing. Sọ́dọ̀ máa wá tó ẹ bọ́kùnrin tó ń fẹ́ fẹ́ yín. Ok, abẹ́ mọ sáwọn pẹ́rẹ́ǹtì ẹ gbà. Lágbé kẹfẹ́ yìí làwọn pẹ́rẹ́ǹtì ẹ abẹ́ mọ kẹfẹ́ yẹn rí. Ṣé wọ́n àti báwo ló ṣe rí ẹja investigate àwọn So if you have problems about in fact wọ́n máa ń sọ fún ẹ pé ẹ ẹ pàlọ́ àfáà ló ń jẹ àfáà alágbára ni but ọ̀rẹ́ wọ́n ti ní problem kan mo ti wọ́n kù. Dàlẹ́ ni ó náà fà á kan tí ó kó àfáà náà ní ó túmọ̀ sí mọ̀nkọ́lá mọ̀nkọ́lá halakanna fọwọ́ àhàlákùhùn fọwọ́ àhàlákà wọ́n tún kò sábà tó dá pọ̀ sí wọn gan ní pọ́blẹ́mù sọ́kàn ọ̀bá arábà mú wa ó lóbi tó lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ́dún tó mú wa pé tó bá fọmọ yìí dá lọ́fẹ́ kàn fẹ́ kí nǹkan bá ṣẹlẹ̀ so kí irun gbìyànjú kàn lójú kí ní sùsáàkì ẹ̀ kó fẹ́ kọjá ní sùsáàkì tí ò bá ti lẹ́ni tí ó So if you have problems about that person, then it's best that let that person go. Gbogbo tóbi ní bá ti wọ̀ ọ́ ó difficult. So that is going to be my advice for you. Ṣé àwọn afọ́sọ pé no wọ́n ṣe máa ń sọ lọ́nìí? So ẹ máa wá ní tó máa bá wọn sọ̀rọ̀ tí wọ́n gbà ní tó máa ń ṣe ẹlẹgbẹ́ tó bá jẹ́ ẹlẹgbẹ́ wọn ní gbọ́ lọ́sọ̀lá mi ẹ̀ wà. Tó bá jẹ́ ẹlẹgbẹ́ tó bá wọn ń ẹ lọ́mọ nìsíwájú. Wọ́n wùdẹ̀ wíṣí táìmù rẹ̀. Tọ́lá lè fẹ́ lọ́mọ gbọ́ngàn kọ́ wá gbà padà lọ́wọ́ ẹ̀ iye tọ́ ni wọ́n ṣe rà. What advice can you give? Okay. What about the woman that the husband buys me stuff only, he doesn't give her money? Allah, your husband is a very good husband. Ọkùnrin ló ń jẹ láìsí. ata òróró àti òróró ni ata ni a sì oúnjẹ dídé owó yẹn kí ni kí ni yẹn kí ló túmọ̀ sí. mo ń bọ̀ mi tàbí mo kọ́ fẹ́ sẹ́ríkì ni yẹn yẹn àwọn sisters very careful when you are dealing with them. so because nígbà míì ọmọ tún náà ọtún náà mi àwọn kan wà táwọn ní tó wà ní alẹ́ ní ebú táwọn nǹkan yẹn rẹ̀ sí lábẹ́ so ẹ máa gbọ́ ṣàlà so nǹkan tó jẹ ọkùnrin ló ń gbèsè ní pé kó provide oúnjẹ kó provide aṣọ kó dé provide ìdòmójútó tóbìnrin bá bù káńtà owó yẹsẹ kọkùnrin kọkùnrin kó kó fún wọn kó sì nǹkan tó jẹ pocket money inú sẹríà ẹ ẹ má ṣe mí ṣe kẹ ẹ jẹ ẹ pocket money that has to be given you regularly ẹ mi ò mi ò bá pàdé inú tíra tuntun so obìnrin nídìí owó pàápàá jùlọ environment tower tẹ́gbẹ́ títí sí running of the house ó lè bùkátà owó yẹn lábà bọ̀ká mọ́ lórí pé okay there must be an official money that is pocket money ìyẹn ò wà fáwọn what a man should do is provide food shelter and every other every other every other thing so tẹ́ ẹ bá bùkátà owó kí èèyàn bẹ̀rẹ̀ gòkè mo nídìí nǹkan báyìí àwọn kí ni nǹkan náà tó wà sáwọn obìnrin ni pé ṣé o pẹ̀lú àwọn ọmọ bá ọkùnrin ni iye òun ṣàlébù náà kí gbogbo ẹ̀ ní àtọ́ ó ṣe ògbẹ̀ ní ẹgbẹ́ gbogbo sẹ́rí àtọ́ náà yẹn gbogbo ẹ̀ bá wù fún ẹgbẹ́ ìyàwó agbọ́gbọ́dọ̀ òwú láti tẹ́kì sí ìyàwó ẹ̀ náà so ọkùnrin lẹ́rìí ló pépè ó lè máa ṣe nǹkan by design tí ó bá ti tako ní sẹ́rí àlàkalẹ̀ so ẹ má mọ lórí pé ẹ̀mọ̀ bí a particular money tọ́lọ̀ ń ba àdìgá sọ̀kà láti sánmọ̀ so kí n tó ọ̀ràn yẹn ló kọ́kọ́ bọ́ ìyàwó kó tó sọ̀rọ̀ ẹ̀ kó tó bá ṣe ọ̀sà kó dẹ̀ fún ní owó láwọn ọ̀nà tí ó bá bùkátà àwọn nǹkan yẹn. tí wọ́n bá àwọn issues yẹn márùn àwọn ìrírí márùn tó máa bọ́yàn pé òkè àwọn nǹkan tá à ń discuss tábà ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ lọ ẹlẹ́wọ̀n pé àà ah, ìyẹn ti ṣe akọ̀fẹ́ béèrè ni pé kí ni tọ́lọ̀ ń sọ nǹkan nǹkan yìí kó bá lè mọ ẹgbẹ́ òkè yóò jí tiẹ̀. tòótọ́ yóò tẹ̀lé ìyá àzùmọ́ ni ẹ̀yà ara wọ́n ṣe máa ṣàbíà ó ti fẹ́ ya ọ̀lẹ́ ṣé ọ̀lẹ́ ní kí ọ̀lẹ́ wọ́n ṣe máa ṣe nù ọlọ́run bá nìkan wọ aṣòro ńlá ìmọ̀ so àwọn òṣàgbọ̀n ọkọ̀ kò sí hadith kan níjọ́ tí wọ́n ti tẹ́pà hadith ọmọ zari so mi ò gbọ́dọ̀ pé mo mọ hadith yẹn mi ò rún lọ́bẹ̀ yẹn rí nǹkan tá a fẹ́ nínú marriage ni pé kọkùnrin da síyàwó ẹ̀ nǹkan tó ń fẹ́ nínú marriage yẹn lànà bí sọ fún Aisha sọ̀rọ̀ lára pé àbúrò ìdá síyàwó ẹ̀ jókòó ń gbó bọ̀ síbẹ̀ ní pé ó padà kọ́ ànábì wa sọ fún Aisha ọ̀sán pé àìní ẹlẹ́kì ta àbùdá bí àbùdá yìí ni màá ṣe jẹ́ sí ẹ ṣùgbọ́n ètò wa ní kọ́ ẹ̀. tó bá àwọn ìpìlẹ̀ àjíìb máa ń wà ṣẹlẹ̀ kí ni Facebook yẹn máa ń rò pé ẹ̀ máa ń bínú gbà mí nìyí orí yẹn á fẹ́ yí. this kébì tí àbúrò sọ fún mi pé kábì tẹ̀. ẹ̀ lọ́dẹ̀ mà ẹ̀yin máa fún dáadáa ẹ̀ mo lè máa dùn bì kan mo kí wọ́n síbẹ̀ ẹ̀mí sí. ẹ jẹ́ fún ní ẹgbẹ́ ẹṣẹ́ mọ́fíìsì argument pé ẹ wọ́n lè yẹn kọ́kọ́ obìnrin ó kọ obìnrin regularly wọ́n sọ wọn pé ẹ ìdí hasan hasan náà máa ń kọ ìyàwó yẹn pé àwọn sọ́dà fún náà ni wọ́n ní àjọ wọn <laughs> ó kọ ìyàwó wọn ó tọ́lẹ̀ ní hasan ah, ibn ali kan ní lákàn ní nìyà. now but kí ni tó a lè dá ọ̀rọ̀ hasan nìkan mú na sunna ló fi ni pé ah, kò fẹ́ kan aisha ọ̀gbọ̀lá kan ó dẹ̀ nífẹ̀ẹ́ gbogbo nǹkan abuzari ìlú fẹ́ ṣe fún lẹ́yìn yẹn alim nabi tọ́lì ó sọ fún wọn ya ahmed kufa láàbù dọ́gbìjú hasan ẹ má fún níyàwó ó máa kọ́ ni so ìwọ náà tó bá máa kọ ìyàwó ìwọ mú sàlàfíà hasan àwo mú sàlàfíà ali ẹ má fún lọ́mọ ntí àlè sọ̀rọ̀ ìwé wọn àwọn ará kúkú àyàrí wọn ni pé ara o àpò lọmọ ni bá wù tó bá wù kó máa ṣe fún wọn. so tábà sọ nígbà náà pé má fẹ́ yóò kọ ẹ o àtàwọn nígbà pé má fẹ́ máa lu ẹ o ọmọ àfẹ́ náà ni níjọ́ tó bá gbé ó lù mí à <laughs> wàá faramọ́ náà ni kọ́lọ̀ ṣàánú wa so kọ́kọ́ ṣe dára síyàwó ẹ̀ bí a ń bi owó náà ni kò sí láì fún ilé Can a woman keep giving birth if the husband is not responsible? uh, <laughs> how what does she want to do lónìí ọmọ tó ń súnmọ́ra wọn kò ní choice tọkọ bá pè é kò lè sọ pé òun ò ṣe tó bá dẹ̀ dóyún kò lè fẹ́ so a woman will keep giving birth even if the husband is just irresponsible tó bá yẹ pé ntíṣẹ́ rẹ̀ máa sọ ní pé ẹ define irresponsibility yẹn rahimahullah ulama àná àwọn nǹkan yìí wọ́n ṣàlàyé yékéyéké tóbìnrin bá dé court pé tó kò rí náfà pọ̀ ṣe o kò rí náfà pọ̀ ṣe yẹn ní gbèǹdéke iṣẹ́ ilé àgbékalẹ̀ òun ló máa determine responsibility or irresponsibility pẹ̀lú yẹn. ẹlòmíì lè wò pé àwọn ọmọ ẹ̀gbọ́n mi green spring ni wọ́n lọ kí ó táwọn náà lè lọ sí green spring. ìtìmọ̀ yẹn different level. ni ẹ máa rẹ̀ ń tẹ́ lówó àwọn ọmọ ẹ̀ lọ sí eyebrow school ìyá ọ̀tá gbé rárá school yẹn ò tó ó yẹ kó ẹ lẹ́wọ̀ ilé òní kí wọ́n máa lọ so ọkọ náà máa ẹni máa dààmú pé ẹ àtúnwá owó tàbí bí nǹkan tó make sense so responsibility or irresponsibility yẹn will be determined by the sharia tí sharia bá wà determine pé ẹni yẹn wà irresponsible the sharia will take it, uh, eh, its stand tó ẹ kó lówó yẹn kò fẹ́ múlẹ̀ ni sharia wà ní pé máa lọ mówó yẹn nàìjíríà bí wọ́n lè lu èèyàn torí ẹ̀ o kò ṣẹ̀ríà wà á làhàzà mazahib arba'a tọkọ bá lówó tí ò dẹ̀ rántí tí ò rẹ́dí láti náwó yẹn fóun tó wà legitimate ṣẹ̀ríà ẹ̀ ń pawọ́ obìnrin ẹ̀ kó lè máa mú owó ẹ̀ tẹ́lẹ̀ àdìsí hind imratu abi sufyan àwọn ènìyàn kò rí mi màlíhi màyẹ́kìkì wà wàládàkì bil ma'ruf so tó bá pẹ́ nìyẹn for one reason or the other kò lè rí náfàkọ̀ yẹn ṣe In places where the Sharia is being used, the woman will be given the option of divorce. Not for Allah, ala hada ulama. So responsibility yẹn ẹ jẹ́ kí Sharia define nǹkan yẹn. Kò dẹ̀ kí ní àmì lẹ́nu kí sàmà fi tó wà external to the Sharia kó máa fẹ́ fi define it. Same thing on the máa of our brothers. Àwọn basic things wọ́n ti ẹja fi Sharia judge in yìí. Ó máa ń ní ẹlòmíì gbogbo ṣe gbogbo ntọ́mi pé ní àkàmù tẹkìlìfìyà ní pé gbogbo ṣe tọ́mù èèyàn fẹ́ ṣe ṣẹ̀ríà ní ìdájọ́ fún un. sọ abẹ́rẹ́ fún kí ni ìdájọ́ ohun tó fẹ́ ṣe yìí nínú ṣẹ̀ríà tó wà ní ọ̀rọ̀ àwọn mọ́tò lọ́rọ̀ ṣẹ̀ríà wà fún. so gbogbo ntọ́fẹ́fẹ́ decide in a day to day relationship pẹ̀lú ọkọ wa pẹ̀lú ìyàwó wa ẹ jẹ́ máa bèrè pé kí ló fi nǹkan yìí ìyẹn máa save wa tèmi gbàgbé kúrò àti sọ̀rọ̀ فلا قال ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم أنفان بي أفلومي نعم نعم يبانو يكون tọ́ lè sọ pé ìmánì yóò lè pé àgbàtàbà tó fi Muhammad ṣàdájọ́ láàrin ara yín sọlá àṣà. anything tó bá ṣẹlẹ̀ torí ọlọ́run responsibility kò wà responsible kò tọ́jú ọmọ kò ṣe kékeré nǹkan ṣẹlẹ̀ àmì ti ẹja àfi ìtàmì yẹn kọ́lọ̀ ń bá ní kíláàkù fún ọ ní ká fi eléyìí last question ká fi lọ kírun request náà wà nínú question yìí pé can you please help sisters in Ekiti state locate a Salafi madrasa it is killing the woman over there so àwọn tá a Salafi center kankan lẹ́kìtì ó yà ká jọ ká tọ́ka rẹ̀ fún àwọn ọmọ ìyá tó wà ń bẹ̀ èmi mọ brọ́dà kan náà tó jẹ́ wà lẹ́kìtì ó lè jẹ́ sálàfí mi wọ́n mọ̀ bẹ́ẹ̀ ní bàtà bá jẹ́ kí n tọ́sí pẹ̀lú ẹ̀. tó bá bàárẹ̀ ń tó tọ́ka fún wa bóyá kí n tó kọ question yẹn rí mi later kí n júwe brother ẹ̀ fún wa. Now question ni can a sister marry a brother that has the akida of Ustaz Ali Jabata with the aim that she would train her own children upon the manhaj Ah, ó sì ti sá. <laughs> Ah, ọkùnrin kò gbọdọ̀ dánwò kí wọ́n fẹ́ ọmọ jàmàtíyà ọkùnrin kò gbọdọ̀ gbọdọ̀ dánwò practical experience brother kan fíyàwó ìyàwó ẹ̀jẹ̀ kókó lé kí ló dé àṣẹ fíyàwó ẹ̀ fíyàwó ẹ̀ ṣe wà ń lé wọ́n ti ń sẹ́ndì lára àwọn problem social media nìyẹn o wọ́n ti ń sẹ́ndì lectures lórí WhatsApp tó ti sọ fún pé ọkọ òun káfíà ó dẹ̀ kó fún mi. ìkan ó ti lọ́mọ bíyà mẹ́ta ọkọ yẹn máa ń sáàbù so bí jàbàtà bọ̀ yẹn ṣe súnmọ́ yàwó yẹn nìyẹn ó dẹ̀ kùn mí sóbìnrin yẹn pé káàsì lọ́kọ ẹ̀ ó dẹ̀ fẹ́ nìyẹn ìgbà tó kọ́ dé láti kí n tó di police issue síyàwó yẹn kọ́ ṣàánú àwọn sisters wa ìgbà tó dé police station obìnrin yẹn sọ fáwọn ọlọ́pàá pé ọkọ òun ni jàbàtà yẹn pé eléyìí òun ò mọ́ rí so you don't go there ọkùnrin kò gbọdọ̀ dán o kátó sọ pé obìnrin ló fẹ́ ló fẹ́ convince you can't convince me, so don't marry him look for look for somebody else so kò ń ṣe irú àwọn jàbátá yẹn ni èèyàn máa ń fẹ́ wọ́n á da àlámọ̀rí sísan yẹn wọ́n á dàrú so then bí pé àwọn èèyàn ń fojú kéré bí àṣekù eh, Muhammad Ali jàbátá ni arọ́jú kọ́ọ̀rì jì arọ́jú kọ́ọ̀rì jì kò strength, sẹ́ǹtì tó bá ní same thing. tó ti Boko Haram ṣe ni ẹni tó bá pè ní káfíà kí ni túmọ̀ ẹ̀ wọ́n sọ pé ní halalu dam wọ́n lè sọ nsìn èmi ti gbá àwọn téèpù wọn kan wípé wàláì kaba ní títí tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí lágbájá lágbájá mú òkò pa ẹ̀dì láwáyà àti láwáyà báyìí máa kópa kọ̀wárìjì ni wọ́n ẹnu kọ̀wárìjì ni nta ní láti pè ní kọ̀wárìjì náà ni pé man kafir bihair mukafir man yu kafir al muslim bihair mukafir ẹ̀rẹ́ mi kọ́ọ̀rì. so àkídà yìí òun làná bí ròyìn wọ́n pé wọ́n kìlá bùnà apákanu àlà afárí. so àná mi sọ pé láyé adúrọ́kùtù la àtùlànàhùn kọ́bìlà àì tí má bá wọn máa pa wọn bá wọn pa àdùn. so èyí ò lè fẹ́ al-mutajabisun so kọ́nà bá àlejò àbábá ìgbésí eh, agbára tí wọ́n ní pẹ̀lú báwọn ẹ̀ṣẹ́ ń kó lẹ́yìn wọn fẹ́rẹ̀ ń ṣàlàyé àbúrò àmì kọ́nà bá àdékí lábàjẹ́ kí àkó sínú ẹ̀ aláàtú sí lágbára subhanahu wa ta'ala wa rahmatulahi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu wa rahmatullahi wa barakatuh. Ah,